for what we are doing, I mean, for what we are doing right now, for what we are going to do again. Daddy, please receive our praise, my praise and thanks in Jesus' name. Daddy, right now, forgive us for all our sins and any sin we are going to sin against you through our, through our speech, through whatever we are going to say this afternoon, this morning. Father, please have mercy upon us in the mighty name of Jesus Christ. I want to speak. Daddy, please speak through my mouth. Load me with wisdom, knowledge, and understanding. And people that will come in and be listening to this here today, they shall understand it in Jesus' name. I pray, Lord, for those people who have remoted my accounts, who working seriously to destroy this page. Father, Lord, destroy their life. For this page, Father, repair it. Let your will be done. Your name only shall be glorified forever in Jesus' name. All the good people, Father, Lord, protect them. Father, protect me. Protect my children. Protect all my well-wishers all over the world. But the evil ones that call themselves good, Father Lord, don't spare them. Don't cover them. Open their secret everywhere. Father Lord, expose them, both physically and spiritually. Father, expose the wicked. Thank you, Father, because always answer prayer. Today, I will not be judged for this. Anybody that fights me because of this, this one I'm going to say today, Father, fight them. Father, Lord, use me mightily. Don't condemn me. Don't condemn my children. So shall it be. Thank you, Father, because you answer prayer. We worship Lord because you are God. In Jesus' name we pray. Amen. Ẹ káàbọ̀ sórí ètò yìí, a Eh, sọ nípa Àgbàlá Gabriel. Ṣé mo pé ní orí platform yìí, àwa máa ń sọ òtítọ́, àwojúṣe, wọn fún wa ń bribe, àgbowó, àkáǹtì mi ò ṣe fi gba criminal money, ṣé ti yẹ yín So we only say nothing but the truth. Please share and let other people it's going to be okay because i've listened you see since yesterday like people bíbélì sọ pé ẹ yára láti gbọ́ kéde lára láti fèsì ó ti yẹyìn mo ti wò dájẹ́ máa yàtì mọ̀ Me post ibi tó this. Or me ò sáré gbé pé wọ́n ti sọ̀rọ̀ báyìí and i'm not going to condemn anyone you know i'm going to say it the way it is okay Hey, ò sáré gbé kan sọ pé òkè o kan sáré máa cut cut cut cut kémi náà sáré ṣe kíni kíni gbé sí àkáǹtì mi kí n wá ṣe kíni kí n wá fi ṣe pé page no know that and I, I just tell you now that I'm going to talk about Agbala Gabriel join me mo ti kọ sórí Auto Bola ṣé ti yẹ yín mẹ́rin àná orí Auto Bola ni mo ti kọ so ẹ jọ ẹ bá mi share kí Agbala Gabriel náà kò wá àtàwọn ọmọ ẹ ìwọ tó bá ti kàn ìwọ tó bá ti tabá ìtabá sọ̀rọ̀ tí ò bá dùn mọ́ ṣé ti yẹ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ́rọ̀ tèmi o gẹ́gẹ́ bí àwọn spíkà Agbala Gabriel ṣe máa ń sọ lórí ibẹ̀ yẹn pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni ọ̀rọ̀ ti àfẹsọ lónìí tó bá ti kàn ẹ márùndùn tiwa tó bá gbé mú ike ni mú ṣó gbọ́ ẹ̀hẹ́ tó bá gbé imú ike ni mú ó ti yé bẹ́ẹ̀ so a máa sọ tòótọ́ ó ti yé bẹ́ẹ̀ má gbé mú torí pé ike ni mú àwọn ò ní sọ torí pé ẹnìkan ṣẹ̀ wá àbí ẹnìkan ẹ ti ọdún sáà mi ò gbé ọmọ yẹn rí mú ìdí nu ẹgbẹ́lá Gabriel la máa ń pọ́nlé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí wọ́n dẹ̀ ti wá wè pé wọ́n ti pọ́nlé o àtijọ́ wọ̀ ṣé mo pé ẹni tó bá ti jẹ́ lẹ́mìí èṣù ó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn tó bá ti jẹ́ lẹ́mìí èṣù ò lè láìkì mi oh, I tell you you cannot like me ẹlẹ́mìíṣù wọn ò Only like me èmi gan náà kẹ̀dẹ̀rẹ́ mi kì í ṣe bẹ́ẹ̀ náà like ẹlẹ́mìíṣù àfi tí mi ìbá tí mo ṣùgbọ́n the moment god tó bá ti fi wọ̀n mi báyìí ló bá tán so ẹ káàbọ̀ sórí ètò yìí lónìí ẹ ká àbá nífẹ̀ẹ́ ọ̀pá pọ̀lọpọ̀lọ ọmọ ọ̀pá pọ̀lọpọ̀lọpọ̀lọ àní à lọ straight to the point ṣe tiye àti wo àti wo fíìmù dáadáa ní of recent mo ti wá rí ti èyí tí wọ́n lọ ṣe ní ọ̀dọ̀ <laughs> ṣé chief doctor ni àbí kí lorúkọ ẹ̀ Oríyọmí Hamzat Alhaji Oríyọmí Hamzat èyí tí wọ́n tún ṣe yẹn a tún farabalẹ̀ wò mo ti wò ó bíi five minutes to finish we have àti conclude you know gbogbo ètò kù yẹn bùkà yìí gbogbo ètò àti wò àti wọn tá a ti rí we can tell you know since yesterday tí bá wo clip títí ẹ̀yẹn kí sáré kọ́ọ̀tì àbí kí n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa ẹ̀ you no get the truth you no get the deep i mean mo ti get mo mọ nǹkan tó mo ti mọ nǹkan tó ṣẹlẹ̀ látànà o nobody kò sẹ́ni mi ò dẹ̀ ń pè yàwó ò kì í ṣe investigative journalist tiwa àwọn ẹ̀mí mọ́ ló máa gbé wá ká bá ti wọ́ lọ́rùn sọ̀rọ̀ gbogbo tá bá fẹ́ gbọ́ ta dẹ̀ fẹ́ mọ̀ ó máa expose gbogbo ẹ̀ fún wa ẹ jẹ́ torí ọlọ́run. ok ẹnìkan ní enemy of progress bọ́lá <laughs> ṣé ìwọ progress yálà ìyá ẹ̀ àwo <laughs> náà dúró ná oh god ó fẹ́ kọ́kọ́ distract mímì ní dẹ́ lóhùn ṣó ti yẹ bẹ́ẹ̀ torí pé mo mọ̀ pé àwọn crook bẹ́yẹn àwọn wèrè bí ẹni àwọn mẹ̀tálò bẹ́yẹn ó ṣàtìrì àgbàlá Gabriel ni wọ́n bẹ̀ ẹ máa tẹ́ bá wá bíbá ẹgbà wèrè wà ńlẹ̀ o ṣé ti yẹn bẹ́ẹ̀ mo ti bá àwọn òsìnwín mo ti tọ́jú òsìnwín ní ìgbà tí mo dé Canada yìí mo tọ́jú òsìnwín tí máa lo oògùn fún àwọn tó bá ní mental problem ṣé ti yẹn bẹ́ẹ̀ mo ti tọ́jú àwọn ọmọ kéékèèké tó jẹ́ pé ìnáwó tá a máa pet wọn táwọn ìyá gbé sílẹ̀ tí wọ́n tọ́jú àmọ́ ṣe ṣé ti yẹn bẹ́ẹ̀ a ti tọ́jú àwọn èèyàn tó jẹ́ pé wọ́n wà wọ́n ní challenges tó jẹ́ pé wọ́n wà deform you know tá máa pamper wọn tá máa ṣe tá máa help wọn tá máa care fún wọn we have tried we have worked yóò ṣe ti yẹn bẹ́ẹ̀ so oník oníkálukú ani ní a ní oníkálukú ló ní dòsí oníkálukú ló ní nǹkan tó ní tí ó ti yé bẹ́ẹ̀ yẹn nínú Àgbàlá Gabriel mo sọ ń gbà pé abirùn ló pọ̀ jù ń bẹ̀ tí ó ti yé bẹ́ẹ̀ yẹn mò ń bọ̀ mí tìde Àgbàlá Gabriel gangan kò gbúdọ̀ yájú sí àná ètì tèmi torí pé wọ́n ń dáwó fún sìn àwọn dẹ̀ ń lo iṣẹ́ àwọn wọ́n ṣe àwọn kọ̀ọ̀kan olùkọ́ lè yájú sànà etí mi tó bá yájú sànà etí mi ọlọ́run máa disgrace ẹ̀ kò tí ì rẹ́ni tí ó mọ̀ pé láti ìgbà kan mo gbé ọ̀rọ̀ ẹ̀ sílẹ̀ mi ò sọ kọ̀ọ̀kan mọ́ lórí ọ̀rọ̀ ẹ̀ number one ẹgbẹ́ ọmọ mi kò tí ì bọ́ lè gè wọ́n bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ bí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí òun nígbà pé wọ́n ti bí nígbà tí mo ti fi ayé mi fún Kristi tá a ti ń gbàdúrà kò tó àgbàlá Gabriel mi ò sọjọ́ mo kí n tó sọjọ́ orí kò tó àkọ́bí ọmọ mi àgbàlá Gabriel kò tó first born mi ó ti yé ìyẹn two so mi ò fi ṣe yẹn báyìí máa sọ pé mò ń bọ̀ o torí tó bá yọnu sí mi tí bá fún ẹ ní èpè ó máa parẹ́ sókun pupa ni tí òkun pupa bá sí Nàìjíríà wàá parẹ́ sódò so má yájú sí mi ó ti yé tó bá ti wá tó kàn rí pé o kò lè búyàn ṣeré mi ò lọ sórí platform tó fẹ́ pé wọ́n mọ battalion ní pẹ̀lú ogun ọ̀run mo bá ṣiṣẹ́ bí tó bá yájú sí mi àbí tó kọ kọlu fẹ́ kọlu mi ọlọ́run máa rún ẹ gégégégé ṣó ti yé so kó o kó ṣọ́rẹ́ gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ máa ń fẹ́ bèrè ẹ máa ń fẹ́ lọ sórí platform kẹ wo ẹ̀yin kìíní sàwòrán yẹn ẹ pè mí tẹ bá ní ìdájọ́ kọ̀ọ̀kan ẹ̀yin tẹ bá ti rí mi tí bá jáde bá máa lọ wò lórí platform bóyá ó wà ń bẹ̀ ó ti ẹ̀yin kẹ́ni má ní ẹ kúkú bá wàrà nǹkan kan náà lórí platform ní lórí ibẹ̀ yẹn kẹ́ni má ní àwọn tó mò ń bọ̀ a fẹ́ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ nǹkan tí ẹ̀ bá mọ̀ níta bá ti sọ ń bí àníṣọ àní purọ́ o òótọ́ la fẹ́ sọ òótọ́ la fẹ́ sọ ṣó ti yẹ yín mẹ́yìn kí ni mo fẹ́ parọ́ fún kí la fẹ́ pa irọ́ fún ṣó ti yẹ yín kí la fẹ́ parọ́ fún nígbà kan èmi ò tó bá dẹ̀ fẹ́ bú mi torí ẹ̀mélòó mi tí owó tí mo ṣì ná sí Àgbàlá Gabriel kò tí ì pọ̀ Eh, four hundred i mean two hundred thousand odidi eh, ó O èyí ẹ̀ àtìgbà yẹn náà ni mi ò ti fún wọn lówó mọ́ lórí ibẹ̀ yẹn kò tiẹ̀ sówó lẹ̀ púpọ̀ gan kò sówó sìn ètìyé four hundred two hundred thousand fifty fifty fifty nọ́mbà tí àwọn mẹ eh, so ni mo sọ sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel so ẹ torí Ọlọ́run ẹ má bú mi o kò dẹ̀ sí ẹni tó fún mi lówó rí lọ́dọ̀ Gabriel àtẹmẹlẹbọdì lórí Facebook tí n bá tàgbówó síbí kò sẹ́ni tó ń fún mi o ẹ ti gbọ́ ẹ charity tí mo dẹ̀ ti máa ń ṣe tipẹ́ àpò mi mo ti mú já charity jáde a ṣe charity fún ọba a ṣe fún ìjòyè kódà kọ́lọ́n bá wa fi ọ̀run kẹ́ bàbá wo olúbàdàn tó kú tí ó di ọba sálísù ra fún pọ́lò la fi di léèsì lọ fún wọn a ṣe charity débẹ̀ àwọn olórin àwọn èèyàn ńláńlá nàìjíríà náà tọ́pọ̀ àwọn èèyàn ńlá a ṣe charity fún wọn kódà <laughs> celebrate olórí àwọn tọ́ọ̀gì nàìjíríà mi fẹ́ dárúkọ ó ti eyín a ṣe charity fún a ṣe charity fún a tún fún àwọn ẹlòmíì ní cough tv lórí ọ̀dọ̀ọ̀dọ̀ àwọn pastors náà là ń sọ lẹ́nu ọjọ́ mẹ́ta a fún àwọn tá a fún mọ́tò so tó bá jẹ́ babaláwo náà àti àwọn táwọn ẹgbẹ́ babaláwo ni wọ́n wọ́n a tún fún mọ́tò tó bá jẹ́ àǹfààní a lè sọ so má bú mi o so ti yé torí ẹ èèyàn ò dẹ kí ń jẹ ikú ò kí ń jó oúnjẹ èèyàn kó pààyàn torí ẹ̀yin ikú tẹ ń lọ kiri orí social media ẹ lè pa mí ẹ gbọ́ so ẹ jẹ́ sọ tèmi o ẹ má wílé mi o ẹni bá wílé mi ọ̀run ogun ọ̀run wílé yìí o ok ẹ káàbọ̀ sórí ètò yìí. Hmm. a rí gbogbo èèyàn gbé ṣáàtì àgbàlá Gabriel mi ibi tí Muideen ti ṣe kí lánàá number one ẹjọ bẹ ṣe kọ́kọ́ rí Muideen nígbà tẹ́ rí picture Muideen yẹn tó sánlé ṣe rí ọwọ́ lára ẹ̀ tẹ́ bá wo skin Muideen tẹ́ bá wojú ẹ̀ tí ìyà bá ń jẹ èèyàn gógó tí ìyà bá ń jẹ èèyàn ojú ẹ̀ báyìí lẹ máa wò tí ìyà bá ti ń jẹ ṣó ti yé àti ọwọ́ àti ẹsẹ̀ lẹ máa wò tí bá ń jẹ èèyàn kó tó ti mú chronic ìyà tó bá ti ní ọlọ́run ò ní jẹ́ kí ìyà ìyà tó máa jẹ ẹ́ tó máa bẹ̀rẹ̀ sí fara wọn lọ́wọ́ àtẹsẹ̀ àtọjú ẹ ọlọ́run ò ní jó fara wọn bẹ́ẹ̀ ni mo sọ fún yín your face will be gíran your ọwọ́ ẹ̀ máa máa gíran ẹsẹ̀ ẹ̀ máa máa gíran ṣó ti yẹ yín mẹ́yẹn ẹnu ẹ̀ náà tó bá ti yá ó lè bẹ̀rẹ̀ sí gíran I tell you ìyà ni o ṣùgbọ́n tó bá ṣe ara ẹ̀ tẹ́ bá wo ńgbà tó ṣe ara ẹ̀ nínú èyí tó ń pè sọ́dọ̀ Oríyọmí Amsat good ó good body ẹ ti understand ẹ understand bẹ́ẹ̀ yẹn but ìyá ń jẹ bọ̀bọ̀ yẹn owó tó ti dá fún bọ̀bọ̀ yẹn lórí mídíà yìí owó tó ti dá fún àti fẹ́ẹ́ wọ bíi fifteen million ẹni tó gbowó jù lórí social media yìí tó dẹ̀ tún polówó Àgbàlá Gabriel jù bọ̀bọ̀ yẹn ni tó ń pè ní Muyideen yẹn lára ògo ẹ̀ kò máa rò pé bóyá kò lógo nítorí pé kò lówó lọ́wọ́ lára ògo tó boost orí ẹ̀mí tó boost Àgbàlá Gabriel bọ̀bọ̀ yẹn bọ́ọ̀ yẹn wà ń bẹ̀ tẹ bá dẹ̀ wọjọ́ orí o ká kọ́kọ́ wo ọjọ́ orí kọ́ la fi ń ṣe this time around but ẹ tó tún wò gbogbo pé bọ̀bọ̀ mú ìdí yẹn ó ju Àgbàlá Gabriel lọ́jọ́ orí o ṣùgbọ́n dádì ní nítorí pé òun ni wọ́n sọ pé wọ́n lò gbogbo náà sàkámà jẹ náà ni ó sì yé Àgbàlá Gabriel mo máa sọ tòótọ́ ọ̀rọ̀ fún Àgbàlá Gabriel agbúdọ̀ bó ṣe ó ti gbé ìwé ó ti gbé ilé padà fún bọ̀bọ̀ yẹn o ṣùgbọ́n ìyẹn kọ́ la fẹ́ sọ lónìí o ó ti yé gbogbo ẹ̀ náà sàkámà jẹ ni ṣùgbọ́n tí n bá sọ eléyìí lónìí tẹ bá lẹ̀ ní gbọ́ ó ṣe kí n fi nàìjíríà gọọmẹ̀ sí tí bá ti wá kọ́kọ́ ṣe léyìí sábà ti gbọ́ màá wá pe gà nàìjíríà gọọmẹ̀ lé lórí ṣe ti yẹyin mẹ́yẹn torí láti kékeré àti ń kẹ̀pà rókò tó bá dàgbà tọ́ ẹbọ ló máa ń gbà sábà tètè kára mọ́ eléyìí Agbala Gabriel máa burú ju ọ́dà pásítọ̀ tó burú lọ ṣó ti yé tẹ kọ́kọ́ lọ wo ara bọ̀bọ́ yẹn bọ́n ṣe nà òun náà ti jẹ́wọ́ níbi kan pé òun nà mo ti gbà tí mo kọ́kọ́ gbọ́ yẹn mo wá wò mo fẹ́ lísìn dáadáa mo wo orí mo rí pé àwọn kan wà lórí mídíà so mi ò listen sí wọn mi ò sí lọ́dà wọn i just see that wọ́n wà ń bẹ̀ wọn ò dẹ̀ ti So kankan so mo dẹ̀ ti rí pé ọmọ iṣẹ́ tó wà lórí media dẹ̀ sọ pé òun lọ bíṣẹ́ lónìí o ṣùgbọ́n tó bá dé wọ́n máa pè wọlé wọ́n máa sọ gbogbo ẹ̀ wọ́n máa ṣe kíní kan wọ́n máa ṣe kíní kan wọ́n máa ṣe kíní kan ṣó ti yé bẹ́ẹ̀ yẹn mo dẹ̀ mọ̀ pé wọ́n máa gbè sí ó máa support Àgbàlá Gabriel ni ṣó ti yẹyin àní níbi tí àwa wà yìí àwa ò kí sọpọ́tì ìkà torí ọlọ́run tá à ń pè mátìkà lẹ́yìn lórúkọ ẹ̀ ń jẹ́ adógbòǹgbò lẹ́yìn àṣòtítọ́ ògbèjàkẹ́rù ògbóníjà àjàmá sì jẹ̀bi òun lọ́lọ́run wa ń jẹ́ ṣó ti yé bẹ́ẹ̀ yẹn so tẹ bá pọ̀ bí eṣú ẹ tẹ pọ̀ bí eṣú tẹ dàbí ekòló a máa dayọ̀ sí yín iyọ̀ ayé làwà ṣó ti yẹyin ọ̀rọ̀ wa lè má fẹ́ dùn létí yín ṣùgbọ́n kò ní lè dùn létí ẹlẹ́ṣẹ̀ àtẹni bá ń ṣó ti eyín ó sì dàbí iná ní ara àwọn èèyàn ẹlẹ́ṣẹ̀ ṣó ti eyín mẹ́yẹn wọn ò ní lè stand ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ olódodo wàá yè ẹ jẹ́ ká sáré lọ sí ibi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ ti rí gbogbo ibi tó ti sọ pé wọ́n ti léun jáde wọ́n gbàyàwó lọ́wọ́ òun wọ́n ṣe gbogbo ẹ̀ lọ́wọ́ òun ó ti yé ṣe rí mú ìdí yẹn ó ní o se bá dẹ̀ wo mú ìdí dáadáa kò kí kò parọ́ o mú ìdí ò kí ń pa irọ́ tó bá ń parọ́ torí mo mọ̀ mọ̀ jẹ́ kó interview mú ìdí ní ọ̀dọ̀ nígbà tó wà lọ́dọ̀ Oríyọmí Hamzat mo rí pé wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ kó ta tẹ́tẹ́ ó lóun ta wọ́n ló mu gbó lóun mu ṣó ti yẹ yín kò áìd kò purọ́ tẹ bá dẹ̀ ti rí ìyàwó ẹ̀ yẹn máa ti mọ̀ pé ìkà ni ìyàwó ẹ̀ yẹn ó lè dẹni nǹkan tí mú ìdí dẹ̀ sọ pé òun fẹ́ kó ń ṣe nígbó lòun ò fẹ́ kú wọ́n lè nà Muyideen pa síbẹ̀ ó máa lọ fẹjọ́ sun ìyàwó ọkọ wàá kọ́kọ́ lọ fi ẹjọ́ sun ọkọ àmì wàá lọ fẹjọ́ ọkọ ẹ̀ sun pásítọ̀ wàá pe pásítọ̀ yẹn ní dádì ọkọ inú ṣọ́ọ̀ṣì ló ti rí wàá pe wàá lọ fẹjọ́ ọkọ ẹ̀ sùn àwọn èèyàn tó wà nínú ṣọ́ọ̀ṣì wọn máa na ọkọ ẹ àwọn security àtàwọn protocol wọn máa dábọ̀ ìyẹn dùbúlẹ̀ wọn máa nà án ní ìlú Canada àti ní ìlú tí ò fi wà tòbẹ́ lòun ti lọ London rí ọmọ kékeré go òkànlẹ̀ náà ẹni à tó bá ṣe ẹ̀ ṣó ti yé everybody tó wá jẹ́ pé ó ṣe nǹkan tí ò dá tó bá bá sọ tí ò gbọ́ wàá ló fa ìsọwọ́ ọlọ́pàá kó ṣe pé kó máa ní kó máa búlẹ̀ kó máa nà kó máa tọ́jọ́ ẹ̀ àsí pé ó jẹ́ ẹrú ẹ̀ owó tó dẹ̀ ni wọ́n ṣe oore tó lòun ṣe fún kì í ṣe owó Agbala Gabriel ló fi ṣe nà án ṣé Agbala Gabriel ló lówó tó fi ṣe ni àwọn àwọn àwọn public ló sanwó síbẹ̀ public ló sanwó àwọn èèyàn ni wọ́n sanwó wọ́n ní wọ́n láì kíbọ̀ yẹn o wọ́n fẹ́ tú ayé ẹ̀ ṣe o lára àwọn owó fraud tí wọ́n máa ń kó kiri Nàìjíríà yẹn náà ni ṣó ti yé táwọn èèyàn máa ṣe ó ti yé yín bẹ́yẹn so wọ́n dá owó fún lára owó tó ń dẹ̀dá fún Muideen Muideen ẹ̀mí kí lórúkọ àgbàlá Gabriel Gabriel máa ná ń bẹ̀ náà Gabriel máa ṣe kíni ó máa ná nínú owó yẹn because kò ń ṣe gbogbo owó tó bá dá fún àbóṣe àkáǹtì pé òye tó ń dá rèé kò ń ṣòun náà ó jẹ nínú ẹ̀ náà bí ọmọ yẹn bí Muideen ṣe wà yẹn ó pe ògo fún ó pe èrò fún ó tún ṣe ó ṣe dáadáa fun àti gbẹ́tẹ̀ nìkan náà gbé sórí ẹ̀ wá níjọ́ yẹn tó ní bó ṣe ṣe rèé bó ṣe ṣe bó ṣe ṣe rèé o bọ́tí kọ́kọ́ tí mo fẹ́ sọ rèé kíkọ́kọ́ ni kí ni rísì tí Àgbàlá Gabriel tó máa fi dìde tó nígbà tí ìyàwó ẹ̀ wá fẹjọ́ sùn tó máa gba kọ́kọ́ lọ́wọ́ ìyàwó ẹ̀ àmì lọ́wọ́ Muideen tí wọ́n ṣí ṣọ́ọ̀bù fún tó máa kọ́kọ́ kó kọ́kọ́rọ́ sí ọwọ́ ìyàwó pé kó lọ máa lọ sí ṣọ́ọ̀bù kóun wá padà máa lọ máa gbádùn church wọ́n ti ọwọ́ àṣetán ló ń bá sùn ọwọ́ àlọ́ òwò bá sùn tó bá lọ Muyideen ó rẹ̀ pé torí pé ó ní challenge orí ẹ̀ pé òṣì ló ta gbogbo ayé tí Muyideen ń lò yẹn òṣì background ẹ̀ ló sun débẹ̀ is very intelligent Muyideen is intelligent ó lè máa mu gbogbo tí orí ẹ̀ ọpọlọ ẹ̀ ó sound ó ti yé ẹ lè rí bí gọ̀lúgọ̀ ó ní ọgbọ́n ó dẹ̀ mọ nǹkan tó ń ṣe tó bá ti ní kí ni wọ́n ṣe nà ẹ wo gbogbo ẹ̀yìn ẹ̀ ẹ lọ wú ẹ̀yìn ẹ̀ bọ́n ṣe nà ọ́nbẹ̀ yẹn torí kí ni wọ́n ṣe nà wọ́n nà Muyideen nítorí pé ó lọ rìpọ́ọ̀tù fún àmì nítorí pé ìyàwó ẹ̀ kan lẹ̀kùn wọ́n ní kò ṣèṣe lẹ̀kùn yàrá tiẹ̀ ní òkò ṣe lẹ̀kùn nulẹ̀ o nínú ilé yẹn ó dà pé two bedroom náà kọ́ fún wọn ìyá obìnrin yẹn ń lo yàrá kan Muyideen náà lo ẹ̀rẹ̀ kan iye kan bóyá ó rà lọ́kàn ilẹ̀kùn Muyideen Muyideen ò ṣílẹ̀kùn because he's angry now ó wá tún padà lọ sí ṣọ́ọ̀ṣì ó wá lọ fẹjọ́ sùn pásítọ̀ bó ṣe débẹ̀ wọn ní kó pe Muyideen wá Muyideen wá dé wọ́n wá bẹ̀rẹ̀ sí na Muyideen lójú ẹ̀ ìwọ ìyàwó yẹn ojókòó síbẹ̀ wọ́n na ọkọ ẹ̀ kò wọ́n na ọkọ ẹ̀ ní ojú ẹ̀ ní moment jẹ́ mi let me tell you something tẹ́ ẹ̀ báyìí tí marry is another thing ní moment tí wọ́n bá ti marry tẹ́nìkan tó bá ṣe nǹkan fún ọkùnrin yẹn kí pásítọ̀ gangan tó so yín pọ̀ kó ṣe nǹkan fún ọkùnrin yẹn tí ò dáa ẹ máa jọ agree together ni you are going to deal with the pastor together tẹ́ máa jọ agree pẹ̀lú anybody tó bá ṣe kankan fún yín ni tẹ́ máa jọ agree pẹ̀lú wọn together but you be, be the one reporting the guy to the pastor and me. tiẹ̀ mọ̀ pé inú ṣọ́ọ̀ṣì ló ti mú definitely that, that, that lady is planted in that muidi's life they can systematically beat muidi to death and then after killing muidi, wọ́n dẹ̀ máa sọ pé ìyàwó tó fẹ́ nìyẹn òun náà ló máa jogun lé yẹn wọ́n á tún fún ní ọkùnrin kan lára àwọn tó nà Muideen pa wọn ò ní sọ pé wọ́n nà Muideen pa ni lára àwọn tó ń lọ mú ìdí ìpa yẹn wọ́n wá fún ní ìkan nínú àwọn ọkùnrin ẹ̀bọ́yá ó máa ní kó tó di pé mú ìdí ìsọpọ̀ òun fẹ́fẹ́ tó ṣe pé ọkọ òun lélẹ̀ ṣó lọ́ọ̀fù mú ìdí ni kò lọ́ọ̀fù mú ìdí torí owó àti investment wọn ti ṣe sínú ayé mú ìdí ṣó ti yé òun ni ó dẹ̀ wá wo system sí pé kí la lè ṣe fún ẹni yìí o láti get rid of this person ṣó ti yé bẹ́ẹ̀ yẹn wọ́n máa nà pa ni kí ló lè fà á tí Agbala Gabriel máa fún ọ ní ọ̀dá sí ti láti máa nà ṣó ju mú ìdí lọ ni torí pé wọ́n sọ di pásítọ̀ wọ́n dẹ̀ ń dáwọ́ Nàìjíríà sí lọ́wọ́ ó wá ń sọ pé ẹnìkan dẹ̀ sọ pé òun fẹ́ fẹ́ London ẹ̀yin ara London ah ẹ sọ́ọ̀rì gan o ìyá ọkọ jẹ yín gan ṣá mò ń bọ̀ mí ti dé lórí yìí bó tẹ̀ tún rí bí àná ah ọlọ́run jọ o. anyway gẹ́gẹ́ àsọ̀rọ̀ Muyideen àti pásítọ̀ ó ti yé wọ́n na ẹ lọ wo ẹ̀yin Muyideen ṣé lẹ́yìn ṣe rí Muyideen yẹn ṣé ẹ rí àbánà kọ́ ló jáde ńlé àná tó jáde ńlé yẹn náà kọ́ ló lọ lónà òun lọ ṣe alábàárù ẹ̀yin rí bí ẹni tó níyàwó sílé ṣe rí skin Muyideen bí ẹni tó rí ìtọ́jú bí ẹni tó ti kọ́lé fún ṣe rí skin Muyideen bí ẹni tó ti ní shop ṣe rí skin Muyideen bí ẹni tó níyàwó ni ẹ rójú ẹ̀ bí ẹni tó níyàwó ṣe rí ìgbà tí ò tí níyàwó gan ṣé kò dáa jù bẹ́ẹ̀ lọ àbó ti pẹ́ lé kò pẹ́ wọ́n bá gba kọ́kọ́ lọ́wọ́ ẹ̀ ṣóun ni wọ́n dá mo fẹ́ bèèrè lọ́wọ́ Gabriel Gabriel torí pásọ̀ yẹn mi mi fẹ́ yọ pásọ̀ kúrò lórúkọ ẹ̀ Gabriel ṣé owó ẹ owó tó ń dá fún Gabriel tó ń dá fún Muideen yẹn ṣé ìwọ ló ní owó tó ń dá fún Muideen ṣé obìnrin yẹn náà dá owó fún tó fi gba nǹkan lọ́wọ́ ọkùnrin yẹn tó wá gbé fún tó rẹ́lẹ̀ useless tó dẹ̀ wá ń búra ẹgbẹ́ òpá sùn wọ́n wá ní kó wọ́n wá ìwọ wá gbé báìbù fún ìyàwó ìyàwó ìyàwó Muideen ìpè kó búra ìwọ òṣèlú báìbù yẹn búra first pé tó bá ń bá sùn oníṣekúṣe anything can happen because ó mọ nǹkan wọ́n ti wá sọ̀rọ̀ ẹnìkan kí lórúkọ gẹ́ yìí o kí lórúkọ gẹ́ yìí ọmọ Ìbàdàn tó wà lórí kinní yìí o tó lóun ó ti wá sọ̀rọ̀ ẹníjọ́ sí pé òun bá àwọn obìnrin sùn ó ní bó ṣe ṣe fóun náà you can do that wọ́n gbọ́dọ̀ tètè kọ́ ọ̀bẹ̀rẹ̀ sí gbogbo ilẹ̀ ma gbogbo kírísítọ̀ ẹ̀yìn lẹ́ẹ̀ bá gbogbo ìgboro jẹ́ téèyàn bá sọ̀rọ̀ sọ ma ní enemy of progress kò ní dá fún ìyá aláìyá gbogbo yín tẹ́ ma ní enemy of progress àwa tá a build the pastor àti ọmọ church many many churches àti build ni àti ń píríṣì jésù wọn ti bí àgbàlá Gabriel àti ń píríṣì jésù wọn ti bí àgbàlá Gabriel yẹn wọn ti bí tálájà yín tó fẹ́ máa tálájà yín gan tó fẹ́ máa tó tó fẹ́ yín lọ. àgbàlá Gabriel tó bá jẹ́ pé wọ́n lè ta ilé yẹn sí àbí kán gba tó bá jẹ́ pé wọ́n lè ta ilé yẹn kán fi gbélé yẹn kán fi kọ́ sí ìta fún kán fi kọ́ ilé yẹn sí ìta fún bọ̀bọ́ yẹn ó mọ̀ nǹkan tó ń ti tó bá jẹ́ pé Àgbàlá Gabriel bá ní owó kó lọ kọ́ ilé mi síta fún ọmọ yẹn lóun fẹ́ ní freedom anege gbogbo ẹ̀yin tẹ́ dáwó sí church gbogbo ẹ̀yin mi kì í ṣe tó church is a good thing okay àwọn tó bá jẹ́ church tó jẹ́ Christian to ni o but all these fraudsters that they always sacrifice people okay they sacrifice people òun yẹn náà ń sìn bó ṣe ló kù díẹ̀ kóhun kóhun bẹ̀rẹ̀ sí lówó kóhun dá ṣọ́ọ̀ṣì sílẹ̀ níyà ẹ̀ kú ó wá kú yá yá ẹ̀ lórúkọ Jésù orí mi ò ní gbàbọ̀dẹ̀ lára àwọn nǹkan tó ṣẹlẹ̀ Nàìjíríà náà nìyẹn tí wọ́n bá lè kọ́ ilé yẹn síta fún a lot of people tó ń kọ́ ilé sínú ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel fún ni many people ń sá láti àwọn tó ní family nínú ẹ̀ ni wọ́n ń sá láti wọbẹ̀ because wọ́n bìlí pé anything wọ́n lè wọ́n lè plan anything wọ́n lè plan any coup you understand me sílé yẹn máa fi padà sọ́dọ̀ church wọ́n ti wọ́n wọ́n dá owó mo béèrè question kan lọ́wọ́ Àgbàlá Gabriel ńgbà yẹn mo dẹ̀ ń wò kò sọ nǹkan kan sí títí dèmú àwọn tó dẹ̀ ní owó yẹn ni wọ́n complain gbà náà lọ́hùn wọ́n ṣe ni wọ́n ti gba six million fún bọ̀bọ̀ kan tán ló ń jẹ́ buffalo tán ló wá kú eventually ṣé ti yé wọ́n ní wọ́n ti dá six point something níjọ́ yẹn wọ́n ló wá lọ hospital after few days ó wá kú àwọn èèyàn yẹn wá grumble lára àwọn tó ń grumble fún lórí bíbáyìí but Agbala Gabriel náà wá sanwó fáwọn èèyàn lórí social media láti jẹ́ blogger fún lára àwọn tí ó wà Nàìjíríà ń gbà yẹn sìn tí wọ́n ní <laughs> àwọn ṣé FBI náà FBI kan ló wà wọn ọlọ́pàá Nàìjíríà àwọn police Nigeria police put wanted àwọn náà wà nínú àwọn tó ń speak fúngbà yẹn àti kí lórúkọ ìyálájẹ gbogbo wọn wọ́n ti lọ háyà ara wọn wọ́n máa click papọ̀ báyìí ni to go after so that gbogbo to bá fẹ́ sọ yẹn kó má bàa rìn wọ́n máa jáde bọ́mbà tó bọ́mbà fún wọ àti pé n tó ń sọ ń pa wọn yẹn pé irọ́ ni you understand what I mean ṣé understand owó tó ń dá fún ẹni yẹn gbà yẹn nígbà tẹ́ni yẹn wá kú àwọn fámìlì yẹn sọ pé wọn ò fún wọn lówó mo béèrè pé owó yẹn ẹni yẹn ni wọ́n dá fún bí gbogbo èèyàn ṣe bẹ̀rẹ̀ sí àtàkùn mi lórí platform yẹn pé gbà tó ti kú ẹ àgbàlagébẹ̀ ló máa ní owó yẹn mo ní no. Agbala Gabriel kan ni wọ́n dá owó yẹn fún ẹni yẹn ni wọ́n dá owó yẹn fún láti help ẹ̀ àti family ẹ̀ tó bá dẹ̀ ti kú àwọn family ẹ̀ náà tó ń help ẹ̀ yẹn wọ́n ti fi owó yẹn sórí wọn we ask àwọn mo mo tó question yẹn sí Agbala Gabriel kò dá mi lóhùn o ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ń bú mi lórí social media ńgbà yẹn àtìgbà yẹn mo ti wò àti again tó bá ti sọ̀rọ̀ kan báyìí wọ́n kò búlí ẹni wọ́n kò máa attack ẹni you cannot do that to me o tó bá fẹ́ kí kó bá fẹ́ kí ayé ẹ̀ gbóná bó bá fẹ́ káṣírí ẹ̀ kó tú jù bẹ́ẹ̀ lọ if anybody bully me this time around your secrets, ọlọ́run máa expose gbogbo yín si gbogbo àgbáyé ni gbogbo yín tó sì ń bọ̀ ó máa tú síta wọ́n ti sọ nígbà yẹn pé Àgbàlá Gabriel máa ń bóbìnrin sùn lóríṣiríṣi ọmọdé ni ó máa ṣe bẹ́ẹ̀ ni ó máa ṣe spirit wo ló wà ní Àgbàlá Gabriel ìgbà tá a rí búùkù ẹ̀ ń bí pé kò ń preach Jésù kò ń wàásùn ló ṣe bẹ̀rẹ̀ sí ń gbé báìbù ló máa wàásùn la máa ní òkè every time owó ni every time owó ni every time owó ni àwọn to dẹ̀ ti kówó nàìjíríà dání gbogbo àwọn owó yẹn ẹ mọ̀ pé fraud ò dẹ̀ lọ déédéé mọ́ sí fáwọn tó ń ṣe ṣe mọ̀ pọ́nà ti dí mọ́ fraud ní ilé sọ ìjọba tó bá tún bọ̀ ó bẹ̀rẹ̀ after eight years but nísìnyí fraud ti reduce àwọn tó máa ń wá ibi tó máa máa kówó pamọ́ sí tó máa máa kówó sí owó nàìjíríà gan kò ṣeé kó mọ́ ń sìn ìtàn dẹ̀ ti kó sílẹ̀ ẹni tó bá ti kówó pamọ́ gan ń sìn kò ní ṣe ń ná anyhow mọ́ tó bá tún náwó anyhow fún etí gbòòrò lè bá àwọn èèyàn máa tún béèrè lọ́wọ́ ẹ pé níbo àwọn ẹ̀ ṣe ń query lè wà gbogbo àwọn auditing Àpàlà Gabriel yẹn gan yẹ kó kó audit ẹ i tell you a jealous ẹ but no dey sọ nsìn wọn jealous tẹ bá dẹ̀ la jealous gan bóyá lọ́ọ̀sì ní yín tán fẹ́ jẹ but èmi ò kí ń jọṣẹ́ ó ti yẹ yín mi ì lè jẹ lọ́ọ̀sì mi ì jẹ kogi mi ì jẹ ẹni ọṣẹ ó ti yẹ yín bẹ́ẹ̀. ọmọbìnrin yẹn wọ́n ní pé ṣé ó máa tẹ̀lé ọkọ ẹ̀ lọ ó lóun ò ní lọ tó bá ti tí ò bá tó kò ní lọ tó bá ti pé kò lọ òun tí ò bá ti ní dúró òun máa dó sí ṣọ́ọ̀ṣì tó rò mọ̀ pé ibẹ̀ ilé yẹn ló máa gbé ogún ilé yẹn gangan náà fẹ́ jẹ ló ṣe máa lọ ń fẹjọ́ sùn wọ́n gba ṣọ́ọ̀bù tí wọ́n rà fún tí wọ́n ṣí ṣọ́ọ̀bù fún bọ̀bọ́ yẹn wọ́n wá gbà lọ́wọ́ ẹ̀ wọ́n wá gbé fún ìwọ ìyàwó mo ló tí ń bọ̀ tó lòkun ta ló ń jájẹ́ ẹ̀ mọ́ṣáláṣí tó fẹ́ máa bọ̀ wọ́n bàtà lè mọ́mú by the way ìwọ náà dá owó fún ni ìbá ìdágbàlá Gabriel náà ń lò fún àkáǹtì náà dá owó yẹn sí ṣé òun ló dá owó ni ṣe báwọn èèyàn ló dá owó fún Muyideen Mujin wọ́n dá owó fún èèyàn dẹ̀ kí n kéré nídìí nǹkan ẹ̀ ó appreciate ẹ What gave you the audacity láti máa nà ọ́ bí ẹni máa kú no nà ọ́ ni wọ́n máa da dùbúlẹ̀ ẹ̀ máa kú ó lóun ò fẹ́ kú tòótọ́ ni wọ́n fẹ́ nà pa ni how can you adult bẹ́ẹ̀ yẹn ló máa gbé sílẹ̀ máa ní wọ́n máa bẹ̀ sí nà nínú church you are slavery ni ẹrú gan wọn ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n ṣe nu ẹrú pàyẹ náà tẹ́ ń kọ̀ọ̀bílẹ̀ pé wọ́n ń ṣẹrú ṣòwò ẹrú nìyẹn kí ló dé tó fẹ́ nà pa ṣé ń fi yáwó lọ́wọ́ ẹni tó bá lọ mú lẹ́gbẹ̀ẹ́ títí nǹkan fucking words. tó bá rí níbì kan ibò kankan náà ti mú wọn ni ṣèbó ní báyẹn tiẹ̀ náà ṣe rí kan tó mú ẹ Àgbàlá Gabriel ṣé ìyá tiẹ̀ gan lówó ẹ̀fẹ́ báyẹn lówó ni tó ṣàlàyé bí bàbá ẹ̀ yẹ́ ṣe kú táì rówó tó ń ah kí ló now all this wickedness is just too much lórí nǹkan tí o máa ń ṣe tí náà lẹ máa máa bùgá lẹ máa máa gapá lẹ máa ṣọ̀gá lórí èèyàn ẹja play díẹ̀ sí ẹja mi àti play rárá because people may not understand Wickedness is a disease. Wickedness is what? It's a disease. mo bá wò. only woman try to base your topic on on the current issue that happened okay kí ni mo base current kí ni mi sínsìn olórí burúkú woman talẹgbẹ ẹni mama a máa ma ni baba. Gabriel mama bàbá tẹ máa tẹ bá rúdù sí mi ò ní jèrè àwọn tó ní ẹ ò ní jèrè ẹ mo sọ fún pẹ̀lú gbogbo àná tí àtàwọn tó bá àkẹ́ ọ̀pọ̀ wọn lè mi ẹ ya wèrè ni. You cannot bully me this time. And if you bully me, Shonkona will kill you. Listen to this. tí mo fẹ́ lé mọ̀ ìdílé. rárá o àwọn fúnra ara wọn náà tó sì mí. àwọn fúnra ara wọn ọkọ mi gangan mú ìdí àwọn ganan tó sì mí fúnra ara wọn. dádì kan ló fi wọ́n fún mi o nígbà yẹn gan ṣe mo ṣe mo fẹ́ kẹ́ má parọ́ ìgbà yẹn ṣe mo fẹ́ kẹ́ fẹ́ra. àwọn òfẹ́ kan fẹ́ èèyàn ní nàìjíríà pé àwọn fẹ́ kan fẹ́ èèyàn ní outside the country àwọn nọ́ṣà insist pé ṣe dáàdi ẹ̀ lè choose fáwọn pé nǹkan táwọn bá ti fẹ́ ni àwọn fẹ́. Mm-hmm. láì fi dá nọ́mbà even though I just travel wọ́n tún dé láti UK pé mú ìdí báwo wá ni ṣé ọmọ yẹn náà ló ṣì fẹ̀fẹ́ àwọn ní ẹ o ó ṣe dáadáa ó ṣe gbogbo èmi náà dẹ́ ń gbìyànjú níwọ̀n bá ti tèmi but àìnítẹ̀lọ́rùn wọn òun àfẹ́tì wọn gan seriously. wọn wọn wọn gbọ́dọ̀ ló sọ pé wọn láti gbàyàwó lọ́wọ́ òun. wọn gbàyàwó lọ́wọ́ wọn o èmi nìyàwó wọn o kọ́ máa bọ̀ ńlé o àlé wọn ńlé o à ń wá wọn seriously báyìí. ó lóun wá wọn. à ń wá wọn mo ń wá wọn mo ń wá wọn ní o. gbogbo àlà ń wà sí báyìí mo ń wá wọn. bíbí seriously lórí èmi nìyàwó wọn mo ń wá wọn pé kán darí wá ilé kẹ́mi ọlọ́run kó ó darí ẹsẹ̀ wọn padà wá sílé. wọ́n ní wọ́n ti gbalé lọ́wọ́ ìyá náà ti wọ́n náà ti gbalé lọ́wọ́. wọ́n gbalé lọ́wọ́ wọn ò kúlé wa nìyẹn ní wọ́n mú sí wọn làárọ̀. mú ìdí ni ó ti ó ti gbalé lọ́wọ́ mi. aláàyè mú ìdí tì ní orí ẹ orí ẹ ti gba àbọ̀ lé o èmi mọ̀ pé mo ṣèlérí bó ti mú nǹkan lánàá o. mú ìdí máa ń fáwọn òbí. mo ń bọ̀ mo kọ́kọ́ fẹ́ play eléyìí ọ̀rọ̀ tí Àgbàlá Gabriel sọ yẹn ni mo kọ́kọ́ fẹ́. àwọn tó máa ń rí iná tó sọ pé dáàdi àwọn máa rí mú ìdí lára kùtùkùtù yóò lọ dá àjẹgbà ìwọ ìyàwó sọ̀rọ̀ tó mójútó lé ẹ̀ ni obìnrin ló nílé àbí ẹ̀yin mọ̀mọ́ wa ta ló nílé. ẹ jẹ́ alison sí. ẹ sọ̀rọ̀ ni. obìnrin ló nílé ìyàwó náà ti ṣe ṣe ṣiṣẹ́ tọ́yẹ pé bẹ́ẹ̀ ni ẹ bá ń mú ìdí wà náà má pè dé ó sì ẹgbọ́n jiyàn òun lọ tá òun lọ ṣe pàtó jù náà wẹ̀ ní again mo tún fún punishment mo á ní ìgbà tó wà parí àwẹ̀ yẹn ni mo fọwọ́ sọ pé. ṣe rí i pé ó ń sọ pé wọ́n fún punishment wọ́n nà gidi wọ́n ń nà bọ̀bọ́ yẹn gidi gan seriously mú ìdí yẹn wọ́n ń nà mú ìdí seriously ẹ̀ ń gbọ́ wọ́n ń nà mú ìdí yẹn seriously it's not right like that Àgbàlá Gabriel fúnra rẹ̀ sọ wípé òun kàn ná níjọ́ yẹn but nígbà wat wá kò mọ̀ pé ọ̀rọ̀ yẹn máa dọ́dọ̀ orí Yomi Amsat ó wá sẹ́ pé òun ò mọ̀ pé àwọn protocol àtàwọn security ti nà tẹ́lẹ̀ kí ló máa fún wọn ṣó jalè ni ni àwọn security ṣe máa máa nà ṣó wá rọ̀bù ṣọ́ọ̀ṣì ni lẹ́ni tó ń gbá ọ́fíìsì ẹ̀ kí no. wọ́n nà fún tíwọ́ náà tún dé gbogbo àwọn àwọn Nigeria government gbọ́dọ̀ dá sí àwọn ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí the way people and the people to àwọn àwọn èèyàn nice o generosity yẹn is good o láti wà generous is very very good to be generous and the way they are building but àwọn èèyàn generosity tí wọ́n ń ṣe yìí náà they are trying to send corruption everywhere they are corrupting these people àwa náà ti wà náà àwọn tó ń corrupt wọn rí ajẹ̀bi bọ̀ lónìí náà ni but torí ẹ̀ náà ni àwọn experience àti ní la fi ń sọ̀rọ̀ sí pé àti kékeré láti kẹ́ẹ̀pà àrókò tó bá dàgbà tó ẹbọ ló máa gbà tó bá ti wí kán tó sọ òun náà máa sọ̀rọ̀ báyìí pé kán pọlọ́pàá ni ṣe mọ̀ pé ńgbà yẹn tó dẹ̀ ń ṣe dáadáa tó máa lọ gbé àwọn èèyàn ní títì tó máa máa ṣe àwọn èèyàn everybody love it ṣe tó ń sàn because of that pé kò ní dọ̀tí kò àmì kò kì í ṣe kò ní kórìíra fún àwọn tó dọ̀tí yẹn pé ẹni dọ̀tí o eh, because of this because of that ni ò ní gbé ó máa lọ gbé wọn everybody dẹ̀ ń dáwó fún ó dẹ̀ ń ṣe dáadáa ó dẹ̀ ń ṣe dáadáa so ti yé ibi tí èèyàn bá dẹ̀ ti ń ṣe náà ló ti ń jẹ you understand me but ìgbà tó wá tó àwọn stage kan mo kàn notice bó ṣe ń ṣe ni táwọn èèyàn bá ti dáwó fún báyìí tí ẹnìkan bá kàn ti ẹ̀pẹ̀ wọlé tówó yẹn bá kéré náà á kàn ṣọ̀nù wọn táwọn èèyàn kan bá ṣe kíni kan á kàn dá wọn you know but ìyẹn kọ́ là ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí but nísìnyí bó ṣe na bọ̀bọ̀ yẹn ẹ́ kí ni wọ́n máa ṣe é sì tí bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ yẹn tó bá wà nínú compound àmì tó bá wà nínú àgbàlá Gabriel yẹn torí gbogbo ilẹ̀ yẹn àgbàlá Gabriel ló ní everybody I ló ní everything ó lóun ò ní free and this person want to be free are you getting me mi ò fi ọkàn sí ẹ tẹ bá rí picture bọ̀bọ̀ yẹn sìn aṣọ tó wà níṣẹ́ ti rí tẹ bá wo picture yẹn sìn compare to real life wọn gangan ṣe mọ̀ pé sísìn mo lè ṣe picture kan kì í ṣe kó fine ẹ kì í ṣe kó fine gan kí wá gbé sórí media kí situation ọ̀tá mi kó dẹ̀ worst ṣó ti yẹn yín ẹ lè rí picture yìí sì kẹsẹ̀ pé mú ìdí nìyẹn but ẹ bá rí gan ní rí tẹ bá rí wọn ní real life ẹ máa mọ̀ pé something is fishy bí mo ṣe rí rèé nísìn ẹ get me àgbàlá Gabriel níbi tí ó ti rojọ́ ibi tó ti sọ̀rọ̀ yẹn pé òun gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ọmọ yẹn lọ́wọ́ Muyideen ó wá kó fúnyàwó ẹ̀ i hate it nígbà tí mo ti gbọ́ yẹn báyìí tí mo ti gbọ́ báyìí mo wò pé what a nonsense baba bullshit ni tí ó bá misbehave fúnyàwó ẹ̀ síyàwó ẹ̀ hmm? ìtẹ̀lẹ̀ fi dẹ́rù bá náà ni pé ẹ níyàwó o ẹ tẹ̀lé máa sọ fún ẹ pé if you are not behaving well tó bá love ìyàwó ẹ̀ a máa separate yín kò ṣe pé a máa gba gbogbo nǹkan lọ́wọ́ ẹ a máa kó fúnyàwó ẹ̀ ìyẹn mi pé wọ́n fẹ́ fi ìyàwó yẹn wọ́n fẹ́ máa fi gẹ́yìn wọ́n fẹ́ máa fi ṣe wọ́n fẹ́ máa fi jalè wọ́n fẹ́ fi léèdì yẹn gangan wọ́n fẹ́ fi kó bàbá yẹn lómi ọbẹ̀ jẹ ni wọ́n fẹ́ fi lù ní jìbìtì ni wọ́n wá nà you are not feeling somehow pé wọ́n gbé ọkọ ẹ̀ síta wọ́n dẹ̀ nà ọkọ ẹ̀ wọ́n gbé ọkọ ẹ̀ síta àwọn kọ́tókọ́ àwọn church àtàwọn tó kéré sí wọ́n á máa nà ọkùnrin ẹ̀ ló dẹ̀ ń pè ní ọkọ tiẹ̀ ìwọ dẹ̀ ló máa lọ fẹ́ ẹjọ́ sùn wọ́n á máa na ọkọ ẹ torí pé o fi ẹjọ́ sùn wọ́n máa na bọ̀bọ́ yẹn tó gbọ́ fẹjọ́ sùn wo let me tell you Agbala Gabriel bọ̀bọ́ yẹn òun ló ní property yẹn Nàìjíríà ló dá owó fún the omi kìí ṣe Nàìjíríà the whole world ló contribute owó yẹn fún Muideen ló ní property òun ló ní shop gbogbo owó tó ń bá dá fún kọ́ ló máa kó fún àwọn èèyàn gan pariwo ti fi Muideen jalè jù ni Muideen ló ṣiṣẹ́ ó wá ń ṣiṣẹ́ bí erin ó wá ń jẹ̀jẹ̀ ìrírí ó wá di pé wọ́n wá kó kọ́kọ́rọ́ àti everything sọ́wọ́ ìyàwó pé tó bá ti ń ta òun kó máa fún lówó nonsense ni tẹ́lifọ̀dì bá support yẹn bá bá wèrè ni orí Muideen bí ò ṣe pé tó ń gbé jáde wá láti máa fi tọrọ owó nìyẹn bí Mudi ṣe mu gbó tó mọ̀ ìpó máa ń jáde lọ tó máa lọ tó máa lọ charret tó máa lọ tó tó tó máa lọ tó tó máa lọ play whatever tó bá ló ń play bẹ́ẹ̀ náà ló ń gbé wá ló máa fi gbowó tó bá gba fifty thousand á fún Muyideen ní one five àwọn yòókù ṣọ́ọ̀ṣì àná thirty five bó ṣe ń ṣe nìyẹn náà cheating baba cheating ni ṣe kò sí nǹkan tí Agbala Gabriel bá lè lóhun ṣe fún bọ̀bọ̀ yẹn sìn bó ti ẹ̀ ń aláwọ̀ orders tó junior sí ìbá ti ẹ̀ senior sí gbogbo àwọn tó máa na bọ̀bọ̀ yẹn àwọn tó junior sí ni ìyàwó ìdẹ́ ló máa lọ fẹjọ́ ẹ̀sùn tó máa nà wọ́n tún gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹ̀ wọ́n tún kó fún ìyàwó ẹ wá ní kó má sàn lé á kàn ní pé tóun bá kúkú tó lè save níbi ni pé kóun sá jáde lé tóun bá ti sá tóun bá ti gbé sí títì wọ́n máa gbà wọn ṣùgbọ́n tóun bá ṣe fídíò níbẹ̀ yẹn wọ́n máa bò bá àtìlẹ́yìn wọ́n máa wọn ò ní jẹ́ kéèyàn wọbẹ̀ wọ́n máa gba fóònù lọ́wọ́ ẹ̀ ọmọbìnrin yẹn ìyẹn ni àgbàdá gébẹ̀ ti ṣe sọ fún pé nísìnyí ọmọ kan tó bá ti ń lọ wàá tẹ̀lé lọ tó ló máa jẹ́ àmì ó máa fún àgbàdá gébẹ̀ lọ́wọ́ ni ó ní àgàbàdà Gabriel ló fóun òótọ́ ni kò mú ìdí ò parọ́ but ó lóun fúnra rẹ̀ ló wù ẹ̀ òun ló approach ẹ̀ but ó ti wá inú ṣọ́ọ̀ṣì kì í ṣègbòrò ló ti rí ra inú ṣọ́ọ̀ṣì mẹ́ẹ̀ ló ti rí ra wọ́n set wọn papọ̀ wọ́n wá fẹ́ fi system wọ́n fẹ́ crash ayé yẹn torí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ti kọ́lé sí sọ̀ráǹdì tí Àgbàlá Gabriel tó kọ́ ilé fún yín nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ yẹn nínú premises ẹ̀ ní sọ̀ráǹdì ẹ̀ ní facilities ẹ̀ yẹn you must get your paper And if anything happen to you in future, you die or anything, you must will that house to people that you wanted, not the church. Because the property belongs to you. It doesn't belong to Agbala Gabriel. It doesn't belong to the church. It belongs to you, personal use. Because the church built. I mean, the public build something for you. We want one fool. One, ní pé Gabriel kò fi personal use. Muyideen ò kí purọ́ o ẹ lọ wo gbogbo fídíò yẹn Muyideen ṣe àlàyé kò purọ́ wọ́n bèèrè lọ́wọ́ ẹ báwo ló ṣe ó lóun tòótọ́ ni nígbà kan ó ní but nígbà yẹn gbọ́ngbà tóun fẹ́ ìyàwó nǹkan òun ti sọ fún un tóun bá nígbà tóun wà ń ta nígbà yẹn tóun bá ti lọ ta tẹ́tẹ́ tóun bá ti rérè mbẹ̀ wá fi ṣe yọ̀nà sámi wọ́n wá nísìnyí ìyàwó ló yẹ kẹ́ ń sọ pé kó lọ máa gbá ṣọ́ọ̀bù kó máa bá yín gbá ṣọ́ọ̀ṣì ẹ wá sọ ìyàwó yẹn di ọ̀gá lórí ẹ̀ lórí oògùn ẹ̀ ẹ mọ bó ṣe máa ṣe yín sí títì tí wọ́n máa blọ́ọ̀gì ẹ̀ tó máa lẹ́yìn ẹ̀ ò dáa tó jẹ́ pé yíyẹ gan àti bó ṣe rí làánú àwọn làánú ẹ̀ ṣe ṣe àwọn èèyàn tán ṣe dáwó fún Àgbàlá Gabriel wọ́n wá gbóbìnrin kan wá lẹ́nu ẹ̀ wá ń ṣe belebele kò ní tẹ́lọ́rùn ni ó ń purọ́ ni ó ṣe kinní kan ni ó purọ́ mọ́ pásọ̀ ni ìkan pásọ̀ ti sọ pé kó máa pè wọ́n dádì o dádì o òun pe dádì ẹ mú ìdí máa ju Àgbàlá Gabriel lọ Àgbàlá Gabriel just thirty bíi thirty two or something wọ́n ní mú ìdí ìfẹ́ lọ pé forty ó pè yẹn ní dáàdì ó dẹ̀ ń rúdò ó dẹ̀ ń rúdò like, ẹ̀ kò láìkẹ́ iṣẹ́ burúkú lọmọbìnrin yẹn wá ṣe nínú ayé nínú ayé nínú ayé Muyideen kò love Muyideen for anything èyí tí wọ́n dẹ̀ sọ wípé eh, of recent wọ́n sọ pé wọ́n róbìnrin kan London tí wọ́n fẹ́ gbé fún Muyideen ẹ̀yin ará London ẹ pẹ̀lẹ́ o ṣé ìyàwó kọjá To bẹ̀rẹ̀ to yẹn London ni ah, it is well eléyìí ní are you sure of what ṣebí nǹkan tó sọ síbí lẹ́yà ń sọ mi ìtẹ̀ tí mi tí ṣé mo ti interpret anything mo kò ń ṣe mo kò ń repeat mo kò ń sọ nǹkan tó ń sọ ni ó ti sọ pé are you sure sójú ẹ̀ fọ ni àbó òní bí tábìlì tó ti ṣe ni àbí gbogbo nǹkan tó ti sọ ni let's listen. ó mọ ibi ṣọ́ọ̀bù mọ́ bẹ́ẹ̀ sà bẹ́ẹ̀ ó fún ìyàwó ẹ̀ ní kí í ṣọ́ọ̀bù torí gbà tó wà ní ṣọ́ọ̀bù gan tó máa ń jáde kí ló máa ṣe pẹ̀lú kí. wọ́n á tì mí mọ́tàn wọ́n á tì mí mọ́ta. yóò tì àwọn gbogbo tí èyí káwọn èèyàn máa gbọ́ àwọn èèyàn padà gbọ́ yìí òun ló kún ẹ̀sìn ara ẹ̀ bọ́ta. ṣèbí níwájú nígbà yẹn mo gbọ́ pé wọ́n níyàwó ẹ̀ náà wọ́n ti dá yàwó ẹ̀ ní kinní kan ìyàwó ẹ̀ ń ta àkọ́kọ́ níwájú ṣọ́ọ̀bù níwájú ṣọ́ọ̀bù yẹn pé ìyàwó ẹ̀ ń ta kí lorúkọ ẹ̀ bóyá ọ́ìlì nǹkan bẹ́ẹ̀ Àgbàlá Gabriel ló ń fúnra rẹ̀ ló sọ ń sìn pé ó lóun gba kọ́kọ́rọ́ lọ́wọ́ Muyideen nítorí pé wọ́n sọ pé tó bá fẹ́ jáde tí Muyideen bá fẹ́ jáde á ti ṣọ́ọ̀bù yẹn á ti ìyàwó ẹ̀ mọ́ta á ti ṣọ́ọ̀bù ẹ̀ á ní tó fi ń ti ṣọ́ọ̀bù ẹ̀ tó fi ń jáde so ìyàwó complain ìyẹn ti ṣọ́ọ̀bù kì í ṣe tilé o ọ̀tọ̀ nílé ilé tí wọ́n dẹ̀ ń gbé rúùmù ìyàwó ọ̀tọ̀ ni rúùmù ọkọ ọ̀tọ̀ ni yàrá yẹn ó máa ń tirẹ̀ mọ́nú yàrá tí ò ní ṣílẹ̀kùn fún ìyàwó yẹn nínú yàrá ẹ̀ nìkí jẹ́ pé ó tilẹ̀kùn gbogbo ilé mọ́yàwó no nínú ṣọ́ọ̀bù yẹn ó ní tó bá ti ń jáde lọ torí wọn ló máa wọn níyàwó náà máa ń ta ọ́ìlì bí nǹkankan níwájú ṣọ́ọ̀bù so ó ní tó bá ti ń jáde lọ bóyá nígbà tí bóyá wàhálà ìṣẹ̀lẹ̀ bóyá ó nọ́tìsì nǹkankan á wá ti ṣọ́ọ̀bù ẹ̀ á wá ní kó dó síta ó wá lọ fẹjọ́ sùn pé tóun bá ti wà ní inú ṣọ́ọ̀bù nǹkan o ó máa ti ṣọ́ọ̀bù tó bá fẹ́ jáde á ní kó jáde kó nu ṣọ́ọ̀bù á ti òun mọ́ta á ní kó wà ń ta dí ṣọ́ọ̀bù yẹn náà kedere inú ṣọ́ọ̀ṣì ló wà premises church ni ṣọ́ọ̀bù yẹn náà wà ni wọ́n kọ́ sí fún so kì í ṣe pé like bóyá ó wà níta like bóyá ó wà níta á wà nínú premises yẹn náà nínú you understand me nínú àgbàlá Gabriel bẹ́ẹ̀ náà ló wà so but this lady she busy reporting the husband every time tí ò bá dẹ̀ nídìí obìnrin ò kì í jẹ́ kúmbólú but n tó ṣẹlẹ̀ ni pé wọ́n wé pé they can cheat easily Ride this guy nǹkan tẹ̀mí hate nìyẹn o they can easily ride this guy that ó bìlí pé Agbala Gabriel now personalizing as if he's the one that did that to him pé owó òun o bí owó ẹ̀ nǹkan ló fi ṣe mi ò sọ pé bó ṣe gbé wá orí platform ẹ̀ ló ti gbowó yẹn but Agbala Gabriel náà get fame Agbala Gabriel náà get owó ó make hell of money lára bọ̀bọ̀ ẹ̀ kì í ṣe rọ́ ilé tó kọ́ yẹn owó tó gbà lórí torí gbà ojú sì dúdú gan àwọn èèyàn kẹ̀lẹ̀ ńgbà yẹn náà sọ pé wọ́n ń change owó Nàìjíríà so wọ́n sọ pé wọ́n máa change tí wọ́n mọ̀ pé owó yẹn ń kọ́ wọ́n change ẹ̀ padà sí i wọ́n máa padà yí òfin yẹn pé wọ́n change owó yẹn mọ́ pé wọ́n lè máa ná old money ìgbà yẹn everybody fẹ́ wá mọ́ ṣe máa náwó sọnù so they pumping a lot of money that time to this guy ṣótiyé so owó tí wọ́n fi kọ́ ilé Muyideen yẹn owó tí wọ́n gbà lórí ilé Muyideen tí Agbala Gabriel gbà eh? Agba akọ ilé yẹn méjì àti díẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò dẹ́ ṣe kó sọ fún gbogbo ayé pé iye tó ń ná re eléyìí iye tó fi sa iye tó ń ṣe kíríkọ eléyìí o owó tó ń ra no but a lè máa sọ yẹn kò sí auditing fún gbogbo ẹ̀ but at the same time gbà tó bá ti fi wọ́n ní tó bá ti fi àgbò àbí ewúrẹ́ fún yàn wá sókun ẹlẹ́bí eléyìí náà ṣe sọ bí mo ìdí ṣe sọ but níbi tó ṣe wà nínú premises yẹn wọn ò lè sókun wọn sílẹ̀ anytime náà wọ́n máa ná bọ̀bọ́ èmi anytime tó bá wù wọ́n láti ná ṣó ti yé náà máa ná tó bá ní problem tó ti ní mental problem iṣẹ́ doctor ni àwọn nǹkan kan wà tó yẹ kán ṣe fún kó tó di pé wọ́n ṣó ti yé yín wọ́n mọ̀ pé ní all these challenges and all these problems kó tó di pé wọ́n pè kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí invest sínú na ẹ̀ tó bá yẹ ti wá invest sínú ayé yẹn ti rí kẹtó ẹ ti rí oko ní ọmí yẹn ti rí oko ikún kẹtó gbin àgbàdo sí so tó bá ti wá di pé ó di báyìí nínà tó wá pé bẹ́ẹ̀ ṣe ìnà tẹ́lẹ̀ lélẹ̀ kò ní ẹ̀ nílẹ̀ fi gbowó bọ̀ lẹ́yìn tó ṣe ìyàwó tán àti lẹ́yìn tó jẹ́ pé ẹ ti gbogbo èèyàn ti wá to believe pé everything ti wà settle ẹ wá mọ̀ kan ẹ̀yin wá bẹ̀rẹ̀ sí ní de òde wá jáde déédéé Àgbàlá Gabriel mọ́ bí ti tẹ́lẹ̀ ẹ ti understand ó lè máa sọ pé kó máa lady yẹn na lè máa jí owó nínú ṣọ́ọ̀bù yẹn you understand what I mean because wọ́n ti kọ́kọ́ kọ́rọ́ wọ́n ti ní kí Muideen má dé ṣọ́ọ̀bù mọ́ rárá kó tí wọ́n ti change routine wọ́n ní kó máa gba kí Muideen máa lọ gba ọ́fíìsì kó máa tẹ̀lé Àgbàlá Gabriel jáde kóbìnrin yẹn wà nínú bẹ̀ yẹn ní tó bá wù ló máa fowó ṣe owó tí ò kì í ṣe tiẹ̀ kò dẹ́ ṣe pọ́ sì bímọ nísìnyí Àgbàlá Gabriel tún ti ń tò sí wọn lórí ẹ eh, kí ni wọ́n sọ pé ẹ eh, kí ni wọ́n ló ṣẹlẹ̀ sí yín náà ṣé kí ni wọ́n lẹ níná wọ́n lẹ ní operation ẹ eh, kí ni wọ́n lẹ sẹ pé níná Agbala Gabriel ni o ẹ wọ́n lọ sọ pé òun ní fibroid ẹ fibroid ẹ kí wọ́n lẹ fẹ́ ṣe wọ́n lẹ fẹ́ ṣe operation kí lẹ máa nídìí náà ẹ máa nídìí owó ó tún ti lò yẹn síta o a tún gbé Muideen ojú Muideen wà pé wọ́n fẹ́ ṣe operation o ìyàwó fẹ́ ṣe operation o kán ba lè ṣe kí ni ṣó ti yé bẹ́ẹ̀ yìí ṣe rí ìyàwó yẹn ṣẹ́yìn rí bí ẹni tó ní fibroid mi ìkúkú mi ìrẹ́ni tó ní fibroid mi ọlọ́run dẹ̀ ní jẹ́ ká nílé wa ọlọ́run ní jẹ́ ní ọmọ mi ò ní ní àwọn olólùfẹ́ mi ò ní ní pọ̀ mi ò mọ́ bó ṣe rí ṣùgbọ́n ṣùgbọ́n sọ pé ẹni tó bá ní ikù tó ga báyìí ló máa ń ní fibroid àbí báwo ni àbẹ́ ẹ̀rí pọ́mọ yẹn pẹlẹbẹ ikú ẹ̀dẹ́ pẹlẹbẹ wọ́n náà sọ pé wọ́n máa gbúdọ̀ lọ ṣe operation kó tó ti pó grow àbí nǹkan kan anyway ṣá ó ti tún sọ yẹn kán ba lè tún dáwó ojú eyín bọ̀bọ́ yìí náà ni wọ́n máa fi ń gbowó fèsì bọ̀bọ́ yìí ni wọ́n fi ń gba owó yẹn because wọ́n máa fẹ́ sọ on a good day wọn ò lè dáwó fún lady yẹn ẹ̀yin ò rí nǹkan tó ṣẹlẹ̀ ni it's a cheating now nonsense burúkú ni bọ̀bọ́ yìí náà ṣe fún now wọ́n nà án wọ́n tún gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀ wọ́n gbé fúnyàwó ẹ̀ báwo ni tìyàwó ẹ̀ ṣe jẹ́ báwo ni tìyàwó ẹ̀ ṣe jẹ́ ṣé ìyàwó ẹ̀ yẹn ni wọ́n láìkì ni ṣé ìyàwó ẹ̀ ni wọ́n dá owó fún ni ṣé ìyàwó ẹ̀ ni wọ́n fún ni wọ́n wá gbé ìyàwó ẹ̀ wọ́n fi ráìdì ẹ̀ ìyàwó ẹ̀ náà wá jáde ó ń sọ dáwọn yàmá ó ń sọ̀pọ̀tì irọ́ ni o wọn ò lé o gbogbo àlà ń béèrè lọ́wọ́ o à ń wá o à ń wá o bó ṣe rí ẹ bó ṣe ń sọ tó rẹ́rìn àyà ń káyà ń sókè o àyà ń o ìwọ tó sọ pé òun lọ rògùn fún kẹ máa gbọ́ o woman ti sọ pé òun lady ti sọ pé òun lọ rògùn fọkọ òun o pé ó ṣubú nítòótọ́ òun lọ ra ògùn fún ògùn yẹn wọ́n dẹ̀ láàárọ̀ àti lálẹ́ ni òun ní kó sun ó tún sọ fún pásítọ̀ tún sọ èké pé ẹ nǹkan kan ò mà ṣe lẹ́sẹ̀ ó máa rìn dáadáa ó rìn gan ni kò sí nǹkan kan tó ṣe lẹ́sẹ̀ ìwọ tó sọ pé nínú fídíò kan ló tún sọ pé ó lóun ló ń lọ rògùn fún tòótọ́ wọ́n nítorí nǹkan tí Àgbàlá Gabriel sọ pé òun tó torí òun tó fi dí pẹ̀lú ẹ̀ ní ọjọ́ Sunday ni pé pé kò wá church lọ́jọ́ Monday yẹn that was yesterday ni pé kò lọ sí kò wá sí church lọ́jọ́ Sunday ṣó ti yé ẹ ó ní ẹsẹ̀ yẹn kò máa ẹsẹ̀ ò máa dún o torí wọ́n ti sọ fún pé kó sọ pẹ́sẹ̀ ò dún but ó ti gbàgbé pé ó tún ti sọ pé òun lọ rògùn fún ó ti contradict ara ẹ̀ bí ò tiẹ̀ wá sí church lọ́jọ́ kan ṣó ti yé kò mí ìnẹni sìn ó sì wà nínú compound báwo ló ṣe máa rí pé ẹni kò lọ máa gbádùn church ẹni kò máa gbádùn ọ́fíìsì yín ẹ ti tún mú padà ti sọ́ di ọmọ ọ̀dọ̀ owó tó ń dá fún bọ̀bọ̀ yẹn tó bá jẹ́ ìta ló wà kò sí ẹni tó owó tó ń dá fún yẹn ó máa ti wọn ò dá ẹlòmíì nínú àwọn celebrity tó máa ń ṣakọ lórí mídíà káàkiri wọn ò tí ì dárú owó yẹn fún tó ti wà independent pẹ̀lú adúrú owó tó bá yẹn kó má lè ní ìsinmi kó má lè ní ìfọ̀kànbalẹ̀ eléyìí wá gba owó torí olówó lọ́wọ́ ẹ̀ tí wọ́n ti kọ́lé fún ó ti níbi tí ọbẹ̀ ti ilẹ̀ ti tẹ́jú ọ̀pọ̀lọ́ ti níbi tó tutù tó ti bá sí ó wá ṣe tán ó wá sọ pé ẹ̀wọ̀n wọn wọ́n wá kó kọ́kọ́rọ́ tó bá tẹ̀ kó kọ́kọ́rọ́ fún òní sọ pé ókè ọkọ mi kò lè lọ gbá church dádì anything a máa jọjọ máa gbá church yẹn a máa jọ lọ gbá ní ọ́fíìsì àbẹ̀ máa jọ jókòó nǹkan tá a máa sọ nìyẹn bọ̀ wọ́n gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹ̀ wọ́n gba gbogbo ṣọ́ọ̀bù yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n wá kó fún wọn ìwọ wá di bóòsì lórí nǹkan tí wọ́n ṣe fún ẹ wá ní kó má lọ sínú gáràjì ó lọ́gbọ́n Muideen ní ọgbọ́n ọpọlọ ni wọ́n pè yẹn Muideen ó ní ọgbọ́n ọjọ́ tí mo ti máa ń wo yẹn mo máa rí pé Muideen ò lọ́gbọ́n Muideen lọ́gbọ́n o Muideen ó ní ọgbọ́n ẹni tó bá rò pé wèrè ni Muideen ẹ má jẹ́ ń tọ̀ yín eré ló bẹ́ dúnlẹ̀ tó dọ̀lẹ́ Muideen ní ọgbọ́n ẹni tó sì ń mu gbó àbí tó ló mu gbogbo nǹkan oríṣiríṣi kan ní bọ́sọ̀ tó máa lọ kó ṣájà tó máa lọ ra ṣájà nígbà yẹn tó ìmọ̀ máa kiri tó máa máa ta ẹ mọ̀ pé lọ́gbọ́n ni ó wà industrious ó ní ọpọlọ tán fi sogun dogoji tó ní ọpọlọ tán lè fi ó ní ọpọlọ tó mówó jáde kò wà lẹ́sì kì í sọ́tẹ̀ lẹ́sì pàṣẹ obìnrin yẹn ní arógún ọmọ rógún ọmọ ọmọ ọmọ tó máa ń rógún jẹ bíríkì àwọn tó máa ń rógún òrógún ológun dẹ̀bì ti àyàdé àwọn jẹ́ tún sàbálé ní òun kọ́kọ́ dẹ̀ máa wà bìtún òun àti pásọ Gabriel yẹn Agbala Gabriel wo o máa tẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ o bá lọ máa ṣeṣẹ́ kanda àti gbogbo iṣẹ́ ògùn yín ẹ máa tẹ́ ìkànnì good evening ìkà tẹ́ ba ti réyàn báyìí tẹ́ ti wò pé ó less privilege abe ti wò pé ẹ ti lẹ́nu jùlọ ẹ ti wà ní public jùlọ yes ó ní àtúbọ́lá you are right yes àbúrò máa pàjá lọ́bọ̀ fúnra wa Agbala Gabriel is getting too much on this guy ẹ tètè kọ́ọ̀bù ẹ̀ ọ̀rẹ́ ẹ̀ tó máa fojú yín rí tó bá growth bẹ́ẹ̀ lọ ọdún mélòó ló ti lò nínú ministry nsìn tó ti ya ẹ̀wọ̀n náà báyìí tó wọ́n ti fowó bàjẹ́ owó ti wà kò mọ́bi tó yẹn ti wà wà tó wọ́ fraud ẹ ti wá jẹ́ sọ̀ kọ̀ọ̀kan fún iṣẹ́ kìí ti ya yín tán ó ló ti ó ní ìsìn báyìí wọ́n ti lọ sí airport ẹ̀ i mean sorry mo ní airport wọ́n ti lọ sí embassy i mean wọ́n ti lọ sí eh, migration office láti lọ gba passport isn't it wọ́n ní wọ́n retí kí passport wọn dé ń sìn wọ́n náà fẹ́ rán wọn lọ sí America kò ṣe pé wọ́n fẹ́ rán wọn o iṣẹ́ wọ́n fẹ́ fi wọ́n padán ni o ìdán ló fẹ́ gbé lọ ó fẹ́ gbé náà lọ bọ́n ṣe wà yẹn ṣùgọ́mù ni wọ́n bọ̀ wọ́n máa ṣe gbé nǹkan sí wọn ní kó bá wọn gbé nǹkan síbẹ̀ wọ́n fẹ́ lò wọ́n ni o kì í ṣe pé wọ́n lọ fún wọn. Agbala Gabriel ti wà nínú ìdán ó ti ń gbé ọjọ́ ó fẹ́ gbé ọlọ́run lè máa gbé tí bó ṣe wà yẹn bó ṣe wà yẹn wọ́n máa fi pa idán lọ ni àwọn méjèèjì wọ́n dẹ̀ máa wọ́n kàn rí wọn bíi pé ìnáwó wọ́n kàn wò pé wọn ò mọ kankan kí ló fẹ́ lọ ṣe lamẹ́ríkà ẹ ṣé owó yẹn ló pọ̀ tó yẹn èèmọ̀ yẹn tó fẹ́ fi tó fi ń ta tíkẹ́tì amẹ́ríkà sí nàìjíríà ń sìn tó bá fẹ́ ra tíkẹ́tì amẹ́ríkà ń sìn ó mọ yẹn tó jẹ́ ṣé mọ yẹn tó jẹ́ ó fẹ́ máa lò wọ́n fún dán ni ó ń lò fi wọ́n ṣe òwò ẹ ti understand ṣiṣẹ́ ńlá kó gba owó kékeré kó máa ná yòókù àwọn dájíjí ò ṣì òun náà títí dájí ò sí dájí ò lórí burúkú tó máa gbó gbogbo yín sọnù tó bá ìyá àtẹ́yù kó ṣe gbogbo yín olódodo ó lè lélẹ́yìn náà a ti rí láti beginning ló ti plate àwọn kan sórí facebook náà máa máa bú mi náà máa máa blog náà máa máa ní kíní kan ó hẹ́ẹ̀bì wọn ni kí ni wọ́n fẹ́ hẹ́ẹ̀bì lára yín kí la fẹ́ hẹ́ẹ̀bì ẹran kí la jẹ adẹ̀sí ń jẹ́ akọ̀lẹ́ akọ̀ní jẹ́ ìjẹkújẹ ká jẹ̀dọ̀ tíbi títí ni ká máa wá yé káàkiri àwọn ohun tá máa jẹ táà nílé ìsinmi tó jẹ́ pé ilé ilé ò ní gba ọ̀nà ò ní gbà àwọn oníjẹ́ oúnjẹ bẹ́ẹ̀ never. Agbada Gabriel ẹ̀bá àkó kinní kan ẹ̀bá àkó owó torí ẹ tẹ́ bá wo inú fídíò tó ṣe ó tún sọ pé ẹ̀yin ẹ̀yin pípù igan you should be able to cover people up ẹ máa jẹ́ brother keepers yín ẹ má máa tú àṣírí ara yín síta nínú Àgbàlá Gabriel lára nǹkan tó ti sọ ó ti sọ síta èyí tó sọ pé ẹ mú ìdí nǹkan sọ pé wọ́n fẹ́ tí òun gbé nìkan kí ló tó ń gbé ṣó jẹ́ bùgọ̀ ṣùgbọ́mù ni òkè à ń lọ ibìkan ọjà gbé ìmọ̀ṣẹ́ oníkọ́ṣe òwò dẹ̀ pariwo ní ẹ thank God now àwọn tó fẹ́ gbé wá sórí orí Yomi Amsat ó ló sọ pé ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n fẹ́ jí òun gbé ẹ kíríkan kìnìkan gbà tó bá rí wọn tọkàn dédé tó bá gírídì ẹ á mo ló ń gbé òun lọ́tọ̀ bá dẹ̀ sọ ó máa ní wọ́n dùn gbé náà ni àwọn tó ń jiyàn pé ṣé wọ́n nílé bẹ́ẹ̀ nígbà tí ò dẹ̀ mọ̀ wọ́n rí kò sí nǹkan tó lè ṣe é sì tẹ́ máa sọ pé tí mo pẹ̀lú kan tí mo rí àti evidence mo rí yẹn àtọ̀ tí mo gbọ́ yẹn mi ò lè support bullshit Àgbàlá Gabriel ó lè ní Àgbàlá Gabriel Àgbàlá Gabriel ó lè ó dẹ̀ ní ìkà ẹ kò torí pé máa fẹ́ ṣe ọ̀gá iná náà mọ́ àwọn wèrè tó kàn fi ń ṣe ọ̀gá ìṣá wọ́n máa ń fi owó tí ò ń ṣòwò wọn owó tó ń jí gbé àtowó àwọn owó fraud lóṣìṣì wọ́n máa fi wọ́n máa fi sponsor yín wọ́n máa fi gbé yín sókè báyìí wọ́n máa fi gbé yín sókè ẹ ma máa fi big orí yẹn ma wújà ara yín lọ nonsense ẹ jẹ́ gbọ́. lo ṣe mọ ìwọ tó rà àánú gbà ìwọ tó rí àánú gbà wo dáhùn tó lọ ṣọ́ọ̀bù gan tó bá fẹ́ jáde ó fi kí ìlọmọbìnrin yẹn lọ́wọ́ irọ́ ni obìnrin very nice woman èmi ọ̀gbẹ́ni tó nice báyìí ni very nice woman. because oh, you, you know ọmọbìnrin yẹn máa protect Àgbàlá Àgbàlá náà dẹ̀ protect òun náà ohun mọ̀pẹ́ tó nice bẹ́ẹ̀ very nice woman very nice woman ẹni tó ti wá church yẹn tẹ́lẹ̀ ìgbà tó fẹ́ tó ń sì tẹ́jọ́jọ́ ń ṣe nǹkan kan papọ̀ tí wọ́n ti gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ọkọ àbí bẹ́ẹ̀ kọ́ tó ti gba gbogbo nǹkan lọ́wọ́ ọkọ tó ti kó authority yẹn sọ́wọ́ ìyàwó ìgbà ló di very nice woman mi ò mọ̀ pé nice bẹ́ẹ̀ yẹn kí ló fi nice tó fẹ́ jọ́ ẹ̀sùn ọkọ tó máa lọ fẹ́ jọ́ ọkọ ẹ̀sùn all the time tọ́ndẹ̀ mi ò sọ pé nǹkan tọkọ ẹ̀ ń ṣe yẹn ó da o tó bá pé ó mú nǹkan but kí ni wọ́n nà fún wọ́n dẹ̀ máa nà tó yẹ pé inú ẹ̀ á máa dùn òun náà ti di authority kò ní dáa fún ẹni àbí woman yẹn ṣe èrè ni ṣé lady yẹn ń sinwín ni bí bí bí báyẹn bá sọ pé òun ò dúró nínú àgbàlá Gabriel camp wọn àgbàlá ò dẹ̀ ní fẹ́ kó kúrò because ó máa ti rí a lot of àṣírí àgbàlá Gabriel àgbàlá Gabriel ò ní fẹ́ kúrò tó bá yẹ pé ó kúrò á fẹ́ kóbìnrin yẹn gbọ́dọ̀ tẹ̀lé obìnrin yẹn kẹ̀dẹ̀ á máa ṣọ́ọ̀tì ni bó ṣe ń lọ pẹ̀lú àgbàlá gbogbo tí ẹni yẹn bá ń sọ àti gbogbo ẹni tó bá wá sẹ̀gbẹ́ náà máa ránṣẹ́ ṣó ti ṣe bẹ́ẹ̀ yẹn amínilédè yẹn jẹ́ bye bye, báyìí báyìí bá ṣe sọ̀rọ̀ lady yẹn jẹ́ fún kò ń ṣe ìyàwó àtẹ́yù amí ìdààmú ló jẹ́ fún tó bá fẹ́ràn ẹ̀ tó ń fẹ́ tójú ònà ṣe kí nìyẹn fún náà bá kó kọ́kọ́rọ́ fún pé gba kọ́kọ́rọ́ o ìwọ ìyàwó kó máa kọ̀ǹtró kọ́kọ́ ẹ wá di agbálẹ̀ ọjà o kó wá di ọmọ ọ̀dọ̀ fún ẹ o o ló máa gbáwájú ṣọ́ọ̀bù ẹ o ló máa gbá ọ́fíìsì pásítọ̀ o ó mọ̀ kan ó ni sọ fún pé dáàdi ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ á má jẹ́ tó máa ṣe ẹgbẹ́ fún kò ní dáa wọ́n dì mọ́tò ọkọ̀ ẹ̀ ló jẹ́ wá sọ pé kíní kan ó lè ní ó wá nìyẹn yẹ́mi pé nǹkan tó wá fẹ́ gangan nìyẹn kan gbà lọ́wọ́ ẹ̀ tó yẹn dẹ̀ ti wò pé ẹ ti gbà lọ́wọ́ òun ẹ ti gbà ìyàwó lọ́wọ́ òun ẹ ti gbà kọ́kọ́rọ́ lọ́wọ́ òun ẹ ti gbà ṣọ́ọ̀bù lọ́wọ́ òun inú ilé náà ló máa ló máa gàba ó lóun wọnú yàrá ẹ̀ òun lọ kanlẹ̀kùn ẹ kò tètè sílẹ̀kùn fóun wọn ò jọ sùn yàrá kan lady yẹn wọn ò jọ sùn kan sílé tó bẹ́ẹ̀ ni wọn ò jọ so òun àti òun àti Múyìdé ò jọ so yàrá kan ẹ ó ní tó bá ti kọlẹ̀kùn ẹ ó ti tilẹ̀kùn lẹ́yìn kò sílẹ̀kùn fóun everything a lọ sọ fún pásítọ̀ wá ti dé ṣọ́ ìwọ̀n bẹ̀rẹ̀ sí í nà lórí burúkú ni ni. abaléyàn ní ìfaradà láyé kì í sọ̀rọ̀ kì í wá fẹjọ́ ẹ̀sùn ah. tó bá ti dé bíbẹ̀. ok kì í wá fẹjọ́ ẹ̀sùn bọ̀ tó bá ti dé bíbà ẹ̀ ọjọ́ òun náà ṣì má rè wọ́n má rè ní sí bóyá ló ṣì pé six months kò wá fẹjọ́ ẹ̀sùn ni wọ́n ti nà Muyideen bẹ́yẹn ṣé téèyàn bá má rí òní lára ẹ̀gbẹ́ àbí kí ṣe bí Muyideen báṣọ ṣe ń jábọ́ léjìká Muyideen lóyìn kan ṣe ń jábọ́ tó bá fẹ́ ìyàwó tó jẹ́ pé ó fẹ́ ìyàwó tó fẹ́ lẹ́fù àbí tó fẹ́ ìyàwó ẹ̀ gangan ṣé bó ṣe má má rí nìyẹn tó gbẹ tó dàbí ó tún gbẹ sí ni gbogbo gbogbo egungun ayé ẹ̀ báyìí skẹ́lẹ́tì ẹ̀wọ̀n díẹ̀díẹ̀ náà fi o ó dàbí egungun gbẹnẹ gbogbo ojú ẹ̀ everything obìnrin ẹ̀ tẹ́ ba dẹ̀ wò obìnrin yẹn gan obìnrin náà máa mú go a máa mú nǹkan kan ọmọ olè. wọ́n ní ọ̀dà ṣé ìtàn ló lọ́mọ tà bàjẹ́ pẹ̀lú ṣọ́ọ̀bù rẹ̀ èmi ò lè wá gba ojú ibi lọ́wọ́ àwọn torí ọjọ́ kan làwọn yóò rí omi tó ti ń ta bàbájẹ́ mi wọ́n lọ ṣọ́ọ̀bù mi fún ìyàwó ẹ̀ kì í bí ìyàwó ẹ̀ ni fún táìmì ẹ̀ mo rẹ̀ ti mo rẹ̀ ti mi wà iwájú ṣọ́ọ̀bù ẹ̀ wọ́n lè lè ti ń ta ọ́ìlì ìyàwó bó ti mọ̀ pa jẹ́jẹ̀rẹ̀ outdoor ti mọ̀ pa ó yá mọ̀ ta. you see ìyàwó ń ta oil níwájú ṣọ́ọ̀bù yẹn wọ́n tún eh, nípa ṣájà tó ń ta àtàwọn you know power bank àbí ṣájà tó ṣàtà ṣájà nìkan náà ló ń ta ìyàwó ń ta oil wọ́n wá sọ pé kó má lọ sí ṣọ́ọ̀bù mọ́ o wọ́n wá gba ṣọ́ọ̀bù wọ́n wá gba kókó pé ò ní lọ ṣọ́ọ̀bù mọ́ o so ṣó orí bíbẹ́ olóògùn orí fífọ́ mo bèrè ní ṣórí bíbẹ́ lóògùn orí fífọ́ ṣe mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta ìkẹ́dẹ̀rẹ́ ó dà pé ilẹ̀ rọ́bà kan ṣe mọ̀ pé wọ́n dẹ̀ ní èlọ́tọ̀ project náà ilẹ̀ dẹ̀ rọ̀ gan kò dàbí ti sẹ́lẹ̀ a sọ fún gbà pé kò ní máa rí kò ṣe bẹ́ẹ̀ wíṣe máa rí lọ nìyẹn bọ̀ kò gbọ́ so ṣọ́ọ̀bù yẹn náà tí wọ́n bá ń ta nǹkan àtàwọn kan ẹ gbogbo nǹkan to yẹ kó ta one five hundred a máa ta five thousand kìnnìkan kìnnìkan a máa fowó lé ìgbà dáhùn kò kàn dẹ́mẹ̀ ìyàwó náà kàn dẹ́mẹ̀ God bless you ó ní more wisdom princess ọmọ for the more wisdom. Thank you. Sherry rí àwọn ṣe rí àgbàlá Gabriel ẹ tètè kọ́ àgbàlá Gabriel ní orílẹ̀-èdè Nàìjíríà ní us <laughs> gbogbo àwọn um, eh, Dr. King àmì eh, Pastor King tó ń sun owó èèyàn nú náà tó máa sun owó ọmọdé náwó ọmọdé bí àgbàlagbà ẹ àmì tó máa máa nà ọmọdé bí àgbàlagbà tó máa fi oríṣiríṣi dá pátàǹsì I tell you tẹ́ ẹ̀ bá kọ́ọ̀bù Àgbàlá Gabriel ó máa burú jù bẹ́ẹ̀ lọ tó ti di bó ṣe máa ń kágbárò báyìí ni gbéraga pọ̀ gbéraga yìí ni gbéraga pọ̀ lórí owó tó ò ṣiṣẹ́ fún ó ò ṣiṣẹ́ ẹ̀ ṣé ó ṣiṣẹ́ ni ó tó bá jẹ́ pò tẹ̀ ó ṣe politician kan má bàa sọ pé if àwọn politician kan tó bá lówó kan tó kówó yẹn jẹ wọ́n jà fún ni kó tó débẹ̀ ẹlòmíì rí ìbọn face to face ẹlòmíì escape ikú many times ẹlòmíì àkàìmọye àwọn ikú àwọn èèyàn tó pa lẹ́yìn wọn kan tó di pé wọ́n débẹ̀ yẹn ìwọ wá rí owó free for free of fun now the money they are contributing to people you believe that it's for you it's not for you it's for those people bàbá súbẹ̀ bèbè ńgbà yẹn náà tí òun fi tóun náà fi jókòó síbẹ̀ tí àwọn ọmọ òfin wá síbẹ̀ nìyẹn because wọ́n bìlí pé ọ̀dọ́ òun gbà yóò bìlí pé òun wà ní iṣẹ́ mọ̀ pé tí òun máa ní di pro tó bá problem you understand me ìgbà tí súbẹ̀ bèbè yẹn mo ti mọ̀ pé wèrè gidi ní Àgbàlá Gabriel I tell you Àgbàlá Gabriel don't you kọ́ àwọn èèyàn sílẹ̀ ó kó àwọn kan pé kán jọ kán máa káwọn ìyá arúgbó kán dìde kán máa jump páwọn lè jump ó wá fi sún èbèbè ṣe yẹ̀yẹ́ mo sọ ní ọjọ́ ìgbogbo èèyàn wọ́n gba iná ojú mi mo wá ń sọ bíi pé nígbà yẹn bíi pé ó fẹ́ kí sún èbèbè kú kán sọ pé ó ti kú o so owó tó bá dá sí lọ́wọ́ àtowó yẹn á lè dògún ẹ̀ gbogbo plan ni bọ̀bọ́ yìí ni pé gbogbo àwọn tó bá wà nígbà tí wọn ò bá dáwó mọ́ sí gbogbo àwọn ilé tó bá kó sí surroundings yẹn tó ń kó sí premises yẹn bí àwọn tó nílé tó ń kọ́lé yẹn fún ọ ṣe máa kú tó máa exchange ẹ̀ pẹ̀lú ẹlòmíì ní tó máa ṣe nìyẹn I tell you you see Nigeria government has to cop these things because àwọn kan ti gbilẹ̀gbilẹ̀ nínú ẹ̀ lónìí kò ṣe kọ́ọ̀bù mọ́ kékeré láti kẹ́pà àrókò mo sọ́lẹ̀ nǹkan sí tó bá dàgbà tán ẹbọ ló máa ń gbà ó ó ti yé yín Gabriel kì í ṣe pé ẹ ó lọ ń kó àwọn èèyàn wá wọ́n ń dáwó fún yẹn wọ́n máa ní wọ́n ń jẹ́lọ́s àwọn tó bá dáwó fún lórí Facebook ń bí a ṣe charity dáadáa two hundred thousand mo fún ní June tó kọjá last year ni láṣẹ jù mo fún súwé bèbè mo fún àwọn tó bá ti àwọn mẹ́ta ṣáà mo dá ni mo fún ní fifty fifty thousand ni máa ń fún wọn mo dẹ̀ wá ní káwọn ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ ẹ̀ ó sì máa wà lórí fẹ́ àkáǹtì mi ma ní tí ọmọ mi bá délé ni ma mo lè ní kó bá mi kó bá mi print it out kí n gbé kí n fi síta fún yín kẹrin àná mi ò dẹnu even bàbá tí mo sọ̀rọ̀ ẹ̀ níjọ́ yẹn bàbá kan báyìí tó ń ṣe tíátà ń gbà yẹn mo fún wọn ní owó mo tún èèyàn mẹ́ta mo ní kó bá mi fún wọn ní owó lẹ́ẹ̀mẹ́ta èmi fún wọn mo tún ní káwọn èèyàn bá mi fún different different people ṣó ti ẹyin even kí lorúkọ lady yìí tó wà lórí kẹmi èmi àwọn tí máa ń fún lówó ni mo ń sọ yìí o tí máa ń fún lówó kẹmi olúlọyọ yẹn pásítọ̀ kẹwù kan tó ń gbénu lémi tẹ́lẹ̀ báyìí tí máa ti sanwó sílẹ̀ bá máa ní kó bá ń fún olúlọyọ gbàyẹ to tiẹ̀ sì wà ń bàdàn tó máa kó tó di pé wá sí èkó ńgbà yẹn ọlọ́run ló yọ mí mo ní mọ́tò kan ní nàìjíríà ńgbà yẹn tí mo fẹ́ gbé fún kẹmi olúlọyọ ọlọ́run ló ní má gbé fún this is what I do secretly for people tó bá dẹ̀ fún wọn lọ́wọ́ yẹn tó majority of them they will abuse it terribly agbadole but see, in tí mò ń sọ lélẹ́yìí tó bá fún yàn ní owó true kìíní yẹn lórí platform ẹ̀ so ti yé táwọn èèyàn dá owó yẹn kò mí pé bóyá ìwọ gangan ni wọ́n dá ó dẹ̀ ní láti torí ẹ̀ máa mú lẹ́sẹ̀ nìyẹn they do that irú ìyálájẹ yẹn nígbà kan rí mi ò béèrè kó dáwó fún mi mo kàn ń complain gbà yẹn nǹkan tó ń ṣe fún mi lórí Facebook mi bá torí pé ó fẹ́ bú mi ni àwọn olórí burúkú yẹn ó kàn ní ó kàn dá three hundred ní ó ń bú mi mo rí pé wọ́n ṣe ṣàtìyàn wọ́n ń parọ́ mọ́ mi wọ́n ń parọ́ mọ́ mi wọ́n ń parọ́ mọ́ mi tó ń ṣépè gbogbo èèyàn ń pè wọlé sórí platform ẹ̀ ìyálájẹ́ bẹ́ẹ̀ ni mo wá pè wọlé mo wá sọ fún mo ní ìyálájẹ́ o tó bá ti ṣe gbogbo nǹkan tó sọ yìí tó bá ti ṣe gbogbo nǹkan tó ń sọ yìí tó tọ́ ni o mo ní báyìí báyìí ló máa rí ṣó ti yé mo wá jáde wá sórí platform gbà tó wá yá o ó wá ní ẹ má jẹ́ ká sọ bẹ́ẹ̀ mọ́ wọ́n ṣàfẹ́ cool me down ṣó ti yé mẹ́rin wọ́n fẹ́ get close to me wọ́n wá dá three hundred and sixty òmíhàn tán ló wà lamẹ́ríkà tí òun àti ọ̀gá ẹ̀ ń jà sí ọ̀gá ẹ̀ náà ló kọ ṣe tiẹ́ gbogbo all of them because they want to abuse me wọ́n fẹ́ kí wọ́n kàn abuse mi dáadáa kàn bá lè wá sọ pé wọ́n ṣoore fún mi ní ìbéèrè lọ́wọ́ wọn kàn bá lè máa fi ẹ́ I know what this guy is talking about tọ́ bá ti fi tọ́ bá ní wọ́n ṣe nǹkan kan fún ẹ báwọn máa fojú ẹ̀ gbolẹ̀ fojú ẹ̀ gbolẹ̀ fojú ẹ̀ gbolẹ̀ fojú ẹ̀ gbolẹ̀ àwọn ìka èèyàn ló máa ń ṣe bẹ́ẹ̀ but mo fẹ́ sọ fún Agbala Gabriel authoritatively owó yẹn ò kìí ṣe tiẹ̀ owó tó ń dá fún kò kìí ṣe tiẹ̀ antaniya ọkọ jẹ tó yẹn ní Nàìjíríà ní London tó ń fẹ́ fún lọ́kọ ẹ̀yin London ta ni wọ́n fẹ́ ta ni nínú yín tó fẹ́ fẹ́ Gabriel àmì tó fẹ́ fẹ́ Muyideen mọ́ ìyàwó ẹ̀ tí ò lórúkọ kí lórúkọ ìyàwó ẹ̀ náà ta ló fẹ́ fẹ́ tí Muyideen sọ pé tí Agbala Gabriel sọ pé òun ti rẹ́ nìkan ní London tẹ bá ti rẹ nìkan báyìí má máa pariwo ẹ má you just you know àwọn tó yẹ kẹ́ pọ́nlé ẹ ní pọ́n wọlé àwọn tí ò yẹ kẹ́ pọ́nlé ẹ má máa pọ́nlé gbogbo àdúrà tó ti gbà kò sọ fún wa àdúrà tó ti gbà nínú ẹ̀yà kọ́ má dáwó kọ́ má dáwó fun sọ fún wa bóyá ẹnìkan ló sick tẹ́sẹ̀ ẹ ti sàn tó jẹ́ pé wọ́n gba àdúrà fún o pé ẹni yìí o wọn ò fẹ́ kó sick ó dẹ̀ ó dẹ̀ gbàdúrà fún ó dẹ̀ wà òkè sọ fún wa fòkàn sọ́yọ́ kan let so fun wa àánú wọn rà àánú gbà ẹni tọ́ máa fi wọ́n ṣe fraud tán bá dá owó sákàǹtì wọn wọ́n sọ pé owó tán ti dá yẹn o owó yẹn wọ́n ti dá fifteen million o ẹ máa fẹ́ nìyẹn six million ẹ̀yin náà máa mú three million ẹ̀yin náà èyí tó bá ti kù ẹ máa fún wa wọ́n ṣe é ṣe nìyẹn wọ́n sanwó fraud owó àwọn terrorism owó tán fi owó owó majority àwọn kidnapper wọ́n san sí àkáǹtì àwọn ilé ìtẹ́ẹ̀lì fọra sí pé pásítọ̀ ni wọ́n bẹ́ẹ̀ ni mo sọ fún yín mo ti sọ́rí náà kó tó di pé wọ́n wá lọ mú pásítọ̀ kó wọ́n lọ mú bọ̀bọ̀ kan báyìí ọmọ yíbò tó bá ti gba owó tó ti lọ gba owó tó ń kidnap tó bá ti gba owó tó ń lọ san sí church tó máa ń san sí àkáǹtì pásítọ̀ lórí mídíà iná làgbé pé sọ̀rọ̀ tí mo ń sọ ṣé rọ ni àbóòtọ́ this is what they do that's why àwọn ò lè gbá àkáǹtì sí bíbáyìí àyàtọ̀ tí wọ́n fẹ́ bú wa àdẹ̀ṣe bú kán bú wa kán sọ pé kó dákẹ́ tó bá ti dákẹ́ tó bá ti purọ́ mọ́ ẹ kó lórí ẹ yí wọ́n fún ẹ six million mi lè sọ láéláé bẹ́ẹ̀ ni I cannot. Holy Ghost fire destroy my enemy. gbogbo táyà tí mú ìdí ìdẹ́ ìta jáde gan kí ni ìwà ẹ̀ sí àwọn èèyàn tó bí máa bọ̀ máa bọ̀ máa bọ̀ ẹ wo ojú ẹ tó ní kó wá sọ̀rọ̀ náà ojú ẹ ṣe rí ojú ẹ mọ̀ báyìí ni. olórí burúkú ní yín ni ṣé mo kó bá ni ẹ kó má jú mi. ṣe gbọ́ ọjà tẹ kó tà fún kẹ kó tà ní bíi five hundred bíi five hundred naira. a ta five thousand naira. ọjà tá a kó tà fún ọ pé àpárẹ̀ ah, ṣe máa ta owó ọjà báyìí ó máa jágbe mọ́ wọn ó yàgò kan. A lot of them will be jealous of this Muideen also. They are jealous. They should they'll be jealous. They are jealous. Even even Agbala Gabriel gan is now like jealousy. Eh, oh, jealousy, boy. You understand me? Because each time tó bá ti gbé síta, kò sígbà àti àtọ̀ sígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí jẹ ojú Agbala Gabriel. Tó bá ti gbé Muideen síta, wọ́n máa Because people really love that Muideen. One love ẹ̀ gan níbi tó dẹ̀ wà yẹn náà mú ìdí náà kẹ̀dẹ̀dẹ̀ àṣìírí ni ọlọ́run dáríjì mi torí mo gbọ́ ngbà yẹn pé ó ní ìyá tó bí òun náà kò tí ì dáríjì ìyá ẹ̀ títí títí ó ní ìyá òun kan ó ṣe kankan fún ọ̀sọ̀ so you understand me so all these things náà wọ́n lè máa tọ́jú ẹ̀ kán jẹ́ kó lè lose gbogbo kinní yẹn wọ́n dẹ̀ tí wàá rò pé nísìnyí ó máa jẹ ìyá yẹn pé wọ́n bá fi system tó bá nà pa tí ò bá jáde wọ́n máa nà pa ni wọ́n máa kàn nà pa níjọ́ kan ni á faint síbẹ̀ ẹ wo bó ṣe na ọmọ àgbàlagbà kò ń ṣe ọmọdé mọ̀ tó ti kọjá thirty years wọ́n ṣe nà án tí wọ́n nà án eléyìí tó ń ranjú iná ẹ̀kàn wojú eléyìí ojú èyí tó ń give testimony ẹnu ẹ̀ dàbí ẹnu ẹ̀ fẹ̀ ẹnu ẹ̀ fẹ̀ ó wá jì lọ sínú bí kò tọrún ẹnu ẹ̀ fẹ̀ ojú ẹ̀ tún wọlé bí ojú ẹ̀ jì sínú ojú ẹ̀ jì bí kò tó bí sàré ajá yọ̀nà sámi ó rí ó lùkọ̀rọ̀ mi ìfẹ́ ṣe ojú ẹ̀ mi ìfẹ́ ṣe ojú ẹ̀ torí mo rí platform kan ni mo ti gbé olùkọ̀rọ̀ bó ṣe ń ṣe bó ṣe gbogbo wọn ti ní evidence wọn ti ń record ẹ̀ wọn ní ọjọ́ tó máa dìgbẹ̀lẹ̀ wọn ti ń record ẹ̀ sílẹ̀ because Àgbàlá Gabriel fẹ́ gba ṣọ́ọ̀bù yẹn lọ́wọ́ ẹ̀ ó wá wò nísìn pé ṣọ́ọ̀bù yẹn ń sìn o bóyá ìyàwó òun àbó máa di ti ṣọ́ọ̀ṣì but wọ́n kọ́kọ́ mẹ́yẹ bọ̀ lápò ni tó bá kọ́kọ́ gbà tó gbé fúyàwó ẹ̀ tí nǹkan bá dàrú wọ́n wá ló di ti ṣọ́ọ̀ṣì ṣó ti yé so níbi àti ó di ọ̀rọ̀ báyìí sí kí la sí kí ni what is the way forward now The way forward is that they should look for money and build this shop. Ó ti yé yín ọ̀dọ̀ tó torí àgbàrá gẹ́bẹ̀ ni wọ́n ló ń ṣiṣẹ́ tó because wọ́n máa gba ṣọ́ọ̀bù yẹn lọ́wọ́ ẹ̀ o. Wọ́n dẹ̀ máa tó bá dẹ̀ wà nínú ṣọ́ọ̀ṣì náà tó tó wọ́n máa nà pa. This time around tó bá padà síbẹ̀ ó lè má jẹ́ nínà ni wọ́n máa nà wọ́n. Kó jẹ́ poison ọmọ systematically poison ẹ̀ tó máa ló Yes. Ó lè má jẹ́ nínà no. wọ́n máa nà bọ̀bọ́ ìmọ̀ kó jẹ́ poison ọmọ fún because ó máa ti rí ìrírí oríṣiríṣi ó máa ti mọ ìlọ́tọ̀ tí wọn ò dẹ̀ ní fẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ tó mọ̀ ẹ̀ kó jáde síta this guy is now a threat to Agbala Gabriel kingdom are you getting me so gbogbo èyí tẹ́ bá ń wo ẹ má wo bí sí nǹkan bíi pé ẹ wọ́n jà ni wọ́n sà wò ó sí ní tó ṣẹlẹ̀ yìí ayé Àgbàlá ayé Muyideen ayé ò save both lọ́wọ́ ìyàwó ẹ̀yẹ àti lọ́wọ́ Gabriel fúnra rẹ̀ the best thing ni pé tó bá lè rí ibi tó bá lè fún ní owó ilé yẹn kó lọ invest síta tó bá dẹ̀ bá máa wá ṣọ́ọ̀ṣì kó máa wá ṣọ́ọ̀ṣì torí kò dẹ̀ sí bó ṣe máa wà nínú ilé náà tó máa nísinmi nínú premises yẹn torí ẹ̀ gbogbo yín ẹ̀yin ò tún notice kankan ní pé gbogbo àwọn tí Agbala Gabriel bá kọ́ṣọ́ tó wá fẹ́ help níta tí ò bá ti kọ́ ṣọ́ọ̀ṣì tí ò bá ti jẹ́ pé inú ilé yẹn wà nínú church àmì tí ò wà nínú ah, inú church tí ò wà nínú surrounding church yẹn ẹ mọ̀ pé yàtọ̀ sí tí bá ìyá kúkúrú yẹn ìyá kí lorúkọ ìyá tó máa ń ṣe ẹlẹ́yẹ yẹn kí lorúkọ ìyá gbóńkẹ́ tó wà níta tó dẹ̀ ti pẹ́ màmá yẹn ó ti fẹ́ parí ilé ẹ̀ ń gbà yẹn ọmọ CAC náà dẹ̀ níyá yẹn màmá yẹn ti fẹ́ parí ṣọ́ọ̀ṣì ó ti fẹ́ parí ilé ẹ̀ ń gbà yẹn kó tó ti pọ́n bá parí ẹ̀ àti ti kí lorúkọ ẹ̀ ṣọlá ṣọlá parí olódó abáfọ̀mọ́ àwọn yẹn àwọn wo tún ni ó kọ́lé síta tó fẹ́ tí àgbàlagbé bẹ̀ bá wọn parí kò ní bá wọn parí tibẹ̀ yẹn tí àwọn ní church premises ẹ̀ ló máa ń tètè parí ṣé mọ̀ ni tí àwọn tó bá wà nínú premises ẹ̀yẹn gángan ló máa tètè parí I tell you Agbala Gabriel change before it's too late for you a lot of secret is between ó wà nínú ẹ̀ ó wà nínú ọmọ yẹn níta ọmọ yẹn lòun ò dúró síbẹ̀ mọ́ ẹni bá dẹ̀ ti ń báyàn du ìyàwó tó bá ti ń bá ìyàwó oníyàwó sùn ó máa pa ọkọ tó ẹni tó níyàwó yẹn gangan ni ayé tí mi ó máa pa kò sí nǹkan tí Gabriel Agbala Gabriel ò lè ṣe bẹ́ẹ̀ ṣe rí yẹn tó ti pa lórí ní bíbà ok system mo tẹ̀ tún rí kí ló dé ẹ̀yin small small boys yẹn kí ló dé tó yẹ pé bíbà lórí yín ti máa ń bẹ̀rẹ̀ sí ní pa àwọn àgbàlagbà gan ò pa lórí láti bẹ̀ yẹn ẹni tẹ́ bá ti ń pa lórí láti bíbà yẹn máa ń ní wickedness nínú tẹ́ẹ̀dẹ̀ ìwà lọ́mọdé kí ló dé ìwà lákọ̀ vitamin ẹ lákì vitamin lẹ́gẹ̀mí àmì náà pa lórí bíbà bíbà náà tó bá bẹ̀rẹ̀ inú fíìmù kan tí mo ti ṣe é sí lẹ́gẹ̀mí àmì orí ẹ̀ pa ń bí orí àgbàlá Gabriel náà bíbà ló ti pa ẹni tó bá ti ń pa lórí bí wickedness ló máa ń fà níbi middle báyìí ọlọ́run ò ní jẹ́ kí n pa lórí níbi ẹ̀yìn ní nǹkan fẹ́ sórí mi sìn kò dá àwọn èèyàn wicked gan these days kò dá you call yourself a pastor kan tó wí kan tó bọ̀ tọ́ bẹ́tẹ́ nìkan bá ti ṣe kò gbúdọ̀ wọn gbúdọ̀ kàn wọn ní freedom of speech ẹ̀yin protocol wèrè ẹ̀yin olórí burúkú tẹ ẹni mẹ́ta pọ̀lẹ̀ ẹ máa bẹ̀rẹ̀ sí ń nàyàn ká tó wí èyí tó máa lo ọlọ́pàá máa lò èyí tó máa lo ra ẹni tẹ máa mú kòbókò jáde tẹ máa bẹ̀rẹ̀ sí ń nọmọ nọmọ gbọ́ àgbàlagbà bíi pé ẹ ń nọmọ ọ̀dọ́ yín àwọn olè oníjìbìtì. ọ̀pọ̀lọpọ̀ náà bí ẹwà lọ́rùn tó ń pè yẹn lọ́yà akọ́ọ̀dù lọ́wọ́ ẹ̀ ló ní pé kóòdù wo ni kíní tó lọ ṣe mọ́ni àrẹ sí já ọjà ọjà yìí tó bẹ́ẹ̀ yẹn kò nídìí ṣe mọ̀ kó gbà yẹn. tó bá jẹ́ ẹni tó ń ṣe tòótọ́ kí ló ń mú evidence kí ló ń kó ṣe ẹni kó sáré ń gbọ̀n ní tó ní kọ́ máa ṣe tó bá jẹ́ pé ó ní confidence nínú àrẹ tí ò ṣe nǹkan burúkú ṣe ẹni kó máa sọ pé kẹ́nìkan máa weakness against ẹ̀ eh, Muideen so kí lè fẹ́ Muideen tó jẹ́ pé ọjọ́ tẹ kọ́kọ́ introduce tẹ kọ́kọ́ interview ẹ̀gọ́ tẹ kọ́kọ́ approach ẹ̀ lójú títì ó yàbò yàlàyàlà tó sọ̀rọ̀ ṣe fẹ́ ra nǹkan nìkan bó ṣe ń sọ̀rọ̀ nìyẹn ṣẹ̀ṣẹ̀ mọ́ ni bó ṣe ń sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ nìyẹn so nísìlẹ̀ wá ń complain àti ìpè bóyá you tó bá ti jẹ́ pé tí èèyàn tí etí tí àlejò tó nílé bá ti ń forí iṣu àparí iṣu tó ti fi wọn àlejò báyìí ó sọ pé àti lọ ti dé ni wá lè wọ́n fẹ́ fi system lé wọ́n wè kó ràánú gbàgàn ìyàwó ẹ̀ náà nẹ̀ wà òkè kan sọ pé ó kàn déédéé sá lọ náà ni a máa tọ́jú ẹ̀ ni ọpọlọ tó fẹ́ lónìí Agbala Gabriel you are wicked ẹni tó ò tí mọ̀ ẹni ò tí mọ̀ ẹ Agbala Gabriel you are wicked tẹ́mi bá sọ pé yàn wicked ó wí. ìwọ tó yẹ pé ó mọ̀ náà tó yẹ pé mo bó ṣe ní àkáǹtì Agbala Gabriel pé ó ní fọ́ọ̀tì gbà yín pé wọ́n hà kẹ́ quickly mo kàn sáré jáde ni mo wá sọ ẹnu ẹ̀ ló ṣe mí o pé ah you can actually make money o gbàyẹn kẹ̀dẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ monetize page mi kan so my page was going on ó pẹ̀lú àwọn tó bà page náà jẹ́ ilé Àgbàlá Gabriel bí mo ṣe wá sọ̀rọ̀ ńgbà yẹn tí wọ́n wá sọ pé à ó wá ṣe iṣẹ́ kan mo wá ní à mi like nǹkan tí mo wá notice pé mo like bó ṣe treat àwọn èèyàn yìí o àwọn èèyàn yẹn tó má ti sanwó fún tán ti sọ pé ṣe rówó ta fún yín yẹn a níyẹn ti lọ akọ̀ǹkọ́ tí wọ́n off lórí phone. àwọn tó fún ẹ lówó ṣe ti rówó yẹn à akọ̀ǹkọ́ tí wọ́n ní ìyẹn ti lọ àti rí àfẹjọ́ hmm, púpọ̀ bó ṣe ń ṣe ìyẹn mo ní à tẹ́lómi náà bá sọ pé ẹ̀ ló wa ìfẹ́ sọ̀rọ̀ a ní orí live lẹ́wà ṣe fẹ́ fún wa lọ́wọ́ àbí nọ́ọ̀tì àkọ́kọ́ tí wọ́n ọ̀fẹ́ ẹnìkan tún pè wọlé mi mo pè yín wọlé mo kò fẹ́ sọ fún yín owó tẹ mo sẹ́ndì owó kan lánàá àmìṣẹ́ ti rí ó kàn dẹ́ ṣé a ti rí ó kọ́ tiẹ̀ ní kò tiẹ̀ ní ṣe thank you àwọn èèyàn máa sọ pé àpẹ́ ìyẹn ti lọ nìyẹn á tún máa sọ jáde pé wọ́n ti yẹ wọ́n fún wọn lówó lánàá wọ́n tún sọ̀rọ̀ tètè là ń sọ jọ à ń sọ̀rọ̀ àánú ni Eh? Uh, you see, if anybody is my enemy, I'm, I'm not going to contribute to his, their life, okay? I contributed. This is Bible. And for what you have said today that I'm an enemy of Agbala Gabriel. Èmi ni mo sọ Gabriel. And many people nígbà yẹn one wá more wọ́n ṣe monetize nílò òyìnbó àtìgbà yẹn náà ti monetize page ní mi ti rówó Facebook mọ́ bẹ́ẹ̀ ni mo sọ. Èmi sọ fún èmi mo sọ fún Agbala Gabriel pé Agbala Gabriel, go and check the video. Agbala Gabriel, this is for you. Money, go and check it. Money, now if you have anybody in London or in, in abroad, continue to you my money. Just make sure you record your video, send it to them, and also be constant on the YouTube. You are going to make money. I'm not ń of fún bàbá Mohbad náà ní ẹnujọ́ mẹ́ta. Èmi mo kọ́kọ́ sọ fún YouTube. Kó máa make hell of money. Ó lóun ò ṣe tó But tí sì ó ń inú wọn máa dùn tán bá rí owó i said it and a lot of nigerians ẹ lọ wo fídíò yẹn láàrin ìṣẹ́jú mélòó kan èrò pọ̀ gan tó wò and àwọn ọmọ àwọn nigeria wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe fídíò wọ́n bẹ̀rẹ̀ sí í jù wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n àwọn èèyàn ní abroad táwọn èèyàn tó ń pè mí pé ṣé mo máa jẹ́ admin wọn nílò òyìnbó kan bá máa rí owó you know i did that because of uh, agbala mo nítorí a time is coming when you are no longer people are no longer donating money for you to your um, your account like that. Money, so just money will be helping you too. Because you'll be you need a lot, I mean, you still need a lot of money. And these people donate money, it will not continue forever. Mo sọ, mofi ni mo fi, ṣé mo ṣe dáadáa àbí mo ṣe burúkú. Lẹ́yìn ìgbà náà mo owó mo fún ní 200,000 ni mo fún 50 50,000. Àwọn èèyàn tó fún ṣebí ọmọ tí wọ́n ní wọ́n wanted I'm a wanted list, ó wà wanted list a lot by so long. Don't know baby. bẹ̀bẹ̀ a lè bẹ̀bẹ̀ fún ọ̀bọ̀tá àkànná bẹ̀bẹ̀ for evil people God forbid two hundred thousand rèé Man, man, mo ń náwó sínú ni mo fun. apart from that mo tún wọ́n fẹ́ fún mi lówó kan ní Nàìjíríà gbà yẹn mo fi ṣọ́ọ̀bù kan rent gbogbo ẹ̀ orí Facebook mo fi mo ti fún wọn ó di ọjọ́ kan mo wá sọ fún mo ní mo fẹ́ mo lébi náà fẹ́ lọ fọ́ọ̀lì dédé gbogbo ọmọ máa sọ pé wọ́n rówó gbà wọ́n ràánú gbà wọ́n náà ẹjọ́ ẹfẹ́mi náà lówó mo wá pẹ́ Àgbàlá Gabriel mo fẹ́ sanwó olé mi mo ṣe fídíò náà lórí bíbá mo kàn fi ń ṣeré ni mi ní ìdí owó lọ́wọ́ ẹ̀ ọlọ́run gbọ́ wọn ò fún mi ní ten kọ́bọ̀ tó bá fáwọn èèyàn báyìí ní nàìjíríà torí ẹ̀ ó máa rí ẹ̀ gan o ọlọ́run ilé ìnùmọ̀ rẹ̀ tí n bá rí àwọn èèyàn face to face tí n bá wá sí nàìjíríà when I have money I will do charity it's part of my mission and I have been doing that for a long time okay but I don't like people taking people for granted kó gbà tán kó wá máa bìlí pé ọwọ́ ẹ̀ ti ti kudà tán ó kú ó kú ẹni tó fẹ́ ó kú fẹ́ no kó wá máa bí pé kò sí ìyálà anybody tó lè bá ẹ sọ jazz àbí you understand what I mean. ẹ tètè bá Àgbàlá Gabriel wí o ẹ tètè ṣe nǹkan kan sí ẹ̀yin ní ìjọba nàìjíríà náà ẹ ṣe nǹkan sí kó tó di pé ó tún gbalẹ̀ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí àwọn àkàìmọye ayé tó máa kú tó máa kàn parẹ́ tó bá ti fúnyàn lówó lẹ́mìtì ẹ̀yọ owó máa ń fúnyàn ní life ni money give life money give life tó bá sick gan tó bá rówó treat ara ẹ ó máa survive ẹ tó bá ti jẹ́ pé kì í ṣe pé ó ti jẹ́ chronic one tó jẹ́ pé ìyọràn sámì and you got to be careful these days wọ́n máa ń dáwó are you getting me tó bá ń dáwó fáwọn èèyàn tó sick gan sìn ẹlòmíì nísìn ibi tí àwọn àgbàlá Gabriel dé mi sọ pé ó ṣe bẹ́ẹ̀ o àwọn ẹlòmíì náà tó bá dáwó sí wọ́n lè fẹ́ káwọn tó bá dáwó fún yẹn kan kú kówó tó ń dá fún wọn kó ba lè jẹ́ tiwọn you understand what I mean àwọn èèyàn ń jáde wọ́n dẹ̀ ní wọ́n nísìnyí lògbòrò ti lé àwọn èèyàn wá wò pé gbogbo tá a lè ti pọ́ǹpù síta ń gbà yẹn o àwọn kan tá a ti fáwọn èèyàn sí o owó yẹn ò jáde mọ́ o kí la lè ṣe láti fi gbà padà you understand me there's nothing people cannot do. tèmi tèmi tọ́pẹ́ ọlátúndé thank you mo recognize all of you. kí la máa ṣe fún Muideen ibi tó wà yẹn ó dangerous fún tòótọ́ ó ti mọ àṣírí Agbala Gabriel ó ló ń sùn pẹ̀lú ìyàwó òun kò purọ́ mọ́ kò pa irọ́ Agbala Gabriel nígbà tó ń sọ níjọ́ yẹn pé ó ń bóbìnrin sùn èmi wà náà wọn tó cover up tí wọ́n ti ń gbé nígbà yẹn kó tó di pé òun náà bẹ̀rẹ̀ sí wọ́n á ṣò agbára tó bẹ̀rẹ̀ sí wọ́n á ṣò mi tó bẹ̀rẹ̀ sí wọ́n á ṣò pé àwọn kò ráàánú gbà wẹ́n mo dúpẹ́ fọ́lọ́run o wọn le lè ka nọ́sẹ̀ kan kà mí mọ́ wọn ṣe mi ọwọ́ mi màrí ó funfun nẹ́ni wọn ò lè ka jargons jẹ́ useless wọn wọn ò lè sọ pé wọ́n kọ́ wọ́n sàkáàtì wá ń bíbà bí wọ́n a ṣe nonsense ní orí bíbà kò sí kò sí yẹn. ṣé mo gbọ́ gbà yẹn bẹ́ẹ̀ tá n bá ti gbọ́ èmi a máa dùn láwẹ̀ wà fún bọ́ níbẹ̀ mú ìdí ìṣọ́ rẹ̀ ṣé mo ṣẹ́yìn ìbílẹ̀ mẹ́ ìwà tó ti wà lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ you see everything Ti obìnrin yẹn bá tí mú ìdí tí obìnrin bá ti lọ sọ fún pásítọ̀ o náà ni ó máa support mú lady yẹn ni wọ́n wá ju mú ìdí ìsìn náà wẹ̀ àtàdúrà mú ìwà ó máa rí kéèyàn máa cheat pelu ìyàwó ẹ̀ àbí kó máa ṣe nǹkan kan kó máa máa treat ayé ẹ̀ bọ̀bọ̀ yẹn kò ṣe ó make up mind ẹ̀ ni o bọ̀bọ̀ yẹn ó make up mind ẹ̀ ni pé òun fẹ́ owó òun fẹ́ start ayé wege ó dẹ̀ lọ gbé gbá kò sọ fún anybody kò lọ sábàlá Gabriel àmì kò lọ sọ́dọ̀ Oríyọmí Hamzat náà kó sọ pé Oríyọmí o ẹ̀jẹ̀ gbà mí nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ kò sọ bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀ láti wọn kó má bàa sọ pé ẹnìkan ló yan sàn ó gbé ó gbé ó gbé kinní ni ó lóun fẹ́ lọ máa ṣe alábàárù pé at least kóun lè survive ó bá dídúró tó bá nídi one thousand abẹ́ ìlọ́wọ́ ìyàwó ẹ̀ ìyá máa ní òwò ọ̀tà tó bá lówó bá wà ní a máa lóhun òní òun ló bá ń kọ̀ǹtró owó ẹ ti jọ ṣí èrè pọ̀. wọn tó bá tí ẹnìkan nu wọn bá láǹfààní àti máa wọ fídíò yìí a testify sí pé mú ìdí ìyẹn líle ni tí gbogbo church wa bá dé gbàtọ́ bẹ́ẹ̀ ṣe wẹ́dì tí gbogbo gàtí gàtà gbàtọ́ bẹ́ẹ̀ ṣe wẹ́dì kí ni àṣẹ ṣe fún church. àṣẹ ń bẹ̀rù àṣẹ ń bẹ̀rù fún wọn. àṣẹ ń bẹ̀rù bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin kan wò ó táwọn abẹ́ máa gbé wáyà yìí táwọn abẹ́ church fẹ́ ṣàkàyìn jù pé ìpẹ́ díẹ̀ díẹ̀ nìkan máa ń kù lárí yẹn àwa náà dẹ̀ fi yẹn sọ̀rọ̀ sí ẹ nígbà táwa lu tó ṣe óyá fúnyàwó ẹ ní ọkọlọ ṣọ́ọ̀bù ìyàwó ẹ máa mójútó ṣọ́ọ̀bù ìyàwó wọn dìlí bá fọpọ ẹ lálẹ́ nídìí wa ni òun á ń kọ sóhun àjókòó kalẹ̀ ni ó jókòó kalẹ̀ ó jókòó kalẹ̀ so olómọba mi clean inú ọfíìsì olómọba mi clean ọfíìsì ó dẹ̀ jẹ́ fáfá olómọba mi clean ọfíìsì mo ní máa rí i ọ́fíìsì tó ń clean máa mi clean ẹ̀ bẹ̀rẹ̀ tá a bá ti ń jáde mọ́ ṣe kí o jókòó kalẹ̀ mọ́ báyìí tẹ notice pé ẹ̀ mú ìdí ìrẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀yin tẹ máa wo fídíò wa dáadáa ẹ̀ bẹ́ẹ̀ nígbà kan ẹ máa ń bèèrè ẹ̀ pé mú ìdí nǹkan mú ìdí nǹkan máa wẹ̀ èmi náà wọ̀ pé sáwọn èèyàn mọ̀ pé mú ìdí lọ ṣọ́ọ̀bù ni nígbà yẹn làwọn èèyàn máa ń bèèrè mú ìdí náà ṣùgbọ́n tẹ notice fídíò wa lẹ́jọ́ mẹ́ta yìí kí ilẹ̀ ń sábà rí mú ìdí ẹ̀yin ẹ̀yin ẹ̀yin tẹ́ bá notice níbo lẹ ti sábà rí ní ìdí lẹ́nu jẹ́ mẹ́ta yìí ẹ̀mí mọ́rì lẹ́yìn mi ní tọ́ ní program ẹ̀mí mọ́rì lẹ́yìn mi tàbá ń ṣe live ẹ̀mí mọ́rì pẹ̀lú wa báyìí torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń kó lọ sọ níbo wá dípẹ́ bá ìdìbò lílọ fowó ta kò tọ́jú ilé kò fowó oúnjẹ lẹ̀ ìyàwó ní òkò ní ránjẹ sílé kò ní sàmùpẹ́ yẹn gbọ́láwàá ìdá ó dà fún ìyàwó ẹ̀ kòkòrò ṣe o mo ṣàmìyàn comment ṣe èyí tẹ bá máa tẹ bá. ṣé nǹkan tó yẹ kí pásítọ̀ yẹn ṣe ìdílé tó máa ń lọ́kọ lọ lókè o owó oúnjẹ tẹ máa fi oúnjẹ tó bá ti tà kí a mọ bó ṣe tẹ bá fẹ́ mọ́nítọ̀ ibẹ̀ yẹn a fẹ́ máa audit kí ni nǹkan tó wà ní ẹ ṣàmọye nǹkan tẹ rà síṣọ́ ẹ mọ èyí tó ló lò tà èlé lówó oúnjẹ èlé lè rètè ẹ̀jẹ̀ èló ni iye báyìí ni mo máa fún ìyàwó ẹ nǹkan tó yẹ kán sọ nìyẹn o tó bá ti tà owó báyìí la máa fi lẹ máa fi oúnjẹ sílé iye báyìí ló máa fún ìyàwó ẹ kó ṣe pé wọn máa ní kó kọ́kọ́rọ́ fún ìyàwó ẹ kán gba gbogbo ẹkọ kó fún ìyàwó ẹ. ó táwọn ẹ̀láwọ̀ máa ń rí pé ìgbà tí lẹ́nu ọjọ́ mẹ́ta ẹrú pé ìwà lẹ ti rí wọ́n ṣe wá rí lẹ́yìn wa ìmọ̀ọ́sán kó every Sunday mama fún ten wọ́n ẹ̀ fún wọn sà. kí ẹ fún wọn sà. ìyàwó ló ń sọ̀rọ̀ yẹn o ten thousand every week. alátakò. mú ìdí every sunday mama fún ten thousand ìyàwó ẹ ti wà ṣọ́ọ̀bù ìyàwó ẹ náà tún máa deliver fún ọ owó máa jẹ pọ̀ òun gbowó ń bì ìyàwó rẹ tó pawó ṣọ́ọ̀bù tẹ bá délé when you listen to that one in the ní ọ̀dọ̀ torí ọmí àmì sátì ó ní tóun bá bèè lọ́wọ́ ìyàwó òun á ní kò sí pé òun ò ta gbà mí ìkẹ̀dẹ̀ na náà wá sọ pé ẹ̀rí sì tó fi tóun sọ pé òun ò tà ní pé torí táwọn bá ti rí tà bẹ́ẹ̀ yẹn a máa lọ ra ọjà míì sí ṣọ́ọ̀bù ṣé kò sí ni ìyọ̀nà sáwọ́dà mi kò ń fún bọ̀bọ̀ yẹn lówó ẹ̀dẹ̀ ń fún sà ẹ̀ ń fún sà. now ìyàwó ti lè fi owó dáná lọ́sẹ̀ ìjẹ́ ten thousand tó gbà ń bí drop bí five thousand sílé kíyàwó ẹ̀fọ́ lóúnjẹ á nínú ìyàwó òun ti ń ṣiṣẹ́ òun náà ń ṣiṣẹ́ so àti pé ìyàwó òun gan ni ó tún máa bọ́ òun mo ń gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn kò sọ́ọ́ ṣojú mi mo ń gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn ìyàwó òun ló tún máa bọ́ òun owó tó ń gbà òun òun fẹ́ òun fẹ́ fi kí ló ń tẹ ló ń bẹ náà òun fẹ́ ra àwọn kankan òun fẹ́ ti gbà òun fẹ́ òun fẹ́ máa tọ́jú ó ráṣọ. ó lóun fẹ́ ra fóònù Àgbàlá Gabriel sọ kò sọ ìyàwó ẹ̀ sọ pé òun tọ́jú owó òun fẹ́ ra fóònù yẹn mi pé kò ní fóònù ìyàwó ẹ̀ dẹ̀ ní ó ní fóònù tó náà sí ti yé. kì í ṣe láti ṣèrègùn èmi mò ń fọ ẹ láṣọ kì í ṣe láti ṣèrègùn èmi mò ń fọ ẹ láṣọ. àwọn public náà ló ń fún ẹ̀yin náà lówó kò ń ṣe láti fi ṣèrègùn Facebook dáwó àwa náà èmi náà mo dá owó mo dáwó fún yín public ló ń fún yín lówó aṣọ tí ẹ ń wọ̀ náà owó public lẹ fi ń rà á people giving you two. ó ra bàtà kì í ṣe láti ṣèrègùn èmi ni mo I always want him to look good I always feel ṣẹlẹ̀. ara fídíò tó ń báyọ̀ jà. ok ara fídíò tó ń báyọ̀ jà àwọn evidence. tó ń báyọ̀ jà ẹjẹ wò ara fídíò tó ń báyọ̀ jà. Hmm. òní ló dà kó sí àgbẹ̀ ìdáhùn ìfàsọ̀sọ̀. ara àwọn kọ́sọ́mà tó ń bá jà ni. in Nigeria when you are doing business there is always uh, misunderstanding between your bus I mean your customers it doesn't matter gbogbo wọn ṣe ń mú kíní ìwá wọn bá àwọn èèyàn jà wọn ń ṣe that wickedness wà á send wà á fún olówó bá ti fún. lẹ́tà ni mo tó máa ń gbà wọ́n lẹ́ ó yá mú ìdí màmá fún ten thousand ìyàwó ẹ̀ máa ma lọ sí ìyàwó ẹ̀ máa lọ sí ṣọ́ọ̀bù adẹ̀ fún ìyàwó àwọn ìyàwó á ní àpé pé kò tiẹ̀ fóònù nìkan kan ìwọ̀nba táwọn bá pa ń ṣe ṣé ṣé mo mọ̀ àwọn máa padà òun ra petrol sọ̀rọ̀ jẹ́ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣe gbọ́ ten thousand tó ń gbà yẹn lẹ́yìn ọjà tó ń tà ní ṣọ́ọ̀bù tí ò mọ iye tó tiẹ̀ ń pa ìyàwó tún kọ́ńplé ló tún lọ́ọ́ fẹjọ́ ten thousand yẹn sùn pé tó bá ti gbowó yẹn pé kò fún un nínú ten thousand you understand? Muideen will be feeling ó máa ma feel ó máa ma feel bad now ní òkè tó máa fún ten thousand yẹn ó máa ra oúnjẹ òun náà máa jẹun ó máa tọ́jú ara ẹ̀ yọ̀ọ́nì sami ìwọ́dẹ̀ ti wà ní ṣọ́ọ̀bù ti wà níbí kan òun máa lọ gbálẹ̀ owó ìgbálẹ̀ tó gbá yẹn tó ti gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀ tó ti gbé fún ọ ìwọ ò dẹ̀ fún ní kọ̀ọ̀kan mọ́ nínú ṣọ́ọ̀bù yẹn ten thousand tó túmọ̀ ìwà tó sọ pé kó mu wá kò dẹ̀ mọ́yé tó tiẹ̀ ń pa gan mú ìdí ìkẹ̀dẹ̀ ló máa mọ́yé tó ń pa mẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà ó tún lọ fẹjọ́ sùn. mú ìdí máa tọ́jú inú ilé ẹni tí mo á mọ̀ ní kó lẹ́gbẹ̀ẹ́ lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ tá a lò báyìí ṣàgbó ti wà ń bí àìpẹ́ bí ìlú wa wà báyìí ó ń lọ lé o ó ń lọ lé o tó bá ti parí lálẹ́ á lọ lé o á dẹ̀ jíde bí làárọ̀ torí mo torí ẹ ẹ torí àti máa lọ sí ibi tó ti máa ń ta bàbá ìjẹ̀bú yẹn mi kò máa lọ sóhun ó máa wà ní compound most times tàbá dẹ̀ ń jáde báyìí ẹ́ àjọ ń lọ ni so wọ́n ti wá di Tuesday tó lọ yìí mo gbọ́ pé wọ́n ní ó fẹsẹ̀ rọ nílé wọn. ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ alákòóso bá àwọn tó wá ń rí iná wá sọ. ẹ jẹ́ n play mo fẹ́ play. ọ̀fun gbègbè ayé èmi lọ́nà tó dá o mo gbègbè ayé mi lọ́nà tí ò dá o. ó ní nǹkan tí mo fẹ́ play tí Àgbàlá Gabriel sọ wípé ó yẹ kí àwọn èèyàn kan máa cover ara wọn káwọn máa bora wọn láṣìírí you understand me ó ti sọ yẹn ó ti mú bọ̀ náà mú bọ̀ ó ló yẹ káwọn máa cover ara wọn káwọn máa bu ara wọn láṣìírí kó dànà kí wọ́n máa ṣèkà fún yín wọ́n ti fún un lówó ń dá owó fún òun ni wọ́n dá owó fún ẹ wá gbaṣẹ́ lọ́wọ́ ẹ gba owó yẹn lọ́wọ́ ẹ wá ẹ wá gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ ẹ wá gbé fóbìnrin wèrè kan what a nonsense. ó mú sí ẹ̀kínní ìsìn. I'm Mo yẹ ti gbogbo búṣì tí o káwọn èèyàn máa ṣèkà fún yàn lójúkorojú báyìí. ẹni tí o bá ti ṣiṣẹ́ ẹ má jẹ́ o jẹun so o ti níyàwó kí ló bóyàwó iṣẹ́ náà ni àṣòwò tó bá ń tà àṣìwé tí kò lọ. ẹ má gbàgbé pé ìyàwó yìí ó ń ṣe ó ń ta ọ́ìlì o níwájú ṣọ́ọ̀bù tó kó fún ìdí. bàbá àjẹ̀bù ó ti wá ń ṣe o táì mo gbọ́ mo pè mo fún ní punishment àfọláwẹ̀ àwẹ̀ láfọ́jú rántí àwẹ̀ jẹ́ mélòó odidi ọ̀sẹ̀ kan odidi ọ̀sẹ̀ kan ló ti gbà wẹ̀ yẹn mú ìdí ò ní jáde ò ní jáde ó gbà wẹ̀ yẹn biribiri ó gbà wẹ̀ ó ṣe la máa fẹ́ padà sí tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ iṣẹ́ abẹ́ bíríìjì ẹni ilẹ̀ ẹlẹ́ fẹ́ padà sílẹ̀ ilẹ̀. Siri Agbala you are too boasting you are too proud and our economy i mean our government dẹ̀ ló fa i'm sorry to say this no ń fa gbogbo kini, because they do a lot of charity wọ́n ní a lot of charity ní ìlú òyìnbó nígbà tí mo sọ pé mo fẹ́ open charity nígbà kan wọ́n fún mi ní gbogbo àwọn nǹkan tí màá ṣe pàtí mo gbọ́ bí mo ṣe máa ma accountant máa ṣiṣẹ́ pẹ̀lú mi and then eh, auditing all the time mo kàn step down ni you understand me is gbogbo àwọn nǹkan tá a máa ń take for granted yìí owó tó ń dá fún normally tó ń bá ti dáwó fún yàn bẹ́ẹ̀ yẹn ẹni tó ń dá yẹn owó yẹn agbúdọ̀ ẹni yẹn gbọ́n gbúdọ̀ mọ exactly owó tó ń dá fún ẹni yìí o kò sí ẹni tó mọ̀ ṣó ti yẹ yín adẹ̀tún pádàn yín fọ̀ yẹn àwọn nàìjíríà kẹ̀dẹ̀ ó yẹ kó máa audit àwọn efcc kan ṣe gbogbo iṣẹ́ wọ̀nyẹn bẹ́ẹ̀ ni gbogbo iṣẹ́ ìgàn because tó bá jẹ́ pé wọ́n máa ń wádìí yín dáadáa you know a lot of secrets àwọn tó nígbà yẹn náà mo mọ àwọn tó fẹ́ àwọn lára àwọn tó ń lò yín láti sọ pé wọ́n fẹ́ jojú àwọn kan náà àwọn bàbá àgbàlagbà kan náà àwọn àgbàlagbà kan náà fẹ́ jojú yẹn náà láti yẹ̀yẹ́ wọn gbàná another criminal àbí àwọn náà another tọ̀gì àwọn lion wẹ́wẹ̀wẹ́ àbí àwọn leopard wẹ́wẹ̀wẹ́ àwọn tiger àti kí lorúkọ um, ajagbó tó ń fẹ́ tún máa train nìyẹn tó máa tún máa ja sí tó máa ba gbogbo sísẹ̀mù ọjẹ́ wọ́n ṣe pé wọ́n jalè nìkan wọ́n tún máa pa àwọn èèyàn sáyé ni ayé tí mú ìdí bá dá dúró fúnra rẹ̀ tó bá fẹ́ ìyàwó tiẹ̀ gọgọgọ tó jẹ́ pé lórí ọwọ́ ẹ̀ gọgọ ló wà tó dẹ̀ ní on a good day owó yẹn ó máa utilize ẹ̀ jù yẹn lọ nobody will be controlling ó dẹ̀ tí mo pé tó bá tán òun lo wàhálà tòun ni olónílé kò lè gbé iná kò lè gbé tà but gbogbo tó ń fún ẹ ẹ ní fún freedom tó bá tún ṣe ẹ máa ná kí ló nínà yẹn ti ẹ ó irritate ni You don't beat the wife. You don't punish the woman. You punish this guy for the man for the. Èkó ṣe ìgbà míì yẹn máa lọ ó mu ó lọ ó lọ ta tẹ́tẹ́. Ẹgbà míì tí ò fún lówó. Ìgbà tí ó tóun àti ẹ bá jọ ní misunderstanding. Ẹ máa tì mọ́ta àmì ẹ máa ní kó kójókòó wá ẹ máa ní kó dọ̀bálẹ̀ wọ́n máa máa bolẹ̀ gba wọ́n máa máa fún ní àwẹ̀ wọ́n á fún ní oríṣiríṣi nǹkan. Kí ni èjì wọ́gan tó ń fún yàn ní ní ní punishment? A máa pe dádì dádì dádì dádì òṣìyẹn máa máa worí yín ni ohun tẹ́ẹ̀ nílé ṣe fún ọmọ yín ìkókó tẹ́ gbé sọ́wọ́ àwọn àwọn minor àwọn ọmọ ọmọ yín gọgọgọ tó jáde látara yín will be doing to people that's bad ẹ jẹ́ agbélé. ẹ mú fi sínú àwẹ̀ nìkan náà fi sínú àwẹ̀ ọ̀sẹ̀ kan bó ṣe jáde olóhùn ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé láyé láyé abẹ́. bẹ́ẹ̀ni sọ. nígbà tó filẹ̀ kílẹ̀ tó ṣe ìgbẹ́ ó tún bẹ̀rẹ̀. ó tún bẹ̀rẹ̀ ó tó stage kan wọ́n ti change gbogbo àtọ́ fún wọn síbí bíbí yẹn wọ́n ṣe ní ara wọn balẹ̀ he's so happy and excited suddenly no come to change. olóńfẹjọ́ sùn tó fi ń na bọ̀bọ́ yẹn o olóṣìṣẹ́ tiri olórúṣẹ́ tiri ojú tiẹ̀ ti ṣéǹjì àbò nǹkan ni owó tijú ẹ̀ ti ṣéǹjì ló ṣe lẹ́nu ya gbada. ó tún ṣéǹjì wa ló tún bẹ̀rẹ̀ sí níta ṣẹ́jọ́ pé mi ò lè mọ̀ èmi ò lè mọ̀ ṣé mi gbà gbà káàkiri gbà gbà gbà àwọn tó wá ń rí iná wa sọ̀rọ̀ àwọn tó máa ń rí iná tó ń sọ pé dáàdi àwọn máa ń rí Muyideen láàárọ̀ kùtùkùtù yóò lọ ta bàjẹ́bà ìwọ ìyàwó sọ̀rọ̀ tó mójútó lé. ṣé ẹ mọ̀ pé dáàdi yẹn máa ń wo orí Àgbàlá Gabriel gan kò ń sọ pé wọ́n pè pé pásítọ̀ á ní dáàdi dáàdi dáàdi dáàdi kan. ẹ má máa pè wọ́n dáàdi wọ́n máa ń dáàdi fún gbogbo àwọn obìnrin surroundings yìí ni àwọn eléyìí wọ́n máa dábẹ́ fún gbogbo àwọn obìnrin tẹ́ bá ti ń pè wọ́n dáàdi báyìí wọ́n máa dábẹ́ fún gbogbo wọn ráǹdì ni apásọkẹ o. àbí ẹ̀yin mọ̀mọ́ wa ta ló nílé. apásọ̀rọ̀ àná. ẹ sọ̀rọ̀ ni. obìnrin ni wa orí ló nílé ìyàwó náà ti ṣe ṣe ṣe ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. obìnrin ló nílé Àgbàlá Gabriel tó bá ti délé lónìí gbogbo àkáǹtì ṣọ́ọ̀ṣì gbogbo kọ́kọ́rọ́ ṣọ́ọ̀ṣì gbogbo everything nípa ṣọ́ọ̀ṣì yẹn kó fún ìyàwó ẹ̀ obìnrin ló nílé ibi tó ti ń rí gbogbo resources ẹ̀ hand over that to your wife kó o bá ti fẹ́ ná one thousand kó o máa bèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ kó o ní kí ìyá mọ́míjì ẹ̀ kó fún ẹ ní one thousand obìnrin ló nílé o make sure pé o kó gbogbo nǹkan tó wà nínú láyé àtàkáǹtì ẹ tó bá dẹ̀ ti fẹ́ gbowó this time around àkáǹtì mọ́míjì ò ni kó máa kówó sí o onírọ́. ẹ bá nǹkan mú ìdí wà nọ́mbà tó dé ó ti rẹ́ kó ń jiyàn òun ò lọ tá òun lọ ṣe pàtó ṣe again mo tún wá fún punishment mo á ní ìgbà tó wá parí àwẹ̀ yẹn ni mo fọwọ́ sọ pé. mi ní kí mú mi ní kí mú ìdí lọ́ọ́ máa ta tẹ́tẹ́ o. bẹ́ẹ̀ ó fún ìyàwó ẹ̀ ní kí í ṣọ́ọ̀bù torí ìgbà tó wà ìgbà tó wà ṣọ́ọ̀bù gan tó máa ń jáde kí ló máa ṣe pẹ̀lú kí. wọ́n á tì mí mọ́tà. wọ́n á tì mí mọ́tà. yóò ti ìyàwó gbogbo tí ẹ káwọn yẹn máa gbọ́ àwọn yẹn padà ń gbọ́ yìí. ẹ wọn kò trust ẹni kò trust ẹni. ṣe mo ìwọ tó ráàánú gbà kò trust ẹ nù. ìwọ tó rí àánú gbà wo táyì tó ń lọ ṣọ́ọ̀bù gan tó bá fẹ́ jáde ó fi kí ìlọmọbìnrin yẹn lọ́wọ́ irọ́ ni. ojú ẹni yìí ó ju ojú ojú ìyàwó yẹn ó le ju ojú bọ̀bọ̀ yẹn lọ ó dẹ̀ gbọ́n jù lọ ó dẹ̀ dájú lédi yẹn dájú lédi yẹn dájú mú ìdí hàn wọ́n jù sáwẹ́ wọn ò ìyàwó sí o ẹni tó lè bá tó bá ti márì ẹni tó lè bá ọkùnrin sọ̀rọ̀ tó lè bọ́kọ ẹ̀ sọ̀rọ̀ jù ọ̀rọ̀ tí ìwà àtọkọ ìwà ti lè sẹ́tù pásọ̀ mi ò ní lè sẹ́tù ẹ̀ to God I remember one day like that I have a misunderstanding with my late father I mean uh, my late oh, baba ọmọ mi you know let me call husband papa so nígbà yẹn wà ní redeem ìjà yẹn le pásọ house of god wá pásọ ben ó bá fò mí gan ní ọjọ́ yẹn pásọ yẹn wá béèrè lọ́wọ́ mi pé nísìnyí ẹnìkan gbọ́dọ̀ separate fẹ́nìkan ṣòtìyé pẹ́nìkan gbọ́dọ̀ separate fẹ́nìkan pé but out of two of us pé ta ló máa kú kúrò nílé ẹ oníṣẹ́ bíi pé pásọ̀ wá láti intervene sí nǹkan ó hàn dáhùn pé nínú àwa méjèèjì pé ẹnìkan gbúdọ̀ kó kúrò nílé pé bọ̀ sí ìta ló máa kó kúrò nílé mo ṣe sọ báyìí báyìí mo kàn withdraw sẹ́yìn ni pé definitely this person wants my my relationship to scatter you know ṣe mọ̀ pé gbàtọ́ ṣà lọ tán níjọ́ yẹn kò sẹ́ni tó wá scatter wá bẹ̀rẹ̀ sí know, everybody wá bẹ̀rẹ̀ inú ẹsẹ̀kẹsẹ̀ wọn náà àwa méjèèjì bẹ̀rẹ̀ sí mi ò mọ ọkọ tó rò sọ́kàn bọ̀tẹ̀mí bẹ̀rẹ̀ sí mo kàn ní second thought ni they are enemy ni so they want me and they want it to be like that but one lọ tán you know we discuss it we never ask of anybody bí ṣe wà yìí ìgbà tí èmi àti bàbá mi ta wá separate mo wá make up mind mi pátápátá tí mo ń sọ̀rọ̀ fún mọ́mì mi mọ́mì mi ní mi ò sọ ẹni tí mi ì ṣe sọ láti ọjọ́ tí gbogbo nǹkan báyìí báyìí oríṣiríṣi ti ṣẹlẹ̀ I don't tell people but you know what any ìjà tí wà tọkùnrin tẹjọjọ ríra yín tẹ́ bá lè ṣẹ́tù tẹ́yí third party bá wọ ọbẹ̀ wọ́n máa ba bẹ̀jẹ́ ni bí lady ń sìn ó ń sọ̀pọ́tì pásítọ̀ pásítọ̀ náà ń sọ̀pọ́tì ẹ̀ mú ìdí ìwà di òun nìkan ọlọ́run nìkan ló ní òun ní sọ àti gbogbo church àtàwọn torí church yẹn pásítọ̀ yìí ló ń bọ́ gbogbo wọn ọ àkáǹtì ẹ̀ ni wọ́n ń san owó bó tẹ̀ jẹ́ pé wọ́n ń fún wọn wọ́n dàṣọ olówó yẹn bọ̀tà àkáǹtì ẹ̀ ló ń wọ̀ bí òkólẹ̀ náà máa níbọ̀ òun ò bá kólẹ̀ kò sí nǹkan tẹ́ máa ṣe ó lè ní òun ni àkáǹtì ni wọ́n kó sí òun ni wọ́n ń ti yẹ so then we see him like a god mọ́ ọ́n rí bí ọlọ́run kékeré are what i'm saying so Muyideen ò ní support kankan torí ẹ̀ anybody tó bá tún wá ń condemn Muyideen níbi olórí burúkú nìyí ẹ̀ bá sọ pé Muyideen ya wèrè ẹ̀ ti ní wèrè kan tó dá wọ́n rí wèrè kan tó dáwó fún ẹ̀ bá lè yín Muyideen ká eyín ẹ̀ ti ká kó tó di pòfò eyín yẹn ó fi gba a lot of million fún Àgbàlá Gabriel tó bá ṣe eyín ẹ̀ ti ká mẹ́rin lásán ó ní òun làwọn ẹlòmíì máa ń like tí wọ́n máa fi fún Àgbàlá Gabriel lówó ó ti yé bẹ́ẹ̀ yẹn ẹ̀ so gbogbo nǹkan tẹ́ bá ló ṣe Àgbàlá tẹ́ bá ló ṣe Muyideen gbogbo ẹ̀ pátá la rí are you getting what I'm saying but you know because of that heart on it and and now want to kill him systematically because of gbogbo nǹkan tí àwọn public ti ṣe fún just to inherit it wọ́n wá fún obìnrin yẹn ní ọkọ míì tó bá kú tán wọ́n fẹ́ nà pa ni nínà tí wọ́n nà yẹn tó bá fẹ́ sùn pásọ̀ ìbá jẹ́ pé òyìnbó ni they can sue him for that the beating is too much ẹ lọ wo àpá lẹ́yìn ẹ̀ wọ́n no bi ọmọdé ni wọ́n nà bí olè olè apá òsì ẹ́ tí ọ̀rọ̀ nípa àdá wọn ọ̀nà tó yẹn wọn ọ̀nà olè ẹ́ wọn ọ̀nà tó wọ́n ṣe nà yẹn tọ́jọ́ yẹn ti pọ̀ jù tọ́jọ́ yẹn ti pọ̀ jù kó tó tilẹ̀kùn mọ́ra wọ́n nà náà ni wọ́n máa wá ló tilẹ̀kùn mọ́ra kò sílẹ̀kùn lé o ó sunkún sunkún nínú ilé ni o ìyàwó á tún lọ sọ pé òun tún ti kọlẹ̀kùn o kò sílẹ̀kùn o wọ́n tún padà wá pé tó bá tún dé wọ́n tún sọ sáwẹ̀ ó wá gbẹ ó wá rùn bí orí ẹja ó wá gbẹ bí ẹja tó ń kó sínú ófùn tó dry tán tó tún wá filẹ̀ síbẹ̀ tó wá ń dry sí tó dry sí tó dry sí tán bá tẹ̀ báyìí ó máa rún ni bọ̀bọ̀ yẹn wọ́n tún fẹ́ ba yé ẹ̀jẹ̀ ọlọ́run ló ní speak out o tí ọba speak out ó ò fẹ́ kú bí ìyá ń jẹ tó yẹ ó bìnrin pé ah òun sì lè survive ó dẹ̀ mọ̀ pé tóun bá bọ́ ọ̀tà bẹ́ẹ̀ yẹn wọn àwọn aráyé máa gbọ́ tẹnu òun ṣùgbọ́n tóun bá wà ń bẹ́ẹ̀ yẹn wọ́n máa silently kill òun ni you better speak out ẹ filẹ̀ o ẹ ń gbọ́ ẹni tẹ́ bá sọ pé ẹ wèrè ni ó burú ó le bọ̀bọ́ yìí le ju anybody lọ bọ̀bọ́ lórí kodoro yọ apárí ọmọ yakuba yìí ó le bọ̀bọ́ tó ní kí lórúkọ Agbala Gabriel ó le ẹni tá a máa fún lówó tó ì máa bú wa Agbala Gabriel lọ́kàn máa lóun ò ó kàn máa dákẹ́ jẹ́jẹ́ ó ń búyàn Agbala Gabriel ń búyàn mo ṣe dáadáa fún lórí bíbá yìí àwọn tí ò sí ẹ̀ta sí máa yẹn torí pé àwọn èèyàn àwọn òye olówó wèrè àwọn òye olówó èèyàn máa ní wọ́n ń wá wọn níbì kan gbogbo iná bá ti ní wọ́n bá ti ní wọ́n kọ wọ́n tẹ̀ sórí yẹn lọ dáhùn wọ́n tẹ̀ do because you cannot stab Nigeria okay if the police is calling you you are running away you cannot run for God o go and answer your query and all of you tẹ́tẹ́ ti gbọ́ pé ìjọba nàìjíríà wọ́n ní wọn kò bully is not allowed again you are bully bully ló ń ṣe yìí this is bully they bullying the guy they beating him they tortured him they collect his rights they give it to others ah uh ah -uh, too bad obìnrin very nice woman èmi náà bẹ́ẹ̀ tó nice báyìí ni hmm. very nice woman. ó máa nice. wọ́n bá léyìn ní ìfaradà láyé. ìyàwó oníyàwó. kì í sọ̀rọ̀ kì í wá fẹjọ́ ẹ̀sùn o hmm. tó bẹ̀ tó bá ti dé bíbẹ̀ àwùjọ ẹ̀sùn wọ́n ló dà since kan ló lọ́mọ tá a bá jẹ̀bù pẹ̀lú ṣọ́ọ̀bù rẹ̀ èmi ò lè wá gba ojú ibi lọ́wọ́ hmm. wọn torí ọjọ́ kan làwọn yóò rí omi tó ti ń ta bàbá jẹ̀bù wọ́n lọ ṣọ́ọ̀bù fún ìyàwó ẹ̀ kì í bí ìyàwó ẹ̀ ni fún mi táìmì mo dẹ̀ ti mo dẹ̀ ti níwà iwájú ṣọ́ọ̀bù ẹ̀ náà ilé ti ń ta ọyìn ìyàwó igbó tí mo ń pa tẹ́lẹ̀ outdoor tí mo ń pa ẹ̀ máa ta gbogbo táìtì mi. ṣe olórí burúkú ni gẹ́yìn ọlọ́run gbọ́ ó ń ta oil wọ́n tún béèrè lọ́wọ́ ẹ̀ ṣe búwọ̀ náà ti mọ̀ nípa ṣájà ẹ́ ó yá ìwọ náà jókòó síbẹ̀ máa ta ṣájà ó ń ta oil ó gba ṣọ́ọ̀bù wọ́n gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀ wọ́n gbé fún wọn ten thousand tó tún gbà tó fi ń ṣagbálẹ̀ ọjà nínú office pásítọ̀ ìwọ náà tún sọ pé kò tún múlẹ̀ wọ́n tún fún un torí pé kò mú ten thousand lára ten thousand yẹn lẹ̀ òun náà ṣe nà bí ẹni máa kú yẹn o. gídé nta jẹ́dá ìgbà kí ni ìwà ẹ̀ sí àwọn èèyàn tó bí máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ kí ni ìwà ẹ̀ sí àwọn èèyàn tí wọ́n ń ra nǹkan lọ́wọ́ ẹ̀. tó bá débẹ̀ tó bá ní àwọn fẹ́ ra ọjà lọ́wọ́ ẹ̀ ẹ wojú ilé olórí bá àwọn ọmọ tí ń ṣàwọ. ọjà náà bí ìwà lọ́rùn tó ń pè yẹn lọ́ọ́ yà á kọ́ọ̀dù lọ́wọ́ ẹ̀ tó ní pé kọ́ọ̀dù wo ni kíní tó lọ ṣe mọ́kàn rẹ̀ sí ní já. ọjà yìí tó bẹ́ẹ̀ kò ní ju ṣẹ́gun gbogbo ayẹ dáhùn bá ti gbọ́ èmi a máa jù ní àwẹ̀ wọn fún bọ́ níbẹ̀ Muyideen ṣọ́rẹ́ ṣẹ́mu ṣẹ́rí mi blame ẹ̀ ìwà tó ti wà lára ẹ̀ àwọn tó wá ń rí iná wa sọ àwọn tó máa ń rí iná tó ń sọ pé ah, dáàdi àwọn máa ń rí Muyideen lára kùtùkùtù yóò lọ ta bàjẹ́gbà ìwọ ìyàwó sọ̀tò mọ́tò tó lé obìnrin obìnrin lónìí. ẹ̀ẹ́dì bí ẹgbẹ́ bíi ló wá wà báyìí. mo ṣe lè yọ. You ìka ó dá ọ gbogbo ẹni tí ẹ bá it's not good. Yeah.

ṣeré. àkọ́kọ́ tó jẹ́ kí ọ̀dọ̀ agbára gabriel sú mi láti mọ̀ pé láti wà ní àkàtà wọn ní tó jẹ́ kó sú mi ni pé wọ́n máa ń nà mí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. ṣùgbọ́n. ṣèlú ẹlẹ́ẹ̀kejì tí ọ̀rọ̀ bá da èmi àti ìyàwó mi pọ̀ wọ́n máa ń gbọ́ wọ́n máa ń gbọ́ kọ̀ǹpléìn ìyàwó mi ju kọ̀ǹpléìn tuntun nígbà ọ̀pọ̀lọpọ̀ ọgbà níyàwó máa jẹ ṣùgbọ́n nígbà tí wọ́n bá ti kọ́kọ́ tó ẹjọ́ tiẹ̀ wọn lè gbọ́ ẹjọ́ tiẹ̀. ètò ìgbà wa sọ fún wọn àwọn máa fi ṣe bí síbí débìtẹ́ bíi pé wọ́n ti níyàn níbi pé ẹ̀jẹ̀ ti ń jáde lára mi. sọ ìyẹn ló kọ́kọ́ jẹ́ kó sú mi. ìgbẹ́bẹ̀ yìí dàbí tuntun. ọdún ọdún yẹn fi fún mi o.

mo dúpẹ́ lọ́wọ́ ìṣẹ̀fún wọn náà ọlá wọn máa ń lòkè ní àwọn ọlọ́run òsì ní fi wọ́n sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. ẹ rí bí Muyideen ṣe sọ̀rọ̀ ni ẹ gbọ́ bó ṣe sọ̀rọ̀ ó ní gbogbo ẹ̀yin náà tó lè sanwó sáwọ́ àkáǹtì Àgbàlá Gabriel ó ní gbogbo yín pátápátá a dúpẹ́ fún yín o ọwọ́ yín á máa ròkè o ẹ̀ ní ṣe kiri kan ẹ̀ ní ṣe kiri kan ó gbàdúrà fún wọn to tell telling him that the money is not for Agbala Gabriel. They send the money to him, to give to him, to establish uh, eh, Kiloruke, um, Muidin. That the money is not for Agbala Gabriel. He actually made for him. But being sent community, and public to send it. share rí bó share sọ̀rọ̀. Agbala, ẹ rí Muidin, orí ẹ̀ dàrú. Ẹ a lot of things in ṣẹlẹ̀ tí Àgbàlá Gabriel ń ṣe Àgbàlá Gabriel ti tọwọ́ bọ many things but because àwọn kan wà tó yẹ pé wọ́n gba rìbá wọ́n jọ máa ń ṣe wọ́n jọ máa ń pín àwọn nǹkan kan so they are not ready to they don't want people to notice that uh, nonsense thing yẹn on time ṣó ti yé ẹ mọ̀ pé òtítọ́ tá máa ń sọ kò lè create kò lè jẹ́ káwọn fake people wá sórí platform mi tí máa sọ pé Muideen orí ẹ bàjẹ́ ẹ bàyẹ́ ẹ̀jẹ̀ ń sin Muideen ṣèpọ̀ oníbàárà ní òmùkò òtítì kí ni kí ni kí ni kí ni Àgbàlá Gabriel náà <laughs> original fine bara <laughs> tó bá gbẹ àṣírí ààbò lòun náà bàbíà làṣírí ààbò òun náà ó ní original àwọn bẹgibẹgi lòun torí wọn máa fẹ́ sọ̀rọ̀ sí ọmọ tán gbé lábẹ́ bíríìjì gbọ́dọ̀ ti píìkì Àgbàlá Gabriel gan-an. Agbala Gabriel tó sọ pé ìyá òun sick owó oògùn ni wọn rírà tó fi kú nígbà tó ń sọ sórí ayé tó wá sọ pé òun ló ra aṣẹ fún àwọn aṣọ tí wọ́n rà yẹn náà public ló rà fún ẹ èèyàn kan ló ra tíkẹ́ẹ̀tì fun e èèyàn kan ló ń fún ẹ lóògùn gbogbo àwọn èèyàn ló ń ta tí wọ́n ń what are you saying. wọ́n ní tá a bá tú ẹran jẹ kú aṣọ ogun rẹ̀ fẹ́ kí bàbá àgbàlá gbé bẹ̀rẹ̀ kí wọ́n fún mi ní freedom wọ́n ti tú ẹ̀rọ àmì jẹ́kù Kama Abbas. God bless you. Ẹ gbọ́, ó ní nǹkan tó bá ní lágbára láti ṣe fún nǹkan ṣe fóun. Ẹ gbọ́ níbí báyìí ibi tí ọ̀rọ̀ ẹ̀ gọ́gọ́ ni mo fẹ́ káwọn ayé gbọ́ ọ̀rọ̀ mú ìdí mo fẹ́ kẹ́ ẹ gbọ́. kókó tó ṣẹlẹ̀ tí mo kúrò níbi wípé ìyàwó mi máa ń wá mú mi wá bá àgbàlagbà pé pé mo á sì mọ mi lé. ṣé gbọ́ ṣé mo pápá làgẹ́bẹ̀rẹ̀ náà dẹ̀ ti sọ mú ìdí òdẹ̀ wo gbogbo fídíò yẹn ìyàwó ló máa lọ ń fẹjọ́ sùn pé máa ń hàṣì mọ́ òun nínú ilé ṣé tí ayé àti orílẹ̀-èdè gangan àti sọ̀rọ̀ andy àti ilé bàbá àti ìyá tó bí ọmọ yẹn tí wọ́n bá hàṣì mọ́ tó máa dé ṣọ́ọ̀ṣì lọ ṣe ìgbélé ṣọ́ọ̀ṣì kí ló hàṣì mọ́ tó fi lọ sí ṣọ́ọ̀ṣì ṣógun ayé ò hàṣì mọ́ tó fi lọ gbé ṣọ́ọ̀ṣì tó fi jẹ́ pé nígbà bá ti fẹ́ ń sìn tó fẹ́ kó wọn hàṣì mọ́ òun Ashley gan wọn hàṣì mọ́ má ṣe wọ́n ní sọ́ọ̀bù tí bàbá gbàrà gbígbé ṣe ìgbà kọ́kọ́rọ́ sọ́ọ̀bù àti kọ́kọ́rọ́ lé bí ẹsẹ̀ ìgbà lónìí ó lé ìyàwó débi tọ́lọ̀ lójú kọ́kọ́ tí. ṣe rí pé kò parọ́ àti kọ́kọ́rọ́ ilé gan wọ́n tún gbà lọ́wọ́ ẹ̀ wọ́n gbé fún ìyàwó so ìyàwó wá di ẹni tó ní ilé òun ló ní ṣọ́ọ̀bù the next ni pé wọ́n kàn náà pa ni wọ́n á dẹ̀ fún yẹn lọ́kọ̀ míì ṣó ti yé wọ́n kàn náà bọ̀bọ́ yẹn pa ni wọ́n á waste systematically wọ́n dẹ̀ fún lady yẹn lọ́kọ mi olórí burúkú ni in fact mi ò rò pé kò lọ́ọ̀fù bọ̀bọ̀ yẹn o mi ì dẹ̀ rò pé marriage yẹn anyway àwọn èèyàn ló so wọ́n pọ̀ o ọlọ́run lè tú wọn káwọ́ kì í tú yìgì ń bí o wọ́n ti ló ti ṣèbọ̀ ó ní wọ́n fẹ́rẹ́ nìkan fún un ẹ̀yin ará London ta ló wọ́kọ̀ mẹ́ẹ̀ẹ́nú <laughs> London northern base they looking for husband lójú méjèèjì ni kí ló dé oh my God. so alẹ́ alẹ́ alẹ́ ẹjọ́ tuesday alẹ́ ẹjọ́ tuesday mo ní mo kúrò lọ́dọ̀ ẹ̀ẹ́dù ọlọ́dọ̀ mo kúrò lọ́dọ̀ ẹ̀ẹ́dù adébúrẹ́ nínú ọ́fíìsì onímọ̀ ń lọ ní mo fẹ́ lọ yàgbẹ́ nílé nígbà tí màá dé ẹ̀yìn kò lè nínú ilé ó lè wọ ẹ̀yìn kò lè báyìí mo ṣe yọ ṣubú lẹ́nu ọ̀nà stẹ́ẹ̀pù mo ṣe lè yàtọ̀ mo sálẹ̀ sáà orí táìsì ní sáyé ìdílé mo gbọ́ wọnú ilé mi ẹsẹ̀ ẹ sá hókù débi pé mi ò ní fẹsẹ̀ yẹ rìn dáadáa mo sá mo sá àṣẹ wà ń tọrọ owó oògùn tí mo fi ra oògùn sí ẹsẹ̀ yẹn títí tó fi di ọjọ́ títí tó fi di ọjọ́ títí tó fi di ìjẹta títí tó fi di ìjẹta ìwọ tó gbéra ní adébísí wàsíù àyìndé olóṣìlẹ̀ you want my attention you want to divert me i don't have your time you see i don't answer you i don't have your bullshit time torí èèyàn kì í bá sí wíwẹ̀ lódò èmi ń sọ̀rọ̀ lórí platform ni if you don't like what i said you go to your platform and see whatever you like tó bí sọ bá ti ń jẹ báyìí torí ìyàwó rẹ tí bá ti bí ìròyìn lọ rẹ pé máa mú owó kí lọ fi ra oògùn ṣẹṣẹ ìwọ ló wà ní chájì sọọbù láyé sí ọwọ́ rẹ lówó ń bìtì owó kankan ò sì gbé ọwọ́ tẹ̀lé mọ́ máa mú one thousand kí lọ fi ra oògùn one thousand náà ta oògùn ìmọ̀jẹ̀ ní stroke sínú ilé ìyàwó mi á ní kò sówó lọ́wọ́ òun òun ta ìyàtà ká sọọbù òun ò sí kí níta mi ò tó fẹ́ kó tó ń kọ̀ǹpléèmì so ó tọrọ one thousand lọ́wọ́ ìyàwó ẹ̀ ó ní òun òun lówó ti yẹ. bó ṣe wá di ní ìjẹta mo gba àwọn búrẹ́dì àti eh, peanuts tí mo jẹ mi ti pẹ́ àìní ó máa sùn mo gba àwọn ẹ̀ ti five hundred naira àti búrẹ́dì àti eh, peanuts yẹn mo ṣe wá jẹ búrẹ́dì yẹn tán ẹnìkan ló ilẹ̀ ló do mi owó tó ní àwọn ọmọ yẹn tí mo wá lò fún ẹsẹ̀ mi yẹn pé ẹsẹ̀ yẹn tó lè rí mi kù bí mo ṣe wá lo oògùn yẹn báyìí mo yẹ pé kí mo lo oògùn yẹn báyìí mo ṣe sùn lọ yẹn bí mo ṣe wá jí lọ́sàn-án tí mò ń wẹ̀ lọ́wọ́ ní bedroom bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ eh, eh, ah, ah, ẹ̀yìn bọ̀dá tẹ pẹ̀lẹ́ mi ẹ evangelist àbúrò ní dájú ọdún àwọn ọdún wọ́n ṣe wá bá mi ní wọ́n ṣe kọjá lẹ́yìn wíńdò bẹ́túmù yẹn wọ́n yà ṣé bí wọ́n ìdí ntí wọ́n ní òsì mú ilé ṣe wọ́n ló ń wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé àwọn ìdí à ṣé ọ wà ní ilé mo ní mo sùn ní ẹ ẹ mo wà lára mo sùn máa bọ̀ máa bọ̀ dájú bí ẹ wà. wọ́n lè wọ síta mo ṣe wọ́n síta mo wá sọ̀rọ̀ ẹ̀ sábà ní mo ṣe dé ní kọ́mpáàlì bàbá ní àní àwọn security bàbá ní kí ló dé tí ìyàwó ìwà kálẹ̀ kò tó ṣe ìyàwó bá kálẹ̀. èmi sùn látàárọ̀ mo ṣe èjì ní ìsìn mi dání mo lọ wẹ̀ fún gbọ́ fẹ́ kí mi ẹnì kankan wà kálẹ̀ kò má ọ̀rọ̀ ẹ̀kún inú ilé. mi sọ ti mo bá ti dé o káwọn security àwọn ọmọ àlejò náà ṣe sọ̀rọ̀ bàbá yìí bá a ṣe ti ìlú rẹ̀ ní àwọn pé mo wà náà nínú ìdáhùn pé mo jáyàwó àtìyàwó fúnra. ṣe gbọ́ security ló ń nà torí pé ìyàwó ẹ̀ ló ń kọlẹ̀ kòkò dáhùn wọn ní kí security nà wọ́n ṣe bẹ̀rẹ̀ sí nà ẹ jẹ́ ká wo ẹ̀yìn ẹ̀. kí máa ń lọ àpò mi àti ẹ̀rọ ló fẹ́ ìyàwó ikùn kan nígbà mo ní owó ìṣòro ẹ̀ pé tí mo jẹ máa ń ṣàwádà pé sáàtún ní jẹ láàárín yìí ó ní òṣòwò bàbá lọ pé pé òun lọ sí inú chọ́ọ̀chì yẹn àgbègbè programu yìí ń bẹ̀rẹ̀ òun lọ sínú chọ́ọ̀chì yẹn inú mo tó ń rẹ́rìn ló tó ń wò náà wà lọ gbà wọn oúnjẹ tí mo jẹ wà lọ gbà wọn bírèsì wọn ní ìgbọ́kọ̀ obìnrin àti ẹ̀kọ́ pé ó máa kalẹ̀ kan yẹn sílẹ̀kùn fún un nígbà tí dáadé náà lè dáadé wọ́n bí mi ọ̀rọ̀ mo ṣàlàyé fún un mo lò ó lẹ́nu pé ẹsẹ̀ mi fún ìròyìn ìdàgbà oògùn tí mo máa ń lò bí mo ṣe jẹ bẹ́ẹ̀tì mo gbà lọ́wọ́ ìyá kí n tán mo ṣe bẹ́ẹ̀tì ẹ̀ náà mo lò. ẹ jọ ẹni tó máa ń nà tó torí ìyàwó tó yẹ pé tíyàwó bá lọ fẹjọ́ sùn kí ó tó di pé pásítọ̀ sọ̀rọ̀ gan àwọn síkírọ́tì abẹ́rẹ́ sí nà kó tó di pé ó ṣe gidi kan àwọn pásítọ̀ àwọn gbogbo ara church wọn máa nà wọ́n nà ṣeré ni ẹjọ́ torí ọlọ́run wá sọ pé kò wá ṣọ́ọ̀ṣì ẹni kò wá ṣọ́ọ̀ṣì lọ́jọ́ sàn báwo ló ṣe fẹ́ wá bẹ́sẹ̀ ò ṣubú gan bí ò fẹsẹ̀ kọgan kó sọ pé òun ṣubú ẹ ṣé kò wọ́n nà lójoojúmọ́ ní ṣọ́ọ̀ṣì tó tí àwọn ìbá ti lọ fẹjọ́ sùn síkírọ́sì àná àwọn ṣọ́ọ̀ṣì àná pọ́tùkọ́ àná wọ́n sọ̀pọ́tì ìyàwó ẹ̀ wọ́n bá kọ́kọ́ lọ́wọ́ ẹ̀ ẹ wá ní kó má sàn ṣọ́ọ̀ṣì ní tó ṣẹlẹ̀ ló sọ kò lè sọ tán ọ̀rọ̀ sì wà nínú ẹ̀

gbàgbàgbà ẹ àwọn tó kókó lọ bí ẹ lè gbé gbogbo èyí ló yá gbogbo èyí báwo pé láì láì jalè bí inú pé kàkà tó nígbà táwa náà nìkan. Can you see the back? Mo ń bọ̀. Mo ń bọ̀ mo fẹ́ kẹ́ rí ẹ̀yìn dáadáa. I want you to see that back very well. Hold on. Hold on. I want you to see the back very well. Mo fẹ́ kẹ́ wo ẹ̀yìn ẹ̀yìn dáadáa.

pé irú ohun tí mo sùn láyà pé ó sì kó wọn dáyé kù ní àwọn ìgbà tí ẹkùn àti ẹ̀gbọ́n ẹrẹ mi náà gbà gbà gbà ẹwọn àwọn tó kókó náà ẹwọ lè gbé gbogbo èyí mi ló yá ìwé báwo pé láì láì jalè pé kí ló pé ìdàgbà tó nígbà tó wà náà nìkan. ṣé ìṣẹ́ yìí yẹn ṣé gbogbo yẹn mi ò tí ì jẹun ẹ jalè pé kí n pé kàkà tó nígbà tó wá náà mi tán. do you see all the back do you mi ò tí ì jẹun ṣé gbogbo rẹ̀ ẹ tún wò lẹ́ẹ̀kan sí. ọ̀sán ẹjọ́ yẹn nígbà tó wá náà mi tán ẹni gbogbo rẹ̀ ṣé ẹni mi ò tí ì jẹun títí tó fi di ọ̀sán ẹjọ́ yẹn seven. ìgbà pa mí ìfún mi ti lé máa tó pọ̀ ìyàwó mi mo bá rí mi lọ sọ ẹ̀ mo ṣọ́ mo ṣọ́ mo ṣọ́ mo tó lọ ló bá nínú ilé wọn lọ. bóò ni báyìí ní sẹ́yìn tí òṣèlú náà báyìí kò ṣẹ̀ṣẹ̀ ń lọ sóògùn ní oúnjẹ ìgbẹ́ni ọ̀la epo tó máa dà sí dẹ́rẹ́tọ̀ ọgbẹ́yà tó máa epo sí dẹ́rẹ́tọ̀ bí dẹ́rẹ́tọ̀ bá àwọn èèyàn chájì bóyá àwọn tó máa rí six dáadáa ìwà àrùn lọ́kàn kò sí ní ìsí ìjẹ ìwọ sọ pé bẹ́ẹ̀ lọ fi owó ọwọ́ rẹ bẹ́ẹ̀ lọ fi ra epo ah, bó ṣe ṣe é lásán tí ó lọ fi fi ten thousand kó ẹrù kéèmì ò lè rí owó tí màá fi one thousand naira tí màá fi ra oògùn tí mo gbé ọ̀pẹ̀ ọ̀pẹ̀ alẹ́ ìjọ èkó wa mo ní mo ṣe mo rò sọ́kàn mo sọ̀rọ̀ mo ṣe àmì so wọ́n á ní olùfẹ́ wẹ̀ o mo ṣe wá wẹ̀ tán ẹ̀mí yẹn kàn sọ fún mi pé lílo nínà ojoojúmọ́ ó mà lè lọ yọrí sí ikú ọlọ́run ní jẹ́ ká ká ká ká ká kókó ìjìjì o ọlọ́run ní jẹ́ kókó ẹ̀gbẹ̀jọ o mo ní ó bẹ́tà kí n sá kúrò ní inú ọ̀gbìn àgbàlá níbẹ̀ yìí kó tó di wípé wọ́n fi mí lù ìgbà ẹ̀mí ẹ̀mí bí mo ṣe rò lọ́kàn pátápá mo ṣe mo ṣe mo ṣe gbẹ̀rù mi mo gbogbo mo ṣe orúkọ àti sálọ mo wá fẹ́ sálọ mo wá wò pé tí mo bá dójú ọ̀nà ìyàwó mi lè sáré wálé fóònù ẹ̀ lórí bẹ́ẹ̀dì yóò mú fóònù ẹ̀ tí o bá ti rí mi yóò bẹ̀rẹ̀ sí ní fi fóònù ẹ̀ tírèsì mi káàkiri mo sì mú fóònù ẹ̀. mo nígbà tí ọba rí fóònù tó máa fi tírèsì mi títí tí màá fi escape mọ́ wọn lọ́wọ́ màá rí pé mo ṣẹ̀ṣẹ̀ sùn màá lè gbé ẹ̀mí ara mi sá. ẹ̀sìn bá ọ̀ṣẹ́ wọn tó jáde. ẹ̀ṣin wọn yẹ kí n jáde tẹ́lẹ̀ ọkọ̀ báyìí náà wọ́n ń gbé mi wọ́n tẹ̀lé wọ́n ṣe kéde. Because the word of sin is no. Eh, Mr. Udo náà ni testifies eh, security to to máa ń do nínú ọgbà ìwọ̀n. So wọn ò jẹ́ kó jáde kò ní freedom. Lọ́tà báyìí kó tó di wípé wọ́n káàpù mi sí inú kọ́mpáàlì nìyẹn ìgbà yẹn ti kó ti pẹ́ díẹ̀ ó ti tó bí oṣù méjì báyìí. tí mo ta bàbá yẹn pẹ̀lú àṣà ní tó bí ó ti gbé after two months ó ti lé lóṣù méjì ṣá. tí wọ́n ti wá ló fa gbó lọ sí. ọ̀hún ìyẹn ti pẹ́ mi ti ẹ̀ lè sọ pé láti ìgbà tí wọ́n ti tó ti di pé mo ti dé ẹ̀bàrómẹ́ǹtì káàpù ṣọ́ọ̀ṣì àti ìbàṣẹ. ìgbà wọn lọ mú sọrí pé kò parọ́. mi ṣe mi bí tí mo bá kó náà tí ń sùn gan ó máa yà bí ìgbé mi hmm. ọlọ́run ò fi fẹ́ sí sí máa yẹ mi àbẹ̀yẹ níbo ẹrú ẹrú níbo jù àbí ṣe pé òun àbí tí mo mú tí mà pé òun jẹ ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ bàbá yẹn. mo bàbá yẹn yẹn mo ti máa ń pa bí àwọn èèyàn máa ń jẹ òwúrọ̀ máa fi ìrora jẹ á fi owó ẹ̀ jẹun jẹun bẹ́ẹ̀ ìyàwó mi náà lè mọ̀ pé gbogbo tí mò ń ṣe tí mo fi pamọ́ fún un tó o wá tó stage kan ìyàwó mi wá lọ kàn bí ẹnu láyé kan á ọkọ mi máa ń bí ọkọ máa ń bí ọ̀la ẹ̀jẹ̀ pa ìgbà wo ni ẹ̀rẹ̀ ó ní kí n ṣe fi pẹ́ ẹ̀kọ́ kan gáàlì rẹ̀ pé kí ló sùn á ah, mo ní kẹ́ tó rí mi ní alẹ́ bíríìjì ni mo ti máa ń bí ẹ̀kọ́ àjẹ̀bú yẹn mo ní mo máa ń jẹ màá fowó ẹ̀ rajà sọ̀wọ́ tí bá fi ń rajà ẹ lọ nínú géètì náà ní orí ọ̀yà ẹ̀ máa tó bá pè é màá tún e. jẹ́ mo ní second business mi mo fi ṣe pé ẹ̀ ń tó ti máa ń lára láti ah, láti bá tí òdà nìyẹn ló máa ń lára ẹ̀ pé kí n sọ̀pọ̀ ẹ̀ aṣọ àkúdé àbábi ẹrù ẹ̀rẹ̀ ìlú aláṣọ àyànjọ ẹ̀ pé a ah, tó ń gbé gbogbo ẹ̀ ọlọ́ ń gbé gbogbo lọ gbé pálí kankan bí ṣe bí bí ẹ̀rọ bí ṣe primary wọ́n gbé ta àmì káwọn láti gbọ́ yẹn bọ́ nǹkan tí mo notice lọ́rọ̀ ìyàwó mi ni pé ìyàwó lòkè tètè bí ní fún mi tí mo bá ní mi ò ṣe nǹkan òkè tètè bí ní fún mi ọ̀rọ̀ ẹ̀ dàbí ẹni tó jalè lójú èèyàn lẹ́ẹ̀kan tí ò jalè mọ́ kẹ́ni ẹni yẹn ojú pé ó sì ń jalè náà ní ẹni rẹ̀ àwọn máa fi wò ó ìka tẹ́mi ló pè é ṣe ìyàwó mi. complain tó wá complain fún dáàbì pé mo sì ń lọ pé ọ̀la ìyàwó yẹn ti pọ̀ kò wá tọ́pù complain yẹn débi pé ó tún ti wá gbé complain yẹn lọ bá mọ́mí mọ́mí jí o ó sì ti lọ gbé complain yẹn bá mọ́mí jí o bí bí dáàbì tó ṣe ìyàwó mi ní kí ní ìdí bẹ́ẹ̀ máa láti pààyàn ṣe rí ṣe rí pé kò kí ń parọ́ ṣe rí pé kò parọ́. ọmọ yẹn kó ló ń gbé pàṣẹ ẹ ṣe ṣe ń gbé ilé fún àyàfo ń gbé sápò ìmọ̀jọ. inú protocol mẹ́ta ló pàdé mi lójú ọ̀nà lórí ọ̀kadà nígbà tó kadà ń gbé mi lọ sí junction gbogbo lọ́sàn-án ọjọ́ sọ̀sọ̀ lé mi so tí ọ̀kadà gbé mi lọ tí ó ṣe lu prọfíkọ mẹ́ta ọlọ́run ló ní kí n mú fóun ìyàwó mi ló ń dùn mí láti lè mú fóun ìyàwó mi lọ́wọ́ wá ti pè ìyàwó mi ní bí ìpè ògbọ́ ṣọ́kọ ẹ̀ sọ fún ẹ pé torí ó máa ń mọ́nítọ̀ mi káàkiri ẹ̀yìn ìyá tí mo bá fẹ́ lọ tó màmá ń tẹ̀ bá bẹ̀rẹ̀ ẹ̀yìn tẹ́lẹ̀ tí mo tó máa mọ́nítọ̀ mi so bọ́ọ̀lù àwọn olùkọ́ yẹn lẹ́fà yẹn ló ń dùn náà nítorí orí ẹ̀sìn ìpara mi ni pé ní ẹgbẹ́ báyàwó mi àmọ́ ní junction pẹ̀lú ìyàwó ẹ̀dá wọn pé àmì níyàwó mi mọ̀ pé mo jẹ́ àti mi àmì fún ìsìn títí tí mo fi láyé bí ó ṣe ń wọ ẹ̀jẹ̀ láyé. so ilé mo gbé ẹ̀mí ara mi sáré so bó ṣe wá wà ẹ̀yìn ẹjọ́ movie being into real strong growth. Of course, um, mi mi fẹ́ kú báyìí ẹ jọ mi fẹ́ kú báyìí ó bẹ́tà mo gbègbè ayé èmi lọ́nà tó dáa o mo gbègbè ayé mi lọ́nà tí ò dáa o ẹ ẹ ẹ kàn ẹ ẹ ẹ tú mi lẹ̀ kí n olúwa yìí mi kó bá ṣe bá ṣe fẹ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ tẹ bá dé lè ṣe fún mi ẹ ṣe fún mi ẹ sì ẹ lè ìnáwó rẹ. Náà kò sí bá sọ̀rọ̀ nípa àlùkò ọmọ ìlú ìlú ìlú. Àwọn fúnra wọn ló tó sí kí ló ń church wọn náà lè sìn kí ló ń yẹ rí wọn pé ìdí ayé wọn ó bá ìdí ayé tèmi. good job good question kí ló wù ẹ́ lára ẹ̀ ó lóun kọ́ rí pé ìgbé ayé òun ó bá ti tiẹ̀ two cannot work together except their are in agreement ó ti rí bọ̀bọ́ yẹn pé ó ti lo ayé ẹ̀ ní oríṣiríṣi ó máa ní at least bí òjú ìgbà tó ti tó tó ti approach ẹ tó ti jẹ́ pé òun fúnra rẹ̀ ló wù ẹ́ fúnra rẹ̀ wàá ti mọ attitude ẹ̀ wàá ti rí gbogbo story background kìdẹ so tí life yẹn bá jẹ́ the same báwo ni ó ṣe wá dilé ni tó wá dìjà tí ó wá jẹ́ pé complain every time and when you complain to people they will beat this person like your housemaid for you. Eh? <laughs> ìyà tí ò jẹ́ kó tó fẹ́ ẹ̀ tí ò tí ó ṣẹ̀ wá ń jẹ ìyà yẹn ó dẹ̀ láyè tiẹ̀ the same thing yẹn ìwọ náà wá ti mo gbórí wá ti sùn tarí wá ti sánlé rí ṣebí. anyway. àwọn ọmọ ẹ̀ ló tútù sí gbogbo orí pé ẹni tó bá sọ sí tọ́jú máa rí àjọ lọ jẹ omi tí bá sọ sí gbogbo ti rẹ̀. Rárá, mi ti lè fi ọmọ àjọ pàtó ọmọ pàtó. Ṣẹ́rìsì ní ìjọ Tuesday, mo dé lálẹ́, wọ́n ní àwọn fèsì rẹ̀, wọ́n fi ìgbálẹ̀ ti rẹ̀ gbé, wọ́n ṣe. Létà wọn ṣílẹ̀, wọ́n láwọn fèsì rẹ̀, kí ẹ lọ bá àwọn ra o, lálẹ́ Tuesday after ṣùgbọ́n ṣe lọ bá wọn ra òògùn ní ọ̀nà ìgbẹ́dà mo dé wọ́n jẹun mo lè lu mo sì yẹ kí máa wọ ẹsẹ̀ wọn ní apá wọn àwọn fúlù wọ́n lè ṣe wọ́n sún ojú wọ́n jí mi lọ wọ̀ lórí ṣáà lè máa wọ́n. sáàtò jẹ́ ìdárọ̀ mi. ṣe gbọ́ wọ́n sùn mọ́jú mo lọ wò wọ́n lóru kí ló dé tí òun àtọkẹ́ òjò ń sùn papọ̀ ìyàwó tán ṣẹ̀ṣẹ̀ márì tí ò tí ì pé ọdún kan ó sùn ó lọ wò lóru o ò tí ì bímọ fún wọn ṣe ìyàwó adáwó ní public bí láti ṣe ìyàwó adá owó láti inú ẹ̀sùn lòògùn torí àárọ̀ àtàlẹ́ ìlú tí ń bá wọn. bóyá ṣe di ìta kí ni kàn sí òye síta làwọn èèyàn sọ fún mi pé wọ́n rí wọn tó jókòó sórí ọ̀kan wọ́n fi ìrìn jókòó wọn àlẹ́ sọ ẹ́ ti fẹ́ mi nínú ilé èmi wá káyà sókè ìpè bẹ́ẹ̀ ṣe ń jáde ẹ̀kẹ́sì èmi sọ fún mi tí mo jẹ́ ìyàwó mi pé mo ń gbọ́ two hours wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọ̀kadà tó ti ẹ̀kọ́ ló gbé wọn lọ sí wá nọ́mbà máa ń gbé ìgbọ̀n pé ibo náà wá lè lọ ṣé òun náà lọ rẹ̀ insurance wọ́n ṣe dé báyìí wọ́n ní gbọ́dọ̀ ẹ̀jẹ̀ lọ pé tẹ̀sán ẹ̀ tì í dé bí wọ́n fún wa ní wọ́n ṣe ọgbà nìṣà ẹ̀jẹ̀ ti ta sí ẹlọ́pọ̀lọpọ̀ ah! mi sọ ọ̀gbọ̀n wọn wọlé wọn jẹun wọn gbọ́rọ̀ yìí wọn sùn ìbílẹ̀ rẹ̀ sì ṣọ́ ọjọ́ kejì sẹ́ńtì wọ́n ṣe gbọ́kàlẹ̀ wọ́n ní gbọ́dọ̀ ẹ̀ lọ ẹlẹ́sẹ̀ ìdún yìí ẹ fi tọ́wọ́ fẹ́ lọ oògùn ló ṣì wáyé ẹ ti parí dóòsì. ṣe gbọ́dún ewé wo ṣe wá ń confront lójú ọkọ ẹ̀ ń ṣe pé wá ń sọ ọ́ lójú Oríyọmí Hamzat pé ẹsẹ̀ pẹ́sẹ̀ ń dún yìí bọ̀ ṣe gbọ́ lánàá tó sọ pẹ́sẹ̀ ò dún o ó ń purọ́ ni o ẹsẹ̀ tó ló ń dùn òun òun ló fi lọ táwọn òun ló fi rìn kiri òun ló fi ṣe gbá o pẹ́sẹ̀ ò dún jẹ́ pé ṣe fídíò kan lánàá tó rìn tó fi ń sọ̀rọ̀ tó ń sọ̀pọ̀tì ìnú wọlé ní í ṣe wá sọ pé ẹsẹ̀ ń dùn ó ní kò ń fún un kò ń lọ bá ń ròkù wá ten o'clock nílẹ̀ ti ṣú òun ṣá lọ ní after ten yẹn òun dẹ̀ ní ṣe kinní kan kiri kan fún ó sọ pé òun sọ fún pé kó sùn o bọ̀ kò fún lóúnjẹ o kò sóúnjẹ o ó lóun ṣeré jáde ẹsẹ̀ ń dọkọ yẹn ó ṣeré jáde wọ́n kàn ń play ẹ̀ dey playing around the guy you understand me you understand me so wọ́n ti rí pé bọ̀bọ̀ yẹn náà ní ó wà aggressive so wọ́n wá ń tọ̀ mẹ́tẹ̀ láti lè máa you know ó ń tọ̀ mẹ́tẹ̀ ni ó ń tọ̀ mẹ́tẹ̀ bọ̀bọ̀ yẹn ọ̀dẹ̀ ìkànnìgẹ̀ wọ́n wá lọ wá lọ fẹjọ́ sùn kó ṣe pò ná o bọ́bọ́ yìí ò ná o ó kàn ní owó ló máa ń wà aggressive tó bá ti sọ̀rọ̀ nílé ó wà aggressive kò fẹ́ kó ṣe tó wù ú á wá lọ fẹjọ́ sùn ṣọ́ọ̀ṣì wọn máa ń nà Àgbàlá Gabriel ní kó máa nà tó o bá ba sùn ṣó máa ní kó máa nà ni. ẹ jẹ́ kí mo bá yín rà ẹni mi ìdílé pé. ṣẹ́ni tó bá burú kò ti ní máa nà ìyàwó ẹ̀ ni. <laughs> abẹ́gbọ́ pò nà hmm. àwọn tó tiẹ̀ jẹ́ pé. bí ìjọ ìjìnà ògùn pé fámásì lè ti fẹ́ rà ó ní òkè ń wò màá bá yín ṣèṣe rẹ̀ tí òwe ọba rí ń lẹ́ṣẹ̀ rẹ̀ á dàbí pé yàwó tẹ́ ẹ fẹ́ sílé kò lè bá yín sòótọ́ rò wọn dá mi lóhùn. pé kò lè jáde kò fẹ́ kó jáde mọ́ ni o he doesn't want people to be seeing him outside you understand me so that wọn ò ní máa rí condition ẹ̀ wọ́n máa pẹ́ sẹ́ni tó márì rè sẹ́ni tó sọ pé ó ń ṣe kiri kan fún rè ẹni tó ń dáwó fún rè ṣé you understand me. three hours ọkọ mi ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ mo tún dé ìbò ní orí ilẹ̀ lọ wọ́n ní ṣe fẹ́sọ̀ nílẹ̀ láàrin ilé ni wọ́n máa sọ ṣọ́ mi káàkiri ọ̀rọ̀ yẹn ti fẹ́ máa lọ fà mo lè dákẹ́ mo sọ kọ́kọ́ mo ṣe wá dalẹ́ wọ́n á súnmí wọn mo ní gbọ́dọ̀ tí mo lọ láyé àgọ́ mẹ́jọ ẹni fẹ́ lọ ra òyì wọ́n ní ẹ jẹ́ kí n lọ bá yín rà á pé mọ́tánítì rè lọ́dọ̀ wa ẹ jẹ́ ká lọ tìrìtì ẹsẹ̀ yín bẹ́ẹ̀ àdìsá àwọn ju nọ́ọ̀sì lọ nọ́ọ̀sì wọn jù wá lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe nọ́ọ̀sì èmi ò lè ṣe nọ́ọ̀sì ẹni rárá ọlọ́run wà ní pẹ̀lú ogun síìtù ní ti ní ti mo ṣàwárò. ṣẹlẹ̀ ẹ wọ ni. òwú sá wọn kàn fi ẹsẹ̀ ẹ sílẹ̀ báwo wọn ṣí wọn ló yẹ orókun tó yẹ sàn ó fẹsẹ̀ rìn lẹ́gbẹ́dá ó fẹsẹ̀ rìn padà tí gbogbo yẹn sọ fún mi lọ́kọ mi lẹ́gbẹ́dá bẹ́ẹ̀ lẹ ṣe rí wọn ní sàn mo bìlí pé tíyàwó bá wọ́pọ̀ so òyìnbó tọ́wọ́ bá bá mi sọ bẹ́ẹ̀ ṣe rí mi mo máa ń gbọ́ ni mi kì í fẹ́ kọ̀rọ̀ sí ọ̀rẹ́ rárá tó bá wọn ní ẹ̀ẹ́dì lò nínú ilé ọ̀tẹ́ mi bá fi lè sọ̀rọ̀ fún wọn báyìí tí inú wọn yẹn ló máa ṣe bá ṣe wá lọ chọ́ọ̀chì àwọn ọmọ mi lè já lọ ṣọ́ọ̀ṣì. ìyàwó tí ó fẹ́ bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ tó máa gbọ́ yẹn tọ́ bá ti fún ọkùnrin ẹ̀ tó bá lọ́ọ̀bẹ̀ tọ́ bá ti fún ní punishment lákọ̀ọ́kọ́ a máa bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó lè gbàtì lọ́wọ́ ọkùnrin tí ó bá ti jẹ́ pé tó bá tó lọ́ọ̀bù irú òun yẹn tó bá lọ́ọ̀bù ẹ̀ bọ́ sẹ́rí gbogbo nǹkan misbehaviours yẹn wọn lè ná bọ̀bọ́ yẹn wọn lè máa máa treat ẹ̀ kọ́dà kọ́ máa dá ọwọ́ nà ní church kan ti ṣe gbogbo nǹkan tó ń ṣe fún yẹn kó listen sí obìnrin mọ́ already gbogbo àwọn tó ń nà tó ti máa treat pọ̀pọ̀ yẹn wọ́n ti separate wọn ṣẹ́rẹ̀ pé wọ́n ṣì wà together ni the guy kò ní love woman yẹn mọ́ wọ́n gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀ wọ́n gbé e fún wọ́n sọ ọdọmọ ọ̀dọ̀ padà ẹni tó ti believe wọn ti dominira wọn ti níyàwó wọn máa gbégbé ayé tó dára ń sìn ayé ẹ̀ṣẹ̀ wàá bàjẹ́ gbà yẹn you think you will listen to this ó tiẹ̀ ní sùúrù gan tó jọjọ́ ń ba gbélé wọn ò tún jọ sùn yàrá kan olóòrùwà mà ní ìwọ tó ń wọ́n mọ́ ó kàn wá ni wọ́n kò fẹ́ tọ́jọ̀ ọ̀bọ yẹn but thank God ó speak out anyway ó speak out ọlọ́wọ́n àwọn bẹ́ẹ̀ pé ẹlòmíà máa wò ó sí gbẹ́yìn ìgbà tí òkú kí ló ń ṣe láyé wọn olórí burúkú tẹ́ẹ̀dá ò bá ti kú iṣẹ́ ò tí tàn ẹ̀jẹ̀ tí ò dẹ̀ tí kú sì lè jàgbàdo so ẹ bá máa rubbish àwọn èèyàn má máa believe pé ẹ torí pé ó dáa ju ó yá financially dáa ju ẹnìkan lọ so ẹni tí ò tí wà okay financially yẹn has to die PCB ní church lọ ó dà ọlọ́run adá wọlé yìí ó kẹ́ ẹ jẹ́ kí n mú yín dá ẹ̀wọ̀ kàlọ́ sí church wọ́n yẹ sí àwọn wọ́n yẹ tẹ̀ máa pè bọ́ tó dá sára yín pé èèyàn máa ń gbàdúrà kúlùwà àìsàn tó ń ṣe irú àwọn òmìsàn nínú ra nídìí ẹ̀jẹ̀ ara nínú iṣan ara wọn sọ ẹni tì ní ṣàlọ́ church bí mo ṣe wá padà yìí láti jọ pé kí n wá wúlò kí mi tó máa padà lọ sí ṣọ́ọ̀ mo kó sí ìwọ́sí mi fi gbásẹ́ tó gbáyìí àyà mi ti ga sókè pé ṣé kò sí o wọn á lọ pe àwọn ìwé ẹjọ́ tó bá gbé hàn tèmi ò tiẹ̀ lára wọ́n mi ò kò ṣe é gba dáadáa káwọn ètò bá ń parí gbogbo èèyàn parọ́ títí ọ̀pọ̀ ọ̀rọ̀ òṣìlẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ wá pe ọ̀rẹ́ wọn tó bẹ́ẹ̀sì wọn nígbà tá a ṣe wẹ́ẹ̀dì pé sà pé àmọ̀ bóyá wọ́n sùn ní bóyá àmọ̀ kan tó ṣẹlẹ̀ pé wọ́n máa bọ̀ pé bóyá kọ́ bá tún gbóhùn fún ọ wá ṣe ọ dáàdì ẹ wá ní ká dúró fún ọgbà ọ̀hún jẹ́ pé ká jẹ́ káwọn èèyàn wọ́n ṣe gbálẹ̀ nìgbà ni wọ́n ṣe rẹ̀ èmi wá jókòó síta lẹ́nu mi wọ́n á sọ fún senior kutubọ ìyẹn bàjẹ́ ìdájọ́ òwúrọ̀ báyìí báyìí báyìí ló ṣe wọ́n dẹ́ ìdájọ́ òwúrọ̀ sí nǹkan kan wọ́n dẹ́ ìdájọ́ òjì sí kálí òye sọ́dọ̀ náà kò sí kò tó ṣe wọ́n lẹ́sẹ̀ náà ibi téèyàn ò sí ọlọ́run wà mí mi ò lè kí n gbọ́rọ́ torí èèyàn náà ò ní bọ́rọ̀ bá ṣe jẹ́ ìwà sí sọ. wọ́n ṣe wá débì wọ́n wá ti rọ sí i gbogbo àwọn ẹ̀rọ á sọ pé ẹ̀yin lè rìn dáadáa even ẹni géètì ní géètì ní ìgbà wọlé pé ẹ̀rìn dáadáa wọ́n ṣàlàyé ojú kò sílẹ̀ rẹ̀ wọ́n á wọ́n ń ṣe wọ́n ṣe wá pọ́níṣì wọn tán ó lè dalẹ̀ wọn wá wọn làwọn fẹ́ lóyún wọn tún padà lọ sí ìfòmìnira yẹn ìjẹ́ bó ṣe dàárọ̀ ọjọ́ kejì mo ṣe rí wọn láàánú tòun náà máa ń tẹ̀lé àwọn dáàdì gbogbo kó tó kọ́ máa ń tẹ̀lé dáàdì ọ̀pọ̀ gíráàmù tó máa ń ṣe ìtorí bàbá ìjẹ̀bù kan lè máa lọ ta onídàájú sọ pé tẹ bá kéwìn máa dúró sí ṣọ́ọ̀ pé tẹ bá ń tẹ̀lé àwọn kiri ẹ̀mí ìráyè máa lọ lọ bí kò ṣe pé wọn fún wọn freedoms wájú ọlọ́run àti ìwà o wọn free wọn gan wọn sì wà tó máa ń wù ó díẹ̀ ká sí èmi gan tí mo jẹ́ gẹ́gẹ́ bí ìyàwó àìmọye ìgbà náà àti ìmọ̀ta nínú tí màá dúró síta àwọn sí outside even nínú òjò òjò kan ràn ní ọkàn báyìí dáàdì ìbéèrè lọ́wọ́ ó yín pọ̀ wọ́n ní àwọn tì mọ́ta ni àwọn sí inside the rain wọn mélòó mélòó ń fẹ́ máa sùn wọ́n ní àwọn ara àwọn circumstances ní ọ̀gá ló àkọjá ní òkú ọ̀nà yìí ilẹ̀ ń fara dà ní. mo ṣe àti àwọn ẹ̀wọ̀n ta ló mo kọ́ ló sọ ẹ ó lè sọ̀rọ̀ láti fi kọ́. àwọn gangan fúnra wọn sọ fún láti láti bá ẹ sá àwọn gangan fúnra wọn sọ. Muyideen ò kí ń parọ́ ó ní ó lè sọ̀rọ̀ láti kọ́ba rẹ̀. Muyideen ò kí ń parọ́ o ẹni tó bá mọ Muyideen dáadáa kò kí ń parọ́ o. ẹ ó sọ yẹn láti fi kọ́ ra àwọn gangan fúnra wọn dáàdì dáàdì lọ́nà pa àwọn dáàdì àwọn gangan fúnra wọn dáàdì dáàdì àwọn gangan wọn sọ fún dáàdì wọn bẹ̀rẹ̀ ní ti lọ́wọ́ wọn bọ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pé ìyàwó ẹ̀ pọ̀ wọ́n láti máa sọ fún mi pé wọ́n sọ fún dáàdì pé àwọn sì wọ́n ta ni dáàdì wọn sọ fún mi wọ́n jò láti lánà bàbá ní kíkọ èmi nìyàwó wọn sà wọn lè fún mi ní kíkẹ fún mi. bí mo ṣe wà yìí sà láti máa gbọ́ bí mo ṣe wà yìí ìfarọ wọn sì wá ní ìfọ wọn fẹ́ mi níyàwó ṣé ẹ gbọ́dọ̀ yìí. ní ó tó blessing ó tó blessing aláṣẹ ṣe so ẹ̀yin tí ẹ ń wò wá láti gbogbo ayé láti gbogbo ayé gbogbo ayé gbogbo ayé radio station wọ́n lè ṣe wá débẹ̀ má ṣe gbogbo plan kan lé ní báyìí wọ́n pa gbogbo ẹ̀ sí èmi ní gbọ́dún kan báyìí ìṣòro àìmọ̀ àmì sọ́ra ẹni tó dé fún akọ́ṣọ́ fún mo ti fún ìmú ìdí ẹ̀ jùlọ bọ̀ yín ni ẹ bàbá ni ẹ nà close to forty ṣé wàá máa sọ ọmọ ọ̀gbọ̀dá bọ́tí káàkiri ni pàṣípọ̀ lè pàṣípọ̀ ṣọ́ọ̀bù fún mi alàgbà ògbóni fọlọ́hún bẹ́ẹ̀ máa tàgẹ̀ máa wọlé ìgbóyè ń bá máa wálé ìmú bóyá ọlọ́fà gbópin ìmọ̀ èmi ni pé wájú òòlì ráyè monday tuesday alẹ́kúrà lóhùn ìwọ́ọ̀rì wàá ṣiṣẹ́ àwọn èèyàn jáde so tó fi lè pé ó sọ di ìṣe ó máa máa pay ọ́fíìsì ó sọ di ìṣe ó láì lè máa máa ṣe àdájì ó máa ṣe mo ìgbà wòye lásán láìpẹ́ ẹ̀mí mi náà ló ń ṣe màgbó sanwó fún mi lè fẹ́ mo fún yẹ gan mo fún yẹ yányányányá mi máa bó ṣe ń jẹ mọ́ mi máa bó ṣe ń mu mọ́ nígbà wọn tún wá ṣe wedding tó di pé ìyàwó ni mo tún step in ó ti rí ìyàwó gbà mo tún lọ sí London máa mo dé ṣé ẹni tó rí ìṣòro lẹ́yìn ẹ̀sìn ìgbéyà rẹ̀ so gbogbo wọn máa lọ ń charge lọ́dọ̀ ẹ̀ ibi wọn ti lọ ń charge lọ́dọ̀ ẹ̀ ó sì bẹ́jú mẹ́rin ẹlẹ́ni pé ìwọ yóò ní lọ èmi àti ẹ àìwà lórí owó èmi mọ gbogbo ẹ láì gbóná ọkùnrin àwọn yẹ kó o mọ tó láì ó dà ẹ lọ sọ̀rọ̀ yẹ kó ẹ̀yẹn ẹja bẹ̀rẹ̀ kánsẹ́lì fún ẹni kánsẹ́ wọ́n fún un back to back pé ká ẹni máa dánwò nígbìyàwó ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ fún nǹkan kan tàbí. báyìí wọ́n ní kí mo tún lè láti ṣe mo tún lè láti step back padà bọ̀ ó ti marry ó ti di married man. ṣe rí Muyideen kò lè sọ a lot of things ojú ẹ̀ ń rí wọ́n fi kò ẹni yìí wọ́n jọ ń sun yàrá kan so gbàmí tó bá tilẹ̀kùn yẹn bóyá ó fẹ́ máa wò ó pé ó fẹ́ máa cheat kò fún ní kò love Muyideen o because when you love somebody in fact ẹ máa jọ sùn for like kẹ́ tó bí ọmọ kọ̀ọ̀kan ẹ máa kọ́kọ́ máa sun yàrá fọ̀ ẹ máa jọjọ́ máa sùn papọ̀ it's part of yes náà kí ni kọ́ wọn bá sọ pé bóyá ṣe lè yan you know wọ́n sùn lọ́tọ̀ọ̀tọ̀ tó bá jẹ́ yàrá kan ni wọ́n ń gbé ńkọ́ tó bá jẹ́ yàrá kan tí wọ́n rí ọlọ́run ò ṣe léyẹn fún wọn ṣé tó bá jẹ́ yàrá kan ni wọ́n ń gbé wọ́n máa sùn lọ́tọ̀ọ̀tọ̀ ni they are not sleeping together òun ló máa lọ obìnrin yẹn òun ló yẹ kó make move pé okay o my husband we should be sleeping together but kò like bọ̀bọ̀ yẹn kò like bọ̀bọ̀ yẹn so bọ̀bọ̀ yẹn náà bó ṣe wà yẹn tó bá jáde ńgbà mi ó lè lọ máa bá ṣẹ́wó sùn bẹ́ẹ̀ ni mo sọ mi ò sọ pé ó ń ṣe bẹ́ẹ̀ o but kò láìkì bọ̀bọ̀ yẹn kò láìkì ẹ̀ gbogbo attitude gbogbo ṣe ń put in place ó ṣòwò ètè ó máa ń ṣòwò hatred sí bọ̀bọ̀ yẹn so God bless you too so bó ṣe máa ń ṣòwò hatred sí bọ̀bọ̀ yẹn so bọ̀bọ̀ yẹn náà ó ti ó ti tòun náà ti ń dislike ẹ̀ pé à ah, kí lèèyàn marry fún mo marry e náà Ngoko kan bẹ́ẹ̀ yẹn ṣó so the guy could not complain because if this lady got the support of everybody in the church One one ń sọ pé ẹ eh, àbára gébẹ̀rẹ̀ tún sọ níbi ìbàyẹ̀ náà àbíbì kan pé ńgbà to fẹ́ ṣe ìyàwó we gan gbogbo ṣọ́ọ̀ṣì church ò fún ní gift kankan torí pé wà ò dáa <laughs> àwọn church yẹn gbogbo àwọn ará ṣọ́ọ̀ṣì yìí wọ́n ń dáwó fún gbogbo wọn ni sọ fún wa olówó kan tó wà ní ṣọ́ọ̀ṣì yín tó ń gbé ẹrù ṣọ́ọ̀ṣì yẹn tó lówó kan má wà nínú ṣọ́ọ̀ṣì yín kí àwọn ìyá olówó àbẹ́bọ̀ olówó kan wà ní ṣọ́ọ̀ṣì tó ń gbé ẹrù ṣọ́ọ̀ṣì ẹ̀ ní máa tọrọ owó mẹ̀rẹ̀ náà ó ní wọn láìkẹ́ wọn lówó ní ṣọ́ọ̀ṣì yìí náà ṣé wọn lówó ni àwọn tó yẹ pé rice tó máa jẹ wọn máa da fún wọn lórí Facebook mi ni àjọ tó máa rọ àlòkù náà ni ìná máa dáwó fún eléyìí náà orí tó bá ti dákù wọn máa àwọn orí tó wà ní social media àtàwọn fracas gbogbo ló ń fún yín lówó jẹ he said they are not giving money owó náà ni tó fẹ́ fún kò get support now. so wọn á gbọ́dọ̀ fún ní freedom kan yẹnyẹn yẹnyẹn náà mo fún ẹ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ sígbà tó ti rí márì yẹn kò sí tí mo wá lọ́dọ̀ yìí mi ì ń dí ọ̀dọ̀ wọn. wọ́n máa separate o ìyàwó ọkọ àti ìyàwó yìí wọn ọ̀dà náà wọ́n máa separate ọlọ́run gbọ́. but lédè ń kàn fẹ́ kò bá ní nǹkan kan láti finish ẹ̀ dànù sí i àti gbogbo wọn wọn kò gbà wọn níṣẹ́jú kan láti finish Muyideen about torí ọ̀rọ̀ tá a sọ síta ń sẹ àti gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn máa sọ so àti bí ọmọ yẹn Muyideen náà ṣe tètè wake up tó ṣe tètè sọ fáyé pé wọ́n máa ń nà òun nínà yẹn lásán ẹ mọ̀ yẹn bàtà máa ti nà ni eléyìí ló wà wí pé nínà yìí ti pọ̀ jù òun ò gbúdọ̀ ní èjì tó ń wá yẹn wọ́n máa ń nà òun tó bá yẹ pé tiẹ̀ ti ya wèrè kan tó dé mọ́gbà wèrè wọn kì í nà wèrè mọ́ wọn dísàmàrà wọ́n fún wọn ní injection wọ́n pápá wọn tó bá fẹ́ máa le jù wọ́n de owó ẹ̀dẹ́sẹ̀ wọn kò ní máa nà bí ewúrẹ́ ẹ wá na eléyìí kò mẹ́ńtà náà orí ẹ̀ ò dàrú náà ó lè ní little another mental kìnnìbọ̀ kì í ṣe chronic wèrè ló jẹ́ kò í ṣe wèrè náà ó lè ti lè ní àwọn ibìkan tó ti wà damage because of poverty and things wọn tó ti là kọjá láyé ẹ̀ but the lady yẹn kò láìkẹ ẹ kò kò wà ń bẹ ẹ ti demote ẹ gba gbogbo nǹkan lọ́wọ́ ẹ ó ti ń dọmọ ọ̀dọ̀ padà máa gbálẹ̀ kò dẹ̀ sẹ́nìbọ̀dì tó gbọ́ gbogbo story yẹn lórí mídíà yìí yẹ́ lè mọ̀ ẹ lè mọ̀ wọ́n ti dì mọ́dẹ̀ wọ́n ti gba gbogbo kinní yẹn lọ́wọ́ ẹ̀ padà gbogbo kinní yẹn systematically wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ òun kàn sun yàrá kan má so oúnjẹ fún owó náà tó bá pa á lòun fẹ́ ra kọ́ sí ṣọ́ọ̀bù kí ló dé. wọ́n ṣe kọ́ lè yá ṣe kún lọ́wọ́ iwájú ìta ìlú bàbá blessing ti mẹ́kọ̀ọ́jà iwájú ìta yìí kí ni màá ṣe. ọ̀sán pé rọra sa ọ̀rá ń bẹ̀ ẹ̀. ìgbà tó wọn pé pẹ́ẹ́lú ìdí báwo ni o. wọn náà jẹ́ oní àtúbọ̀ ta ni dáàdì dáàdì dáàdì àlàáfíà àtẹlẹwà pé èdè tọ́kí dáàdì máa kọjá lẹ́gbẹ̀ẹ́ mi kí wọ́n bọ̀tà àdẹ̀ bọ̀tà òun ni àdẹ̀ lè fi tàṣí wọlé fún mi àdẹ̀ tó bá rẹ̀ yóò lọ bí iṣẹ́ mi ò mọ̀ ń pa ẹ̀ lọ o ti ń ṣiṣẹ́ o ti márì ó bá di pé wọ́n rí jẹ wọ́n rí kò sí mọ́ọ̀tì lọ́wọ́ wọn tí má bèrè bó ní iṣẹ́ ìjẹun jẹ wọ́n yẹn lọ́wọ́ ti jẹun ẹ̀ ṣe ní ti jẹun ẹbẹ̀ ń ta ọjà ọ̀pẹ̀ rẹ̀ mo tún máa fún tókìn ní sunday tó máa ń fi ọ́ ẹ ṣe ní ti jẹun ó ní ohun kan sọ ni ọkọ ohun tó bá sì dájì wọ́n lè ti máa ń ṣe yẹn náà tẹ́lẹ̀ nígbà tí kò lẹ́tí máa rí ìgbà mẹ́ta tó máa rí yóò jí ìdájí á ń bí lókun bọ̀ mú ìdí òkú ẹgbẹ́ dànù àgbàtà mi mọ́ tó lọ́ ṣe mi mọ́ tó lọ́ ṣe báyẹn alẹ́ alẹ́ máa bọ̀ kápá díẹ̀ kí mo dé nfa aláìlọ́ bàtà ní owó tajà ata eré àlọ́ tí ń tajà aṣá máa rìn káàkiri káàkiri bí a wá níbi lóhùn ẹni dàjí kí ló mú alágbèrè ọjọ́ ìmọ̀ bọ́ sọ́sọ́ náà wọlé mi ọ̀yà ẹ̀mí bẹ́ẹ̀tì kó jáde nù ẹ̀ má ṣe lè gún bẹ́ẹ̀ má ṣe díẹ̀ láàárọ̀ tó bá ní aṣọ mẹ́wàá èmi mẹ́sàn-án tó bá wọṣọ mẹ́wàá aṣọ náà wà ní ọgbọ́n gbọ́dọ̀ èmi mẹ́sàn-án tó bá ní bàtà márùn-ún èmi má ṣe lè gún ìtí mo fẹ́ sọ ni pé kò sí tó béèrè lẹ́yìn tó ti ṣọ́ọ̀bù fún ẹ láì tó gbé sáré fẹ́mi tó wá ń dájú ìwọ̀n sórí everybody ní ọ̀gá ẹ̀ because bóyá inú ni o bóyá bíbí ni o I don't know so bó ṣe wọ́n sọ pé ó máa ń ta àwáyé tó bóyá mo gbọ́dọ̀ àwọn ìbọn tẹ̀ tó ayé nígbà wọn jọ àgbàdo ò lè èèyàn á ní kí ló ṣe trust òun ní àgbègbè máa ṣe wọn dá bẹ́ẹ̀ ilé ìtọ́jú pé ìrẹ̀ ó dẹ̀ ọ̀rẹ́ ìlú àwọn ọgbà ẹ̀ máa kí èmi ni nígbà wọn jáde ẹni tó máa ń jáde ẹni tó ń lóṣì máa ń lọ́ọ́ tàbá ìdìbò ó kódà sọ́jú padà mo ti fún náà lówó ìwọ náà bẹ̀rẹ̀ ọ̀yẹ̀ níwájú ó kú lóò mọ ìjọba ńlá ìwọ náà bẹ̀rẹ̀ ọ̀yẹ̀ níwájú ṣọ́ọ̀bù pé máa ta ẹ máa ta ọ̀lẹ́ níta. so bóyá kó bí ṣọ́ọ̀bù ìyàwó rẹ̀ mú ìdí ò lọ ṣọ́ọ̀bù tájà mu tájà ló fi ń bójú ọ̀tọ̀ ní tó ń ṣe bàbá ìdìbò lóun lọ ta àti pé òun ti ẹ̀ka mọ́ gan due to ìwà sí àwọn ènìyàn tọ́lọ́ máa ń tiẹ̀ wá ní orí ọ̀fẹ́ kí ẹ wá jọ kí ọlọ́run fún yín lọ́fẹ̀ẹ́ kí ẹ pàdé àwọn mẹ́mbà wa bẹ́ẹ̀ bí five hundred one thousand ọ̀nà ẹ̀ kan ẹ̀ kan dúró kẹ́ni ni wàá mú ìdín Jésù. nínú bẹ̀yẹn tí gbogbo yẹn bá ti ra ṣájà for the whole time ṣájà ò ń ṣe nǹkan tó máa every day because kò ń ṣe oúnjẹ kò dẹ́ ń ṣe ọ́ìlì tó máa ń dà sí mọ́tò tó bá ra ṣájà tí mi ò tí gbogbo chọ́ọ̀chì yín bá ní ṣájà in fact wọ́n lè má ra ṣájà mi in the next one year ó ti yé tí ò dẹ́ ń ṣẹ̀gbẹ́ títì ló wà you understand what I mean àwọn mẹ́mbà church àwọn tó bá wá church nìkan ló máa ra ló máa patronize ẹ̀ torí new site lẹ́wàá yìí. ẹ máa mú rí mi tẹ̀wọ̀n pé tí mo tó ọ̀ fi rí ẹ̀mí kan nígbà tá a ṣe wẹ́ẹ̀dì kí náà máa ṣe àwọn èèyàn wọn máa bẹ̀rẹ̀ pé ẹ ṣáà ṣàfilẹ̀ káwọn ẹbí sọpọ́tẹ̀ kò rí ìmọ̀ fún ní ẹ̀ka náà chọ́ọ̀chì ìwọ tó fẹ́ ṣe wẹ́ẹ̀dì náà chọ́ọ̀tẹ̀ ẹ̀kọ́ fún ẹ lówó kò iye tó wọ́n ń ta gan five hundred ẹjọ́ ìkún máa ta five hundred wá ta five thousand. ó dà máa lọ sóhun dékì fúnyàwó ẹ̀ èmi aláìmọ̀ ó tún wọ̀ pẹ́ èmi a máa fún ẹ ten thousand every sunday a máa fún ẹ òkùnkùn máa ń kílẹ̀ ọ̀fíìsì wọ́n máa fún ẹ láti lọ́ wọn yá. bọ̀kọ́ tó fẹ́ yàwó yẹn everybody giving one support ẹ̀ ìwà ẹ̀ dẹ̀ dáa so kí ló dé tó jẹ́ suddenly nígbà tó wá ṣèyàwó tán ni wọ́n wá sí pé ìwà ẹ̀ ò dáa ń sìn gbogbo yẹn wá hate gbogbo èèyàn wáyé tẹ ìyàwó burúkú ni lọ́dọ̀ ẹ̀yin náà wá di kò dáa mọ́ ọ̀rọ̀ náà sí o gbogbo ìwà tẹ wá rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ìwà yẹn kò sí ìwà kankan tó wà nínú Muyideen tó jẹ́ pé kò sí ńbẹ̀ tẹ́lẹ̀ ó sì wà ńbẹ̀ tipẹ́ bó dẹ̀ ṣe ń bí ìyè bẹ̀rẹ̀ in fact tán bá ń tábì ẹ̀gbẹ́ lórí mídíà ń gbà yẹn rísì tèmi ò fi máa ń wò ni pé kò kí ẹ ó kàn ó máa sọ̀rọ̀ ṣàpàlà ní tí mi ò fi láìkẹ́ ẹ̀ mọ́ ni tí mi ò fi ń wò mo wò ní ẹ̀ẹ̀mejì nígbà tí màmá ẹ̀ wá tó gbé màmá ẹ̀ wá sí besides wọn ti ń kọ́lé you know the way he talks láti gbà yẹn mi ì ṣe bẹ́ẹ̀ láìkì ti ṣe so ní tí mo kàn ń try láti sọ ni pé every one of them Agbala Gabriel náà mọ̀ gbogbo nǹkan tó sọ even ìgbà yẹn gan tó yẹ kó ń sọ fún pé kó má sọ̀rọ̀ sí ìyá anyhow wọ́n sọ fún pé kó forgive give ṣó ti yé so but tí mo gbà yẹn wọ́n lò ó òun ló ń fẹ̀ṣẹ̀wó they have to bring somebody To wọ́n máa mú tí wọ́n kú tí àwọn èèyàn gbọ́dọ̀ máa rí àwọn audience gbọ́dọ̀ máa rí láti máa dáwó fún you understand me kò sí anything wrong in the attitude and the way ìgbà yẹn Agbala Gabriel ò rí nǹkan kan tó wrong nínú ayé bọ̀bọ̀ yẹn so for now ìgbà tó ti rí ngbà yẹn we cannot see it kò ṣe pé mo mọ̀ pé. àwọn tó lọ jáde àwọn àǹfààní kan ó mọ̀ kan ṣé ìyá òun ní àwọn ọmọ tó sọ wọ́n sọ bí ìyàwó ẹ̀ náà ni ìwọ ìyàwó tó bá ti pawó lẹ́yìn pé ojú owó tẹ̀lé rẹ̀ èrè ẹjọ́ máa ṣàkáǹtẹ̀ tẹ̀lá ṣe kíni ẹ̀ bá wọlé ẹ máa ṣàkáǹtẹ̀ bóyá wọ́n ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti tó yin mo ṣàwọn fún mi ten thousand every Sunday náà kò lọ sọ kò sí ibi tó ń jí lọ lọ ibi ìlú máa resumes ní seven láàárọ̀ ó dìgbà gbogbo wa bá tó kú ní compound office kò tó lórí bí asẹ́mu ẹ̀yà eight nine nine ẹ̀mí àmà dìtẹ́ ẹ̀mí ìdí ìgbà máa ní kéèsì gbà mí ẹ̀mí alẹ́ lọ travel so táyà bàbá tó kù ní ọ́fíìsì ni wàá tó lọ sí àdìgbò eh, ń ṣe ìfà ojú ẹ̀ ti ń ní tiwa bó mo rò kó máa ń lo oògùn gan mo ìmọ̀ bóyá ó fa àgbẹ̀kan mi ìmọ̀ o lẹ́yìn ìgbà tí ó dé sí ọ́fíìsì rẹ̀ tó dé sí kọ́ńpáàdì ọ́fíìsì padà tí ó ráyè jáde bíi tẹ́lẹ̀ ọ̀la bóòlù pẹ̀ fèrè ojú fresh holidays ojú ẹ̀ ti fẹ́ àwọn ẹ̀dọ́ náà ah, mú ìdí àmú ìdí ìwọ̀n ìwọ̀n ẹ̀ ti máa ń fresh holidays ẹ̀ nítorí wọ́n á nílùú máa sọ gbàmí wọn ní tó sunday bí ṣe five thousand máa kó lẹ̀ lólé fún owó ìdílé fẹ́ fẹ́ ra dẹ̀lẹ́ ṣùgbọ́n. but only ten thousand yẹn kó máa ṣe kó máa kó five thousand fún ìyàwó ẹ̀ ń bẹ̀ but ìyàwó ẹ̀ ò ṣàkáǹtì fún nínú ọjà tó ń tà mẹ́ẹ̀ ìyàwó ẹ̀ ò ṣàkáǹtì fún sí that's cheating. nǹkan yẹn dẹ̀ ló kó dẹ̀ ló wẹ́lẹ́wẹ́lẹ́ bó ṣe ń lọ ẹ náà wọ́n ní kéèsì nílé ṣẹ̀ pàṣẹ àwọn wọ́n ní kéèsì wọ́n bá àṣà ìgbìlẹ̀ àṣà gbogbo bọ́lá yẹn bá ṣàṣìlò lá ó lè ní ó lè ní kò fún olówó oúnjẹ ó lè ní kí ẹ mọ àwọn ọ̀rọ̀ ọkọ àtìyàwó gbogbo yẹn máa ń lọ láti bí ọ̀sẹ̀ bí oṣù kan ó yẹ wá di tù wà á wọ ọ́fíìsì bó ṣe wẹ̀ wà á mú tí o ẹgbẹ́ dàgbà sí ló mú lẹ́sẹ̀ wọ́n ní tó wù lọ́jà ẹ máa ń pè wá gbẹ̀mú tó agbó pé wọ́n níyàwó gbẹ̀mú àti ìyàwó kó chọ́ọ̀chì wọ́n níyàwó gbálẹ̀kùn gbálẹ̀kùn gbálẹ̀kùn kanáà ń bá àwọn fúnra gbálẹ̀kùn wọ́n náà ń fòkúta agbálẹ́kùn ìwà yẹn wà lọ́wọ́ alágídí ìrẹ́nu ìdí wọ́n náà ka èmi ò sí ń bẹ̀ náà kalẹ̀kùn wọ́n ìdí ìṣílẹ̀kùn wọ́n náà kò ṣílẹ̀kùn fún yàwó wọ́n nígbà tó gbóhùn bẹ́ẹ̀ sọ́n tó bá ṣe wẹ́ẹ̀dì ìgbò tó ṣílẹ̀kùn Fatima mú ìdí láti lọ tún ìdí kí ló bó yẹ lò ṣẹ̀wọ̀n inú bí mi inú bí mi mo mú pàgẹ́rẹ́ alájí pàgẹ́rẹ́ tó dà mú ó yà gbẹ̀wálẹ̀ imagine kí ló ṣe ó bínú kò nà ìyàwó yẹn àwọn ẹlòmíì wọn sọ pé tí ọkọ àti ìyàwó bá ń jà míì tó bá bínú wọn ní kó work out iṣẹ́ bóyá kò ríbi tó lè lọ torí pé wọ́n ti sọ pé ó ti dẹ́lẹ̀ hà sínú kọ́pà mi sínú premises yẹn so he has to lock himself in just to avoid some problem also he doesn't beat they bully him but they don't want him to talk or to react at all kí ló fún ẹgbọ́n kan tí Àgbàlá Gabriel sọ wọ́n ṣe sọ̀rọ̀ yẹn pé à ó tilẹ̀kùn gbà tó ń nìkan wá ló wá sílẹ̀kùn yẹn òun wá ní àá kí ló ń borí ẹrù láti jọ títì nílẹ̀ nìkan òun wá mú kéènì ẹgbà pankẹ́rẹ́ wá nà ó mú pankẹ́rẹ́ wá nà ẹgbẹ́ ẹ abẹ́ni ẹ lọ there's some things you must not do ó ní sọ tó pọ́lọ́hún tiẹ̀ ti gbé ẹ sípò jẹ́ ń sọ kankan fún yín tó bá wà nípò kan experience àwọn nǹkan tí mo ti ṣẹlẹ̀ jẹ́ ń jẹ́ ká tẹ̀ sọ fún yín tó bá jọmọ kékeré tó wà nípò ọ̀gá táwọn màmá àtàwọn àgbàlagbà bàbá tó bá bẹ́ẹ̀ ṣiṣẹ́ ẹ́ má jẹ́ kó rí ẹ̀wú ní ọjọ́ kan rí tán bá ṣe ẹ̀ you can talk to them if you cannot work longer work with them To bá jẹ́ wọ̀ ló ń fìdí you can sack them you can free them but don't raise your hand over them torí pé you are the one feeding them torí pé ọwọ́ tiẹ̀ ó ga ju tiwọn lọ ó ti yé mi rò pé kò ní right Àgbàlá Gabriel ṣó lè na ìyàwó ẹ̀ àbó lè na àwọn àbúrò tiẹ̀ bó ṣe ń na bọ̀bọ̀ yìí kí ni audacity tó ní kí ni right ẹ̀ láti gbé ọwọ́ sókè mú ẹgba every time tó bá ti ṣe báyìí kò lè na ṣó lè na ìyàwó ẹ̀ bẹ́yẹn àwa máa nà àwa máa nà lẹ́yìn tó ti níyàwó tó bá ti wá bímọ ńkọ́ ẹ máa nà lójú ọmọ ẹ̀ rubbish so òun gan lòun ò mọ̀ pé àwọn protocol ti bá wí àwọn security ti bá wí òun náà tún bá wí wọ́n ti wá sọ bọ́ ìyẹn di public ewúrẹ́ tẹ́nibọ̀dì lè dá igba fún anybody lè nà tí wọ́n bá nà tiẹ̀ eléyìí nà tiẹ̀ eléyìí nà tiẹ̀ ìyàwó náà kò ná o bọ̀tì ìwà tó ń wù nínà nẹ wọ́n ti gba gbogbo nǹkan lọ́wọ́ ẹ̀ wọ́n gbé fún wọ́n ó wá ní kò ná ó dó sínú òjò níjọ́ kan kí ló ṣe tó fi dó sínú òjò kí ló ṣe tí ó fi dó sínú òjò ìgbà tó fẹ́ yẹn a gbọ́dọ̀ rí ayé ẹ̀kọ́ bẹ́tà ni nígbà tó fẹ́ tó ń sìn ó ti wá bí demotion fún demotion ló jẹ́ fún bọ̀bọ̀ yẹn náà ìgbà tó fẹ́ tó ń sìn ni bọ̀bọ̀ sọ pé Muyideen sọ pé ó lóun ò gbénú bẹ̀rẹ̀ mọ́ òun ti wá kọ Àgbàlá Gabriel pẹ̀lú nǹkan kan nǹkan ẹ̀mọ́ kan tó sọ ni bí ipò òun ò tiẹ̀ fẹ́ gbogbo ilé àti gbogbo nǹkan tó ń fẹ́ yẹn mọ́ because life wọn mí lójú but you know what àwọn èèyàn náà lè jágbàlá Gabriel ló tún máa rán yàn sí pé ẹ sọ fún pé kó sọ pé ò gbé bẹ́ẹ̀ yẹn mọ́ so wọ́n á lè gbé ilé yẹn tà sí àbí kí ìyàwó náà máa sọ pé òun ò lọ ìyàwó á máa gbé bẹ́ẹ̀ á máa lè wá máa bá ìyàwó mọ́ bẹ́ẹ̀ gangan á wá dọkọ ìyàwó ìdá kó wá bó ṣe máa tí ó bá sí òun ò gbé bẹ́ẹ̀ yẹn mọ́ kó wá bó ṣe máa ta ni wọ́n máa sọ sọ owó ẹ̀dọ́ owó kiri kó transfer ilé sígboro kó transfer ilé sígboro fún ọkùn fún ní lẹ́gàrà bí ò bá dẹ̀ ṣe transfer bí ò because owó yẹn lè máa sílẹ̀ sí ó lóun fẹ́ free tó bá máa gbé ṣọ́ọ̀bù yẹn fún ẹlòmíì gbogbo iye tí ṣọ́ọ̀bù yẹn bá jẹ́ tó bá wọ́t pẹ̀lú gbogbo ọjà tó wà nú ẹ̀ kó lọ fi wá nǹkan míì fún níta tó bá jẹ́nu ọjà gbé ni àbí bíbí náà ti rí yẹn kó ó fẹ́ wá ń ta kó gbé síbẹ̀ kó lọ fi wá ṣọ́ọ̀bù fún níta tó bá fẹ́ gbé yẹn fún obìnrin yẹn kó gbé fún but kó fún ní iye ti accumulation owó báwo yẹn bá yes like the tó bá ti value gbogbo ṣọ́ọ̀bù yẹn àti gbogbo ẹrù tó wà mẹ́ owó ẹ̀ kan kó fún àbí kan fi wá kan fi ra nǹkan mi fún níta láti ní ṣọ́ọ̀bù tiẹ̀ kó free tẹ́ bá dẹ̀ fẹ́ gbé yẹn fún obìnrin yẹn kẹ́ṣẹ̀ wá gbé fún bòtóró òun ni àwọn public dáwó fún gbà ẹ̀ láti jẹ́ pé kó lè wà òkè okay kó lè wà independent kó dẹ̀ lè wà free that's what i want to think but tí kò lóun fẹ́ ó lóun ò jókòó síbẹ̀ yẹn èmi kò ó lè ní kó gbẹ̀bẹ̀ lọ́la o but ayé ẹ lọ kọ́ sílẹ̀ ẹ kàn máa gbọ́ pé tó bá ti gbà padà síbẹ̀ yẹn tí òun àtòbìnrin ẹ kàn máa gbọ́ pé wọ́n ní mú ìdí nǹkan ni i tell you another system náà máa lò fún bọ̀ yẹn bọ̀ bó ṣe lóun fẹ́ lọ sìn ẹ jẹ́ kó lọ ẹ jẹ́ kó gba freedom yẹn ó yẹ ní tó ó yẹ ọmọ tó ń sunkún dẹ̀ yé ìyá ẹ̀ tó ń bẹ̀ ó yẹ ọmọ tó ń sunkún ṣẹlẹ̀ àgbẹ̀ láyè ló bá tún ṣẹ̀ṣẹ̀ láyè bí ẹ tí ò lè dùn ní wọ́n wo wọ́n dáná rí tó tún dà tó ń dà bí ọ̀bẹ̀rẹ̀ tẹ́sẹ̀ bá ń dùn yàn náà téèyàn bá ṣèṣe tó bá lóògùn tóògùn yẹn bá ṣe ṣiṣẹ́ ó lè wà òkè tóògùn yẹn bá tún ṣiṣẹ́ tán tí pain bá yìí wà bẹ́ẹ̀ wà á tún máa feel the same because ẹsẹ̀ ti ṣe anybody mo yìí complain nípa ẹsẹ̀ pé ó ro mí gbà mí tí bá lo nǹkan sí báyìí ó lè lọ for some days o ó lè lọ for some months you understand me tó bá tún yá ó lè ó lè ṣe ẹni tó bá ní mi ò sọ pé irú ẹ̀ ló ṣe o but òun ló complain kí ló fẹ́ máa ti ẹsẹ̀ mú fún ṣé tó bá purọ́ ló máa ní kó lọ rògùn wá fóun ló máa lògùn yẹn ni but ẹni tí wọ́n bá ti fẹ́ nílùú kò kì í fẹ́ dànù kò sọ̀rọ̀ tó lè sọ ìbáàjẹ́ tòótọ́ ló sọ máa nírọ́ ni because they hate him kó jẹ́ pé bọ̀ lẹ́yìn ẹ̀ love ẹ̀ gan bí nǹkan bó tẹ̀ jẹ́ pé ó ní issue láàrin àwọn church òun góhun àti ẹ̀ ló bá máa jọ plan but this time around now enemy ni ìyàwó tó fẹ́ ó ń discuss pẹ̀lú aráàta ó love pastor ó love àwọn church kì í ṣe òun ní ṣe bíwẹ̀ tiẹ̀ lórí àtàwọn kan tó ti ṣe fún lórí lọ́rànjúmọ́ ní tèmi fẹ́ sọ nìyẹn o mi ní kí dandan kan o ṣó ti yé bọ̀ mo ṣe ń tìtì bọ̀bọ̀ yẹn a lot of secret behind it What ti nà ọ́ ju kí What nà fún wọ́n kíkí ni right wọn láti máa nu àgbàlagbà bi ọmọdé. ṣé ẹ̀mí tẹ̀lé ti fún freedom délé o iṣẹ́ ìwọ́n tó tún dàgbàlagbà báyìí sọ bí ẹ̀rọ wá sùn sínú compound àárọ̀ ọjọ́ kejì àwọn ají lọ early morning program náà lọ́nà ṣùgbọ́n ají lọ very early six to eight thirty ni àti jí ìgbà tí ṣètò ẹ pé wọ́n ti ṣe èyí tó ti dà tó ẹ̀kọ́ tí ó sì ògo ní fọ́nà ọjọ́ mi ní tẹ̀rẹ̀ tí ó wọ́n lọ́sẹ̀ gbàyàwó lọ́wọ́ ẹ̀ ọkọ mi ilé ìgbà. ilé yìí náà ló ṣe yí pẹ̀lú ọkọ ṣe rí pé ìyẹn ò tiẹ̀ ó fọwọ́ kọ́ ọkọ mi lélẹ̀ Muyideen ò tiẹ̀ dáhùn ilé yẹn ló ń ṣe o. ọlọ́run ti lò mí lọ́pọ̀lọpọ̀ èyí kéèyàn máa yè mí èmi náà fi wò fọlọ́ ìbóyá nínú ẹ̀jẹ̀ tí mo fẹ́ náà bóyá ọ̀lẹ́ mi ò ní sọ ògo ni fún ọlọ́run lórí ọ̀rọ̀ ó ti kó òun rẹ̀ sí ẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ ṣe ìtọ́jú mi tọ́lọ́run ràn sọyìn lọ us kí passport yẹn jáde wọn bá yẹ kí lè lọ ṣe sí tẹ̀sí gbẹ̀rẹ́ ni kí lè lọ́jọ́ ṣe travel passport kí lè lọ́jọ́ fún yín wọn bẹ lóyún lọ us kí passport yẹn jáde lẹ́yìn retí à kò ní fọ́nà fún mi lọ́nà ló sì wáyé ó ṣe òun ìdí ó ṣe ọ̀nà òun kan rẹ̀. ṣé àgbàlagbé bẹ̀ ti dé us rí ni wọ́n máa lo iṣẹ́ náà wọ́n máa lo ní láti máa gbé dúrọ̀gì káàkiri lọ sí us wọ́n máa bẹ́ orí yín dànù ni wọ́n máa ti náà fẹ́ẹ́ fi drug kiri sí life sentence ìlú ló kàn mí. gbogbo ogun jẹ́ tó lọ sọgbọn yìí sí ẹwọ wà ẹ ò lè rí dààmú ó yà mí lẹ́nu ìbí ìlú wa òun live fine the living okay nìtí máa wọ̀ ló wọ̀ ntí mo kó sẹsẹ ló mi gbé wá ní one hundred and twenty thousand ó ní màá wọlé méjì tí màá gbé ní ọdún. thank you tún méjì sọ mi come about all right thank you. ọ̀fẹ́ ayé ọ̀fẹ́ ló ń bọ̀ alájí mo kì í o ẹ bá ń kí o. ayé kí ni wọ́n ń gbé iṣẹ́ mélòó ló ṣe. ẹ bá o láti di àríwá bírígù ẹ wọn o ó ní fídíò kan mò ń wà yẹn sìn tó ti sọ pé at least ẹ jẹ́ ká tiẹ̀ máa bora wa láṣìírí ẹ jẹ́ máa bora wa láṣìírí Àgbàlá Gabriel ló ń sọ bẹ́ẹ̀ Àgbàlá even Oríyọmí sọ pé tóun bá sọ gbogbo nǹkan tí ọ̀gbẹ́ni sọ wípé kò ṣeé sọ lórí mídíà to God òfin ẹ má bínú ẹ ẹ ṣé olùkọ́ báyìí lẹ́gbẹ̀ẹ́ so kọ́lọ́ kó máa bá mi sìn ọ́ wọ́n lórí àwọn tó fẹ́ o kálẹ̀ mi ni mo kálẹ̀ mi ni mo wà fún ẹ̀sìn má gbàgbà èmi kọ́ o sẹ́mi àti mo rí ọ rí mi ìwọ rí mo ní wọ́n fẹ́ ẹnì kan ti ń bá sọ̀rọ̀ látàbọ̀d sẹ́mi ni ọ̀gá ẹ̀kọ́ wọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀ bí wọ́n fẹ́ sọ̀rọ̀ lábọ̀d láti lówó lábọ̀d láti lówó lábọ̀d láti London láti fẹ́ fẹ́ rẹ mo ní èèyàn fẹ́ fẹ́ ọ ó ní lò. ṣe gbọ́ ẹ̀yin ará London desperado àwọn London desperado oh yes oya oh yeah, desperado oya oh London people desperado kì í ṣe London Nigeria do London ni mo sọ kì í ṣe àwọn ará London kìíní o ẹ̀fẹ̀ yín wo ni ta lẹ́ni náà tó fẹ́ fẹ́ ah! àwọn èèyàn desperate gan-an ṣé torí pé àwọn èèyàn máa ń display gbogbo ọkùnrin báyìí ń sìn you want to marry by all means anyway ní ìsọ pé kò ń ṣèyàn ṣá àti ilé tó ń kọ́ fún yẹn náà ẹlòmíì bóyá tí òrìlé kọ́ wà tó ti wà lábúròd ayé alọ́lé a máa ní àwọn ṣáàtì adẹ̀hùn close mọ́ Agbala Gabriel alóhùn mọ́ Agbala Gabriel you know some people like fame you just want to be close to anybody àwọn nǹkan míì tí wọ́n máa rí tó máa sọ pé yeah it's just too much I don't want people will be they look for fame they look for fame. Eh? wọ́n fẹ́ fẹ́ láti London ó ga ọ anyway ẹ jẹ́ adúró ń bì báyìí àti ìṣètọ́mọ̀ tó pọ̀ gan. ó lè tó fẹ́ fẹ́ rẹ̀ ó dà. wọ́n pè lánàá pé ọlọ́run ní kó wọ́n ṣe mistake láyé. ẹ ẹ jẹ́ pé bọ́lá ní ojú ẹ̀sìn tó ń bọ̀ ó ṣàkóso. so ẹni yẹn wọ́n lẹ́ni yẹn tiẹ̀ tún pè lánàá kó tún sọ pọ́lá ló ní kó má ṣe mistake láyé o. ẹ jẹ́ adúró báyìí ó ìkú I will look for it I will listen to it then mi ti parí wíwò ẹ̀ màá tí bá ti wò ó màá wá padà wá tó bá necessary ni o but other people also be talking <sighs> anyway, ṣe rí gbogbo kindness pé wọ́n ṣe oore fáwọn èèyàn yẹn àwọn èèyàn sì mo rí pé àwọn èèyàn kan wà lórí mídíà wọ́n dẹ̀ ń sọ wípé gbogbo nǹkan tí Àgbàlá Gabriel they they've not see any bad thing bí wọ́n ṣe ṣe fún Muyideen yẹn o ẹkùn rí bẹ́ẹ̀ ṣe rí Muyideen níta yẹn kí ló yàtọ̀ láyé Muyideen tí Muyideen ò bá sọ síta ń sìn ẹ máa gbọ́ pé Muyideen kú ni just tell me what happened what is different kí ló difference lára àgbà tí Muyideen wà lójú títì àgbàtẹ́ rí lánàá kí ló ṣẹlẹ̀ sí i kí ló ṣẹlẹ̀ sí ṣe rí lára ẹ̀ pé ó ti márì o wọ́n ti invest ẹ mo ya dúró owó tí wọ́n invest sínú ayé Muyideen ni ṣe mo ya adúró owó tí wọ́n invest wọ́n kó fún Muyideen tí Muyideen gbà lórí social media ṣóṣó lára Muyideen pé Muyideen owó wà òkè ṣóṣó lára ẹ̀ don't deceive yourself stop telling people that eh àwọn èèyàn tó bá ti ṣe tó bá ti ṣore fún wọn tán you me má ṣore fún yàn kó fògùn yàgbẹ́ sí má fún yàn ní oúnjẹ kékeré kó wá fi májèlé púpọ̀ sí are you getting me a lot of oore kan wà lórí social media yìí tán bá ṣe oore fẹ́niyẹn tán wọ́n fẹ́ kó kú ni kí ni wọ́n gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀ fún tíjà bá wà láàrin ọkọ àti ìyàwó wọ́n á sọ fún ọkọ yẹn àti ìyàwó yẹn wọ́n máa wọ́n sọ sọ fún pé Okay, bẹ́ẹ̀ ṣe ń lólé ayé yín rèé o oyè tẹ́ bá ti wá pa àwọn ṣọ́ọ̀ṣì àwọn pọ́tòkọ̀ tó bá pé wọ́n máa mọ́nítọ̀ wọn wọ́n ní kó wá ṣe àkáǹtì lólẹ̀ make for this week ọkọ àti ọkọ ṣe pé kó wá gba gbogbo ṣọ́ọ̀ṣì àmì gbogbo ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀ kó máa ta oil kó máa ta ṣájà kó máa ṣáàjì bátìrì kó máa ṣe everything kẹwa ní kò ń padà lọ máa gbálẹ̀ ó mọ̀ máa feel bad lójoojúmọ́ let us call a spade a spade àwọn gúrùpù wọn ní orí social media yẹn ní òmò kí lélẹ́yìí kan waka about how waka about now kí ló kọ I don't understand it okay okay okay okay okay it's like somebody you see lady was blamed in mid in life the guy don't see more than to ban I don't know okay okay let me read the lady was uh, blamed okay the lady was planted in Muideen's life The guy don't see more than to blind his eyes. You are right. Waka about. Yes. But let me tell you now. Sherry go gbogbo one fracas yẹn sí, wọ́n máa defend imú, wọ́n máa defend kí lorúkọ boy àwọn tó máa ń defend àwọn ìka orí Facebook wọ́n máa defend kí ló orúkọ Agbala Gabriel Abala Gabriel is evil Abala Gabriel is what is evil wọ́n gbọ́dọ̀ tètè ká pàrókò ẹ̀ ni ó torí ẹ̀ ló ṣe lọ plant rẹ̀ sí ló ṣe lọ rí irú kí ló orúkọ kí ló orúkọ ìyálájé mo sọ̀rọ̀ kan nípa ìyálájé gbà ẹ̀ wọ́n ló purọ́ mọ́ ìyálájé ni kíríkọ̀kiri kan ìgbádàkọ̀dọ̀ bàbá àṣà sùn you understand me so wọ́n máa máa support ẹ̀ ń sìn nìkan sọ́wọ́n fẹ́ kí àwọn èèyàn rí blame ẹ̀ ẹ lọ wo bìkan ẹ jẹ́ ń wo mo fẹ́ wá ibẹ̀ yẹn Àgbàlá Gabriel ti sọ pé at least ẹ jẹ́ ká máa cover ara wa náà kí ló dé tí wọn cover Muyideen ok nígbà tó Muyideen wọ́n fẹ́ fi system pa ni wọ́n fẹ́ tọ́jú ẹ̀ pa ni ó lè ti tó wà àtòkò tó máa pa tó máa nídìí èèyàn náà wọ́n fẹ́ tọ́jú ẹ̀ pa kí ni wọ́n nà fún kí ni ẹ̀jẹ̀ Àgbàlá Gabriel tó ń nà tó nà Muyideen tó máa nà bí ọmọdé owó tó ń tọ́ fún àti ṣọ́ọ̀bù tó gbà lọ́wọ́ ẹ̀ ṣóun It's not, it's not their personal use. Stars, let us call a spell a spell. But when you ẹ the man support even yẹn. Ẹ̀yin tó ṣà ni one, wá wanted l'Abuja. Ẹ lọ submit ara yín fún Abuja àwọn ọlọ́pàá because you cannot slap. And you cannot slap Nigeria police. You cannot slap your own Nigeria. Go and submit yourself. Stop doing evil. After giving people money, this is what they will systematically kill the person. Wọ́n fẹ́ pa Muyideen ni gbogbo àwọn tó máa ń fún wọn lọ́wọ́ wèrè yẹn wọ́n máa pa wọ́n tó bá ti fún wọn lọ́wọ́ tán wọ́n bá nà nìkan sáyẹ̀ wọ́n pàdánù wọ́n máa fi sẹ́ẹ̀mù gba ẹ̀jẹ̀ kí ni wọ́n tọ́jú ẹ̀ fún kí ni wọ́n nà fún kí ni wọ́n gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀ fáwọn ológun dání kò ṣe ẹnìkan ṣoṣo ló dáwó yẹn fún náà èmi náà ní owó mi wà ní wọn náà everybody ló dáwó yẹn ní society fún wọn wọ́n máa dúró ńbẹ̀ yẹn sì wọ́n máa máa support Agbala Gabriel wọ́n ní kò gbúdọ̀ àṣìṣe ògbúdọ̀ tó ẹ bá support ẹ̀ ó ì máa wọ́n máa wádìí ẹ̀ yes bó ṣe ń na bọ̀bọ̀ yẹn tó gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀ kò ṣe sọ fún wọn pé à nǹkan báyìí ni Muyideen ń ṣe o Muyideen ń sin àti ẹ̀dí àti wá sọ fún pé a ti gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀ ní àti gbé fúnyàwó ẹ̀ kò ṣe update wa kó tó dìgbà tí Muyideen ń sọ gbogbo pẹ̀ pé pé ò ṣe sọ ọ̀rọ̀ yẹn kó tó di pé Muyideen fúnra rẹ̀ gbé síta ó jẹ̀bi ni Muyideen mọ̀ pé tóun bá sọ̀rọ̀ síta he will be liberated It will be free from ikú òjì tán fẹ́ fi pààyàn wọ́n kàn rí wọ́n rò pé wọ́n lè lò àwọn yẹn Muyideen arrest máa rí i pé ókè o owó tó máa ń fún wọn yẹn àti pé wọ́n ní ìyá àbèjì kan wọ́n fún lówó kan ó kú sí wọ́n ṣe tọ́ṣọ̀ ẹ̀ pa nìyẹn wọ́n tọ́ṣọ̀ èèyàn náà pa ní. thank you now on that ṣe mọ̀ pé àwọn criminals yìí wọ́n plant àwọn èèyàn sórí facebook wá dẹ̀ máa wo ìjọba ìjọba a máa wo ìjọ àwọn èèyàn burúkú tó plant sórí facebook yẹn o when you are talking they make you feel pé n tó ń sọ yẹn kò make anything àwọn ọmọ yẹn ṣe bó ṣe ń jáde tí wọ́n tí wọ́n ń jẹ́rìí wọ́n ń jẹ́rìí èdè sí bọ̀bọ̀ yẹn ni kí ni bọ̀bọ̀ yẹn ń ṣe sí tí ò sì ṣe tẹ́lẹ̀ wọ́n ti sọ fún ẹ ẹ tó bá ti fẹ́ ṣore rọra ṣe oore wo ni wọ́n ń ṣe nígbà tí mo wà lórí Facebook yìí náà tẹ́nìkan lòun ara mọ́tò lọ́wọ́ mi wọ́n ṣe wá báyìí ní January wọ́n papọ̀ bọ́mọ mi wọ́n mọ̀ máa sọ pé ó ṣoore fún ẹ bóyá lọ́mọ ara láàánú mọ́ oore wo ni wọ́n ṣe fún ẹ ṣé èèyàn fẹ́ ṣoore fún ẹ kó wá da yí ẹ láàmú ni tó bá fún ẹ ní tó bá fún ẹ ní ten thousand wọ́n make sure pé wọ́n fún ẹ ní problem ten million ten thousand yóò nílé ìyọ ẹ nínú ṣẹ́kẹ́ṣẹ́kẹ́ tọwọ́ àtẹsẹ̀ tán máa tò sí ẹ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ be wise orí òṣìwò ni wọ́n ń ṣe wọ́n ṣe nothing they do nada kéèyàn bá ṣoore fún yàn Jùmọ̀kẹ́ Hamzat téèyàn bá ṣoore fún yàn ní orí social media tí wọ́n bá ṣoore fún ẹ lórí social media mo sọ pé lajú ẹ gbogbo church tó máa ń kówó sí yẹn náà ibẹ̀ náà máa ti wá èèyàn ǹjẹ́ yìí lè mọ̀ pé Àgbàlá Gabriel ń nà wọ́n ó nà ó nà bọ̀bọ́ yẹn bí ọmọdé bọ̀bọ́ yẹn ju Àgbàlá Gabriel lọ lọ́jọ́ orí kí ló fún ní is last man no. nà the other okay let me talk I don't want to mention Esabod name but at times we do. taba mention I don't want to mention her name because ó máa believe pé wọ́n fi òun Jack viewer bóun jẹ́ nǹkan kan look at ọmọ ọkùnrin tí ó ṣojú bí ojú èdè yẹn ọmọọṣẹ́ ẹ̀yìn olóṣèlú ẹ̀yìn náà mo rántí ìgbà tó fẹ́ lò ń gbà yẹn òun àti ìyá òun àti ìyá ẹ kí lorúkọ bọ̀bọ̀ lady ìyálájẹ yẹn ó lò ìyálájẹ náà ṣó ti yẹ yín mẹ́yẹn bàbá tá a máa ń sọ̀rọ̀ fáwọn èèyàn mọ̀ rẹ̀ pé wọ́n ń jealous kí ni wọ́n ń jealous kó tó dórí social media kan sọ fún wa achievement wọn láyé àwọn tó ń help kó ń sọ àwọn tó ń mọ̀ ní òfin àwọn èèyàn tí mo mọ̀ mo mọ lọ́hùn ṣó ti yẹ yín bẹ́ẹ̀ mi ì on anybody bọ̀ kó sọ achievement wọn àti wọ́n téèyàn bá wà láyé tí ò lè sọ tòótọ́ tó jẹ́ pé owó tó máa fún wọn báyìí ẹ má wọ́rì ẹ má tó ẹ má tó jẹ májèlé you know what we are saying ẹ má mọ nǹkan tá à ń sọ káwọn èèyàn kan wà wọ́n ṣe bí wọ́n fẹ́ ṣèkà ni o bọ̀ wọ́n kọ́kọ́ ṣe bí mìírèjì oore wèrè kan fún ẹ àwọn ìyálájẹ yẹn náà ṣe mí ò ní kó tọrọ owó fún mi o ó kàn fẹ́ embarrass ara ẹ̀ ni o ló bá gbé mi ló bá bẹ̀rẹ̀ sí ebú náà bú mi o mo wá di pé ah wọ́n ń bú mi ẹ̀yìn kọ́kọ́ tag mi wọ́n suggest mo àgbọ̀ wọ́n tún ń ṣe pé ní december two thousand and three náà it's not this year last year before honey. i think it's year before ni wọ́n ṣe pé it was december time ni wọ́n ṣe pé no ṣé last year ni wọ́n ṣe pé gidi year before yeah. No, tó pọ́n gbèjà ṣó ti yé bẹ́ẹ̀ yẹn mo wa so mo wá pè wọlé sórí ṣáàtì yẹn wọ́n pa irọ́ mú mi wọ́n pa irọ́ mú mi ṣó ti yé wọ́n máa sọ fún ẹ lórí mídíà yìí o lè rólóore mọ́ lórí mídíà yìí o lè rẹ́nìbọ̀ torí pé àwọn tó ń ṣoore lórí mídíà yìí apààyàn ni wọ́n kọ́ gbójú láì tó má bí wọn dáadáa kọ́ sọ pé apààyàn kọ́ sọ pé mo challenge wọn apààyàn ni wọ́n majority of them they are terrorists majority of them they are ritualists they will give that money so that wọ́n bá pa ẹni yẹn máa dákẹ́ ẹ̀ nílé sọ̀rọ̀ nobody will be able to query them they are doing it they, they, they are not nice those people they are not nice of recent náà ṣe bí wọ́n dá owó lẹ́sẹ̀kẹsẹ̀ fún bọ̀bọ̀ kan tán ló fẹ́ ṣe operation tó ní àyẹ̀ ewu báyìí tí wọ́n ní bọ̀bọ̀ yẹn kú after tó parí operation yẹn owó tó ń dá fún kí lorúkọ ẹ̀ ń kọ́ tó ń dá fún tó ń dá fún buffalo mú àìbọ̀bọ̀ tó ń ṣe fíìmù yẹn náà more than seven to eight million lówó tó ń dá fún bọ̀bọ̀ yẹn o ṣé ṣé ṣé Àgbàlá Gabriel ṣó kó fún family ṣó fún family lára ẹ̀ family bọ̀bọ̀ yẹn ṣó fún wọn lára ẹ̀ ó lè ní wọn náà ó lè ní owó public wọn máa kó yẹn jẹ wọn máa kó yẹn náà wọn máa sọ pé they are hating them they are ṣèkìrì kan and they be the one to be gapá pé wọn ò ṣàánú fún wọn wọn ò ráàánú gba owó àánú wò ni ẹ wọn ń pààyàn ni tó bá dẹ̀ ti ń pààyàn a ti sọ fún ẹ i won't go to support any evil i'm not going to kiss your ass because there's a there's a time tó jẹ́ pé àti ẹ̀ máa ń kò tí ì yé wa dáadáa ń gbà yẹn àti wọn bá ti sọ báyìí a máa máa wò pé àbí wọn borúkọ wọn jẹ wọn máa borúkọ wọn jẹ ṣé wọn borúkọ wọn jẹ ẹrẹ yẹn ni mo fẹ́ wo bìkan tí Agbala Gabriel ní ẹ ẹ jẹ́ ká máa cover ara wa ẹ jẹ́ ká tiẹ̀ máa bora wa láṣìírí mo dẹ̀ wá rí i pé orí ọmọ ẹ̀mùsá tó ń sọ yẹn ẹni ti ga kò ní sọ pé kéèyàn kan ṣubú ẹni tó kò ní máa wá ìṣubú ẹni ti ga ẹ máa shut up jẹ́ ẹ má máa sọ pé nìkan wá ìṣubú ẹni tó ti ga tẹ́nìkan tó bá ga nínú ayé to máa wá pé gíga náà ni wọ́n fi kọ́ ṣé ọjọ́ kan ni ga ni ṣé àwọn já ìjàntàlá tó ga lóòjọ́ ni. people should stop saying that that ẹni tó bá ti ga láwùjọ ká má máa try láti gbé ẹni tó bá ga láwùjọ ẹni tó bá ga láwùjọ tó ń ṣe nǹkan tó yẹ pé wọ́n wà nídìí nǹkan burúkú yẹn kọ́ máa pa àwọn èèyàn tí ò jẹ́ nǹkan jẹ láwùjọ kọ́ máa sọ pé wọ́n fẹ́ gbé wọn ṣubú ni wọ́n fẹ́ gbé wọn wálẹ̀ wọ́n fẹ́ gbé wọn wálẹ̀ tó bá ti ga láwùjọ ṣe nǹkan tó da láwùjọ kó má bàa wálẹ̀ if you like to wà wálẹ̀ tó bá tá bá sọ tí wọ́n bá gbé wálẹ̀ that's their cup of tea a máa bá ń bẹ̀ tí ire bá wà tẹ́ bá ṣe dáadáa ní orílẹ̀-èdè wa a máa bà ètà àwọn èèyàn ṣe lánàá òun là ń jẹ lónìí tí gbogbo yín pariwo òun là ń jẹ you think eh, ọ̀run yàbọ̀ tọ̀run ọ̀rẹ́ nìkan ni ó là ń jẹ ẹ̀kọ́ ẹyẹ disturb ara yín mọ́ kẹ máa ṣe pé ẹ mọ nǹkan àwọn èèyàn orílẹ̀-èdè ìjọba ìgbádá míwà ẹ̀yin gangan fúnra ara yín lè ń bàjẹ́ tá a bá sọ nǹkan báyìí ẹni ìka náà kò yẹ kó péré ẹ̀ náà ẹni ìka náà kò yẹ kó wálẹ̀ náà ẹni ìka náà nígbà tí mo rí nǹkan kan tí orí ọmọ àmì sàtúnṣọ mẹ́ẹ̀ ṣe bí ẹni tó pa èèyàn ní tó ló pa èèyàn ní tó pa kí lorúkọ ẹ̀ kí lorúkọ bọ̀bọ̀ ló pa yìí yóò tutọ̀ bọ̀bọ̀ ló pa sí òtẹ́ẹ̀lì adédọ́yìn wọ́n ṣe sọ pé Adédoyin ga Adédoyin ga dà ó ní mọ́tò ó ní gbogbo ó nílé ó nílé school oríṣiríṣi wọ́n ṣe sọ pé ó ga kán fi sílẹ̀ ńgbà yẹn wọ́n ṣe sọ pé ó ga so stop deceiving yourself let us call a spade a spade ẹni náà lè máa fi kókó àgèrè kókó lédè lọ ya igi wèrè kan sẹ́sẹ̀ kókó igi yẹn àgèrè kan sẹ́sẹ̀ kó abẹ́ sí fi dẹ́rù bàyàn láyé kan ló ń ga tó bá ti lọ ká gèrè sẹ́sẹ̀ tó ló ga gèrè kan lọ́jọ́ kan tó dá sọ́rẹ́ di àdàgbà lójọ́ wàá jábọ́ wàá ṣubú ni wàá rún jégéjégé. Kini ni wọ́n fun. Kini kini ni Gabriel nà fun. ó ló ń bá ọmọ yẹn sùn wọ́n máa ni mo gbàdúrà gbogbo ohun tàṣírí tó wà ń bẹ tí ò tí ì tú sáyé ọ̀run máa tú gbogbo ẹ̀ gbogbo ohun tí Àgbàlá Gabriel ń ṣe níkọ̀kọ̀ ní gbangba tí ò dára ọ̀run máa fi wọn níta gbangba bẹ́ẹ̀ ló máa jẹ́ kò ní padà àwọn torí pé ohun tó máa ń ṣe tí ò dáa yẹn ó affect future owó dẹ̀ máa affect ọmọ you don't know where your children is going to you got to call it ẹ gbọ́dọ̀ sọ fún ìkà pé ìkà ni ẹ gbọ́dọ̀ jẹ́ káwọn èèyàn Mo pé búburú tó ń ṣe kòkòkò lérè ó torí pé wọ́n ń contribute evil yẹn they are planting it ibi téèyàn máa ń ṣe lójoojúmọ́ ń gbin èso ni ó ń gbin èso ni sílẹ̀ tó bá ṣe ń gbé báyìí ó máa padà germinate ọjọ́ kan a máa sọ pé ẹni tó bá ti ga wọn kì í gbé ẹni tó bá ga jábọ́ tí àwọn èèyàn ò bá support Àgbàlá Gabriel torí pé ẹni tó ga tẹ́yìn máa ń rò èpo ga yẹn àwọn èèyàn tí ò ga yẹn ló gbẹ́ni gíga lọ sókè kẹyẹ ẹyẹ máa fi mi sore mọ́ ṣé ore ṣé ore ore ore ore wo ni ore wo ni Àgbàlá Gabriel ṣe ń sìn oore wo ló ṣe ń sìn kókàn sọ fún wa ṣe bó ń lò wọn láti fi gbowó ni tó bá gba twenty million á kó six million sílẹ̀ fun. wọn òun náà dẹ̀ máa ṣe ẹ̀kọ́ fúnra ẹ̀ fún àyìn ibi tó bá ti ń jẹ náà ti ṣe náà ti ń jẹ kí ló wá fún wọn ní ọ̀dá sí láti máa nà wọ́n kọ́ máa ṣe nǹkan burúkú wọ́n wá plant ẹ̀yìn kan sórí bí pẹ́ ẹ jẹ́ ká máa búra wa láṣìírí ẹ jẹ́ ká máa búra wa láṣìírí tó bá ti ṣe nǹkan burúkú how can you olórí burúkú yẹn máa máa complain pé Nigeria ò dá o orílẹ̀-èdè ò dá o and then when they doing that evil the more they give you token to cover them up you cover them kì í ṣe nǹkan tó ń ṣe yẹn kó ṣe orílẹ̀-èdè wa náà ni wọ́n ṣe fún ni téèyàn kan bá wíkẹ̀ tó ń ṣèkà lórílẹ̀-èdè tó ń ṣe nǹkan bíi pé bóyá òun ni nǹkan kan tẹ́lẹ̀ máa sọ pé kó kọ́ báyìí ṣé kì í ṣe orílẹ̀-èdè yẹn ló ń ṣe fún ni ṣé kò ní ṣe nígbà tó bá ṣe fẹ́ẹ́ nìkan sí tẹ̀tẹ̀ kọ́ ọ̀bẹ pé má ṣe mọ́ o tẹ́ bá máa bò ó ẹ̀yin olórí burúkú. bọ̀bọ̀ tí ẹ sábọ̀dù sọ lọ láti fi jọ́ mẹ́ta pé ó ló ti jalè o ó ti lọ jí owó lámẹ́lẹ́ ó ti lọ ó ń gbowó àwọn èèyàn lórí Facebook ó bá wọn ṣe monetization ipò dẹ̀ ń gbowó ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ Esabod ni mo wà nínú àwọn tí mo san owó mo gbowó mi padà o I collected my money Esabod gbé ẹnìkan wá sórí social media ńgbà yẹn pé tó bá ti fẹ́ tó bá fẹ́ kán báyìí monetization monetize account yẹn account mi yẹn ó sì wà ń bẹ̀ kò monetize ṣó sì monetize no mo sọ èlò lóníkan sọ ńgbà yẹn hundred and something dollar mo san fún wọn fún wọn àwọn bọ̀bọ́ yẹn tó wà lamẹ́ríkà tó ń pè ní kí mi ìmọ̀rúkọ tó ń pè sí tán ní ṣe sójà tán ní sójà ní lamẹ́ríkà you don't know maybe true or false you understand me wọ́n jọjọ pawọ́pọ̀ báyìí ni tán jọjọ ń ṣe fraud all these people bulgarin on facebook they are all involved in one fraud or the other and then wọ́n mẹ́rin máa bú ẹ you understand what I mean now mo ti rí pé ẹnìkan ti jáde ń sìn pé ẹ ore ni ẹ Muyideen onígbó ni ẹ Muyideen olè ni Muyideen because èmi bá ti sọ̀rọ̀ ń bíbá ń sìn because wọ́n believe pé ẹnìkan náà máa fẹ́ gbé fún tẹ́mi bá ti lè gbẹnu sí báyìí wọ́n á gbé ọ̀rọ̀ yẹn sẹ́nìkan wọ́n wá boost page ẹni yẹn ìwọ tó ń ṣe yẹn ó ṣe máa last last ni i bet you òfò lóyìn máa ṣe last last olórí burúkú wọn ó lè àgbàlá Gabriel is a thief bó ṣe treat bọ̀bọ̀ yóò lè ní àgbàlá Gabriel àgbàlá Gabriel pẹ̀lú ọmọ yẹn ó plant gay yẹn sáyé ẹ̀ ní ó dẹ̀ fẹ́ wọ́n máa nà bọ̀ yẹn pa ẹ jẹ́ kí bọ̀ free ẹni tó bá fẹ́ ra ilé yẹn kẹ́ ra lọ́wọ́ wọn kẹ́ ẹ jẹ́ kó fi ṣe nǹkan kan míì fún nígboro tó bá máa kú gan kó mọ̀ pé ókè o ó kú sílé ẹ o àwọn fámìlì ó dẹ̀ máa níyàwó máa bímọ ìyàwó tó fẹ́ yẹn kò tí ì fẹ́ yàwó kò tí ì ṣe kí ni kò tí ì fẹ́ yàwó gbogbo arrangement wọn gbogbo plan wọn ni mo ń sọ that i'm telling you bó ṣe máa bímọ tó bá Ba lè ṣe ma marry. ẹ jọ sun yàrá kan báyìí lè ma marry. márì ma máa máa fẹjọ́ sun ṣọ́ọ̀ṣì tí wọ́n máa máa nà bí ọmọdé báyìí lè ṣe máa tó ti pé nǹkan kan ṣẹlẹ̀ níjọ́ kan ẹ bóyá ó ló tilẹ̀kùn ó bínú ó tilẹ̀kùn ó lọ wà nínú òjò ẹ mi ò sọ pé ó da o bó ṣe tì í mọ́nà òjò ó wá ní ẹni sìn báyìí ó wá lọ fẹjọ́ sùn ó wá gba gbogbo ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀ ṣé orí fífọ́ orí bíbẹ́ tó ń fẹ́ bẹ orí ẹ̀yìn tó ń bẹ orí ẹ̀yìn ṣé òǹlògùn orí fífọ́ yẹn ni ó ti mọ́ta ẹ wá gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀ pé òkè o ó wá sọ pé nítorí pé ó ń ta tẹ́tẹ́ ni ẹ torí pé kinní kan because that's their plan tẹ bá tọ́ṣọ ẹ̀ bó ṣe wà yẹn ṣé kò ní kú dànù ṣé ọjọ́ tó bá wà nílé ẹ̀ tó bá ti wá lọ pokùnso ńkọ́ ẹ ti wá gbé padà ẹ̀ẹ́dẹ̀ sọ fún wa pé òkè ẹ ti gba gbogbo nǹkan lọ́wọ́ ẹ̀ o ẹ ti tún jẹ títí ẹ ti ẹ ti gba agbára lọ́wọ́ ẹ ti wá sọ́jọ́ ọmọ ọ̀dọ̀ padà o kò ní ṣọ́ọ̀bù yẹn mọ́ ìyàwó yẹn ló ń ṣe kinní kan o ìyàwó wá ń support pastor wọ́n máa pe dádì dádì dádì dádì wọ́n máa bá gbogbo wọn sùn wọ́n máa dáàdì fún wọn. anyway èmi fẹ́ máa fẹ́ lè ṣe lọ for now mo fẹ́ máa fẹ́ lè ṣe lọ are you getting me mo fẹ́ máa fẹ́ lè ṣe lọ. Agbala Gabriel kò ṣe dáadáa ó na bọ̀bọ́ yẹn ibi tó ń wà ibi tó ń wà ń gbà ẹ̀ ṣé wọ́n ń na òun kí ló dé àwọn tó dá owó fún ṣé wọ́n na òun àwọn tó fún lówó yẹn ṣé wọ́n na òun èyí tó dẹ̀ sọ pé wọ́n ti ṣe passport rẹ̀ wọ́n máa lọ London ṣé ẹ̀ pọ́nà ọ̀nà fraud ti dín sí ó wá di ọ̀nà drugs ṣó ti yé bẹ́ẹ̀ hmm. ó dẹ̀ mi ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ ó ti di ọ̀nà drugs wọ́n máa gbé nǹkan lọ wọ́n máa gbé nǹkan travel anyway ṣá ẹ̀ ń lẹ́mọ̀ọ́ kò sí tó kàn mí ṣó ti yé bọ̀ tílẹ̀ kọ̀ọ̀kan báyìí tó bá ṣẹlẹ̀ báyìí I don't feel like even talking about it because mi ìfẹ́ máa sọ gbogbo ọ̀rọ̀ kíní ìbọ̀ tí wọ́n máa ń sọ̀rọ̀ ńgbà mi tí wọ́n bá dá sọ wọn àbílí pé ṣẹlẹ̀ rú wọn ń bà wọ́n ṣó ti yé when you are talking at time wọn tó bá ti sọ sí báyìí yes o tẹ́ ẹ̀ bá ti sọ sọ́mọ́ àbílí pé bóyá you are afraid of him nobody afraid of any bullshit anybody kí tẹ̀ tó máa lọ mo ní few minutes to go hmm. màá ṣe ilé later I will do this I will do this because this shirt is long But it will be two three hours lórí chat àwọn èèyàn wíkẹ̀dù o àwọn èèyàn tó tiẹ̀ jẹ́ pé láti àpò wọn báyìí ni wọ́n ti ń mú owó yẹn náà ti fi ń ṣe oore fún yàn wọn ò nà yan pa o ṣe rí bó ṣe ń ṣe fún mú ìdí yẹn wọ́n fẹ́ tọ́ṣọ ẹ̀pá ni wọ́n fẹ́ kó kú so ẹ̀yin èèyàn ẹ má jẹ́ kó kú bí ìyá àbèjì àwọn olóore gba owó kó mẹ́mìí sílẹ̀ olóore gba owó kó mẹ́mìí sílẹ̀ mú ìdí lòun ò fẹ́ kú o ẹ ti gbọ́ bó ṣe wà yẹn ẹ kàn wò pé ogun ayé ló bàjà tẹ bá wo mú ìdí tó bá jẹ́ pé kì í ṣe pé ogun ayé bàjà ẹ àwọn ẹlòmíì gbogbo àwọn ẹlòmíì tí wọ́n ọkọ wọn tí wọ́n fẹ́ àti gbogbo ọmọ wọn tí wọ́n ná bí wọn wọn àwọn èèyàn náà ló bí òun ṣá anyway ká má kàn fi ọ̀rọ̀ ká má kàn máa yìnbọn ká má gbà gbòpò lọlé olóró ẹ torí Ọlọ́run ẹ má jẹ́ òkú bó ṣe sọ pé ẹ má jẹ́ kó òun kú ẹ má jẹ́ kó kú ẹ má jẹ́ kó kú ẹ má jẹ́ kó kú please for God's sake ẹ má jẹ́ kí ó kú save him seriously ó ní tó bá nà báyìí ó ti gbogbo gbà ẹ̀jẹ̀ máa yọ ẹ̀jẹ̀ yọ lára ẹ̀yìn náà mélòó lára ẹ̀ tó máa tún gbẹ tán lẹ́ni táwọn ará London nínú wọn fẹ́ fẹ́ hmm. God kò dáa o desperate desperado. anyway bye for now very soon i will come mo fẹ́ wá sí mo fẹ́ sọ̀rọ̀ nípa Dúpẹ́ Bianes yeah mo máa sọ̀rọ̀ nípa Dúpẹ́ Bianes ó lè jẹ́ lónìí àbí lọ́la yeah i will talk about Dúpẹ́ Bianes torí mo rí ibi tóun àti ah oh girl. jẹ́ ǹdẹ̀ tiẹ̀ tó lọ sí wá ọ̀dọ̀ ọ̀dọ̀ kí lorúkọ ẹ̀ lẹ́gẹ́ miami omi jáde lójú ẹ̀ nù wọ́n wá ní kó dìde ló bá dìde ló ṣe three sixty rand simply because orúkọ Ṣèyí Tinubu èmi ọ̀rẹ́ president ìlú wa ó lọ sọ́dọ̀ Fáyọ̀ṣe lẹ́nujọ́ mẹ́ta yìí ìyẹn lẹ́gẹ́ ó lọ sọ́dọ̀ gbogbo àwọn pípí ó lọ sọ́dọ̀ bàbá Básanjọ́ ó ti lọ sọ́dọ̀ àwọn pípí people so wọ́n bìrì pé those pípí people dey be on the social media on his platform are you getting me Those big people, they be on his platform. Are you getting what I'm saying? Those big people, they be on his platform. That's why majority of them want to. They want to go on that platform and be looking for husband. Ọlọ́run ìjọ gbogbo aṣọ ẹ̀sìn tí wọ́n dá fún àwọn èèyàn àtobìnrin àtọkùnrin nínú ọdún yìí àti ní sáà àti àkókò yìí mo kọ̀ láti bá wọn wọ̀ lórúkọ Jésù. Ẹni tó sọ pé òun ní ọmọ mẹ́rin. He got four children. Oni ní gbogbo wọn ti graduate ó ní wọ́n dẹ̀ tó lè tó wà nàìjíríà ó lè tó wà ní australia tó wà ní this tó wà ní that ó bò sí bẹ́ẹ̀ yẹn if you have children like that ó tiẹ̀ tún dárúkọ more than ó ní paris kìnnìkan kìnnìkan now ó they are all graduates if they are all graduates and they are all married they are doing well why can't you be going for holiday kó lọ some days kó lọ máa ṣó ti understand tó bá wà florist tó ń dẹ̀ wà òkè tó dẹ̀ wà òkè why can't you be going around and visit them kó má wà wá ó wá ń wá ọkùnrin companion eléyìí tó bá ń bílẹ̀ wá òun ò fẹ́ ọmọ kékeré tó máa fà òun náà tó máa lóun fẹ́ ṣe just imagine such life wọ́n máa lọ ó ṣe ẹṣẹ fine ẹṣẹ sexy. Sexy to tó ṣe inú ẹ tí wọ́n sọ yìí gbogbo àwọn iṣẹ́ fẹ́ kí n ka gbogbo àwọn olórin tí tó ti fẹ́ bí anes ó bímọ fún bí anes nínú àwọn olórin kan tí mo jẹ́ kí n pa àwọn tó ti fẹ́ bí ànẹ́sì rí ní gbogbo àwọn olórin tó ti torí gbogbo àwọn onífújì yẹn ló ti to bí ànẹ́sì ó wà sẹ́ẹ̀sì mo ti dé lẹ́gẹ̀mí àmì four years ló ti ń ṣe kiri yàbí make sure pé gbogbo àwọn tó bá ti connect yẹn kò sí ètò fi ṣe ritual nínú wọn o lẹ́gẹ̀mí àmì make sure pé gbogbo àwọn tó bá connect yẹn kò sí kankan máa jẹ́ ká mọ bó ṣe lọ because àwọn kan tó ń pààyàn lókun ṣe ti ń jọ sí tó ń pààyàn yẹn ibi Dating ni wọ́n ti ń múra wọn dẹ́tì náà ti ń mú àwọn èèyàn tọ́nà alamálàwọ̀ àwọn ní dress bẹ́ẹ̀ ni Ògùn state àwọn program kan Eh, àwọn láti eléwéran àti ní Ògùn state ṣá àwọn program àwọn nǹkan to ń ṣe ritual to open Dating in dating sites, ni wọ́n ti ń make sure pé gbogbo àwọn tó bá connect lẹ́gẹ̀mí àmì I hope there is nobody nínú wọn tó máa fẹ́ àwọn èèyàn ṣé ètùtù because they are even paying you wọ́n máa ní wọ́n fẹ́ fẹ́ serious relationship sọ fún wa iye serious relationship wedding gbogbo àwọn dating site a máa ń rí ní America ní gbogbo ìlú káàkiri ó wà ní UK náà wọ́n máa ń sọ àwọn tó ṣe wedding wọ́n máa sọ fún wa gbàtán lọ pàdé ọjọ́ tí wọ́n pàdé gbogbo kìíní yẹn sódà wọn ò ní máa pa àwọn èèyàn lẹ́gẹ̀mí àmì lẹ́gẹ̀mí àmì lẹ́gẹ̀mí àmì èmi ọmọ ṣèyí ọ̀rẹ́ ṣèyí Tinubu president ìlú wa we saw you with ṣèyí one day we saw you with gbogbo àwọn governors àtàwọn oríṣiríṣi àwọn èèyàn many people now nísìnyí kẹ́ni wọ́n wá sórí platform yẹn torí ní ṣíàdẹ́ pọ̀ nàìjíríà kó bá tún jẹ́ pé ọmọ Ògùn state dẹ̀ ní ẹ́ ìgbà tó bẹ̀rẹ̀ ń sìn you are making money o o everything is okay for you all right. but let me lẹ́gẹ̀mí àmì àwọn èèyàn gbogbo àwọn yẹn because wọ́n ṣe ń ṣe dating site kíkọ́ ṣe pé connect wọn rè no ní other dating site mo máa ń program kan ní America limit tí mo South Africa was married àwọn program tí mo máa ń àwọn crime torí bàbá ọmọ mi máa ń like wrestling ó máa ń like crime I mean èmi like crime fighter nàìjíríà lónìí yẹn àwọn crime fighter ìlú òyìnbó ni mo máa ń wò mo máa bàbá ọmọ mi náà ti máa ń wo eh, kí lorúkọ sí yìí ó ṣàmà wo nǹkan méjì èmi máa ń wo àwọn cheaters ó ní program kan lamẹ́ríkà tó máa ń pè ní cheater so ọ̀rẹ́ mi kan náà sọ fún mi pé kí n máa wo jmi gmi kí lorúkọ program yìí tó máa ń dàbí pé bóyá ìdọ́nu eh, jen spring i mean jerry spring mi kọ́kọ́ báyìí mo ti wà pé orúkọ rẹ̀ máa rántí so mo máa wo so mo máa wo dating kini yẹn dating àwọn bàbá mo máa wo program kan báyìí wọ́n máa ti ṣe bí weekend tó bá ti connect wọn dating kini gbà yẹn so ọjọ́ tó máa fẹ́ meet wọ́n show video e fún wa fídíò yẹn bọ́n ṣe meet tó bá jẹ́ pé wọ́n pada ńgbà tó wá padà ríra wọn face to face tán bá ní stress mọ́ torí bó ṣe ń connect wọn yẹn ẹlòmíì tó bá ni kó tán báyìí fóònù mi lè sọ fún ẹ bí mo ṣe dó síwájú kámẹ́rà ń sìn ẹ́ ó máa jẹ́ kí n tóbi mo dẹ̀ lè tóbi náà but tó bá súnmọ́ kámẹ́rà mi ó lè tàn ẹ kó jẹ́ kó slim kámẹ́rà mi lè jẹ́ kó tóbi kámẹ́rà mi lè jẹ́ kó fine tó bá rẹ̀ nìyẹn ló máa mọ̀ pé kò fine so tiye tó bá wá ríra wọn face to face ìmí ìlò ó ṣe máa dìtà mi pé bí a mo like ẹni àbí mo like ẹ o kì í ṣò wá ní gbogbo clip yẹn o o jẹ́ ká mọ history wọn o o jẹ́ ká mọ bó kò ṣe ṣẹlẹ̀ o o jẹ́ ká mọ bóyá wọ́n wà láyé o àbí wọ́n ti kú o because a lot of dating people tó máa ní wọ́n date dating side náà ní nàìjíríà wọ́n máa ń pa wọn máa ń para wọn ẹlòmíì kàn ní ìdèyàn ó níyàwó a kò máa wá ẹni tó fẹ́ fi ṣe ritual ni tó bá dẹ̀ ti gbowó ti tán tó bá dẹ̀ ti mẹ́nìyàn tán ti yán kí ẹ̀ wọn ni wá padà á complain torí ẹni tó bá wà láyé ló máa complain pé ọkùnrin ẹ̀ kò treat mi dáadáa o so lẹ́gẹ̀mí àmì those will know àgùdọ̀ ọ̀gbọ́ pẹ́ẹ́nìkan kú o tó ti yé àgbúrò pé pé wọ́n ń gbé àwọn èèyàn láti sáìtì yẹn o láti fi ṣe oògùn owó ó ti yé bẹ́ẹ̀ yẹn torí ọmọ Ògùn state ni ẹ́ mo dẹ̀ rí ẹni jọ kan sì wọ́n ní pé torí wọ́n máa ṣe tó máa ní Auto Bola yẹn ó máa ń takọ àwọn tó bá ti ń ṣe dáadáa mi ò takọ mi mo fẹ́ kọ́ mọ̀ mi ṣoríire èmi náà olóríire dẹ̀ ni mí but a fẹ́ káwọn èèyàn máa ṣe nǹkan burúkú kó máa make owó nínú nǹkan to tó máa máa affect other people tó ń pull other down that's what we don't, we don't want nǹkan tẹ́mi ò fẹ́ nìyẹn o kéèyàn máa fi ayé ẹnìkan kó máa bàjẹ́ just because òun fẹ́ make owó is not good okay so dúpẹ́ be honest tó bá kí ló dé tó desperate odó Wàsíù obi mo fo besere abo besere abita lo fi ma je nso oh god mo de ni ni all these people now ṣe wá dúró torí pé gbogbo àwọn èèyàn ó ti rí pé àwọn kan wà lórí kíní ọmọ Àbújá àwọn èèyàn gidi ń wò ẹ́ láti àwọn tó ń wo ẹyẹ mélòó nínú wọn ó wá ní pé ó wá ẹnìkan wà sẹ́sì o ó ti wà sẹ́sì ẹ ó lóun wá láti forty five bukki ebe eh, ebi ẹmi ìdúpẹ́ bí anes in fact níjọ́ sí tí mo sọ pé ajá kò jẹ ní ní lady yẹn ó wá sí South Africa tó bá rí aṣọ tó wọ̀ lọ́jọ́ tó fẹ́ ṣe lọ́jọ́ tí mo ṣe ṣóò tó òun ló fẹ́ gba ṣóò lọ́wọ́ mi o òun àti bílí bílí aminu yẹn àti oníròbó ni wọ́n fẹ́ ajá kìí ṣóò ni wọ́n set me up ni wọ́n fẹ́ set me ni wọ́n fẹ́ rán mi lọ sẹ́wọ̀n níjọ́ yẹn olórí burúkú ẹ ṣe ní màmá wá sórí mídíà pẹ̀lú bọ́kùnrin ṣe pọ̀ tó tó ń ṣe ṣó lójoojúmọ́ tọkùnrin ó ní ọkùnrin the men used to toast me oh. but I don't like I just want why is it that if men toast toasting you why do you now go on that platform kìíní because o fẹ́ rí wọ́n máa sọ pé eh, àwọn president ń wo àwọn kan minister kan ń wo àwọn kan kìíní kan ń wo àbí ìwọ kọ́ ni wọ́n sọ pé oh, ọmọ kan kọ́ tó bá ṣàmì mo fẹ́ padà wá sọ mo fẹ́ sọ tiẹ̀ lọ́tọ̀ ni ẹ̀ sínú ṣe o be serious àbí ẹ̀bí ẹ̀dúpẹ́ bí ànẹ́s ẹ̀sìn gidi ó dẹ̀ sixty years ní ẹ́ ah, o ti lè wọ sixty but no problem tó bá tiẹ̀ jẹ́ o tiẹ̀ máa ti wọ seventy o ti wá ti o lè less than eighty five bí mo ṣe rí ẹ̀yìn o ti lè less than eighty five ṣé ti yé rẹ̀ ṣọ́ báyìí o dẹ̀ sọ̀rọ̀ o tàn báyìí oyin ṣe mọ́ tàn six degree àbí kí ló ló ń jẹ́ you are still sexy you at your age àwọn kan pè wọlé wọn fi ẹṣẹ ẹyẹ àwọn kan wà pẹ̀lú ọmọ wọn àti kìíní wọn náà fẹ́ fi wọn you don't know you you ó kàn ṣẹ̀ sí ni ó ṣí ẹ̀sìn number one ó ṣí ẹ̀sìn gbogbo àwọn olórin nàìjíríà àti kékeré àti àgbàlagbà yìí tí ò ti dọ̀ ìyàwó pàṣọ ni ẹ́ ìwọ nìkan ló sùn pẹ̀lú mi mọ́tìbàlákà bọ́tì òbẹ́sẹ̀rẹ̀ eh, tó sẹ́ẹ̀tì ẹ̀ ọ̀pọ̀ ń gbà yẹn wọ́n ló bí ọmọ kan fún dáwọ̀ sí ìgbà oníkíní ẹ̀ṣẹ̀lẹ̀ ó ti pẹ́ o ọmọ yẹn á ti wọ eighteen náà á ti dàgbà ọmọ yẹn á tẹ̀ ti ju eighteen lọ tí wà àti kinní tó já tó bá ẹlẹ́yẹlé jà ẹyẹ ìwà tẹ́lẹ́yẹlé náà jà sí ọkùnrin kan tó fẹ́ ọkọ ẹlẹ́yẹlé àbí ẹlẹ́yẹlé ló fẹ́ ọkọ ẹ àbẹ́sàjọ jà sẹ́nìkan ẹjọ́ dàrú kó lè mọ̀ pé mo mọ sórí ẹ ni o o ti understand pẹ̀lú gbogbo àwọn olórin tó ti fẹ́ gbogbo olórin wọn yẹn pátá nísìnyí báyìí torí pé yẹn máa pé èmi ọmọ Ṣèyí Tinubu èmi ọ̀rẹ́ Ṣèyí Tinubu pírẹsidẹ́ǹtì ìlú wa kíríkan kìnìkan ló ṣe lọ tó ara ẹ sílẹ̀ yẹn Bísí àmì Dúpẹ́ Bíànẹ́s ẹlẹ́sìn ọ̀fọ̀ àgbáyé ẹlẹ́sìn ni ẹ ó lè oúnjẹ lè nà ó ó lè ó fẹ́ jàbí ló lè gbà yẹn àwọn owó wo ló ní irú mọ́tò wo ló ń lo ilé wo ló ní ó ti lo amẹ́niyẹ̀sí mẹ́yẹn ìwọ́ tó sì já kínní ló lè lẹ́nu jọ́ mẹ́ta yìí ó tó pé tó gbó ìwọ̀wọ́ ọ̀rẹ́ pírẹ́sídẹ̀ntì ìlú wa kìnnìkan kìnnìkan ṣèyí Tinubu ọmọ ọ̀rẹ́ kìnnìkan kìnnìkan ó lè wọn wọ́n mature person companion kìnnìkan kìnnìkan ọmọ ẹ mi ò lè bí ọmọ mẹ́rin tí wọn ò fọmọ ọmọ mẹ́rin tó ló mú àwa òkè bí ò bá sọkọ mi ni bí mo bá kọ gan kọlọ̀ ń dọ́mọ mi sí kó má rí mi ní bá tọ́jú ọmọ mi ní dínání fún wàá tó bá lọ ọjọ́ mélòó kan bíbà wà lọ́jọ́ mélòó kan bíbà ẹ wá ní ṣókò ní àti ìyọ̀ èyí kó máa lọ ní ẹ ṣókò lọ gbada ní àbí companion tó bá fẹ́ companion bá fẹ́ béèyàn sọ̀rọ̀ wá bọ́mọ ẹ sọ̀rọ̀ náà àbí kó bọ́lọ̀ ń sọ̀rọ̀ ó dẹ̀ ń jáde lójoojúmọ́ ló ń já ó sì ń já okó jẹ́ dáadáa ní London but you want somebody from Abuja ẹ wá jìbìtì ẹ fẹ́ ba ayé àwọn èèyàn jẹ́ anyway ẹ la rí mọ́ o ẹni tó ti fẹ́ kò sí gbogbo lórí yẹn ló ti do, ló ti do, rant. àwọn gúrùpù àwọn tó ń wá ọkọ tó ń wá tó ń wá kiri ní nàìjíríà hmm. kiri náà ń wá eré tẹ bá fẹ́ fẹ́ Muyideen náà ti kọ́lé o Muyideen ti kọ́lé Muyideen náà bóyá ó lè fẹ́ ní one person ó lè orí facebook yìí orí facebook yìí àwọn criminal ń fly gan o lórí facebook yìí criminal dey fly everywhere anyway tí bá ti ráyè mo máa ṣe iṣẹ́ mo máa dídì kọrúkọ ẹ lẹ́gẹ̀mí àmì ó ti yé máa kọrúkọ ẹ ó pé mo ṣí ẹ fídíò ẹ kan ti bọ̀bọ̀ yẹn kì í ṣe pé bóyá mo wéètì ẹ o because màá dẹ̀ wá mú màá para mú video kan láti fi ṣe comparison Si wọ́n ṣe dating bẹ́yẹ torí ẹ̀ ní jẹ́ ká mọ gbogbo àwọn tó tin ń date tó ti ń sopọ̀ láti jọ́ ìkan náà ní tiẹ̀ tó ti sopọ̀ tó ti sopọ̀ ẹ́ bóyá èyí tó ti sọnù wà ń bẹ̀ bóyá èyí tó ti kú wà ń bẹ̀ á because a lot of things happen after the camera and you are getting money are you getting me you are getting a lot of money ọlọ́run lè jẹ́ káyé mi bàjẹ́ tí yóò bá lọ́kọ kò ní lálàáfíà ni a máa dé àgbàlagbà yẹn ó bí àwọn obìnrin náà máa take all your children are girls eh? I don't know baby you have a boy the last baby of yours that wọ́n ló bí tí wọ́n ní wọ́n jà sí ìṣámọ̀ bóyá ọkùnrin ni obìnrin ni bó ṣe wá South Africa náà gba ẹni legis tí Bísí wọ̀ I mean Dúpẹ́ wọ̀ Dúpẹ́ bí anes legis ni net báyìí ni net nìkan wàá rí ìdí ẹ̀ báyìí níta mo wò báyìí pé gbà mí nígbà yẹn tí n bá ìwọ tí n short mo máa like short skirt bí jeans tí bá jeans up and down mo máa like short skirt màá tún wọ pop sauce sí mi àbí kí n wọ leggings sísàlẹ̀ because o kò gbúdọ̀ sí rẹ̀ bẹ́yẹn ní Dubai ló wá ó ṣí ara báyìí bẹ́ẹ̀ náà ló dẹ̀ ṣe báyìí ló ṣe báyìí mo wọ́n pé pé Ye ẹlẹ́mìí èṣù gidi ni o ló ṣe bí wọ́jà kọ̀ ló ṣe àṣe bíi pé òun jẹ́ kéré kan bí dúpẹ́ bí ẹnà ìgbẹ́mí àdẹ́sì èmi àti àwọn tó tẹ̀ ọmọ ọ̀dọ̀ mi jẹ́ à sọ̀rọ̀ sọ̀rọ̀ mo ní à ah, ẹ wo bí odidi àgbàlagbà tó lè wá láti London ọláyé rírun ẹ tébù òun kún òun fẹ́ kún wá bá òun jẹun kí ló fẹ́ jẹ ó lè ṣẹ́jú pé kó o sọ pé o fẹ́ fún wọn níwèé lọ ìwé yẹn ò dẹ̀ ti tà tipẹ́tipẹ́ ìwé ẹ̀ is being sold how can you come out to sọ pé wá from age forty four wọn bá ti lówó torí wọn máa sọ pé àwọn kan lówó gan ó dẹ̀ ṣe wà sẹ́sì wọn á mú díẹ̀ wọn á mú wọn á ṣe é yànmàyànmà wọn á fi ṣe ritual wọ́n á gbáyé ẹ̀ yamayama ṣe ẹ́ jákujàku kẹfẹ́ tó torí owó kò sí ọ̀tẹ́ ṣe you are doing that you are doing it to your children pẹ̀lẹ́ o dúpẹ́ lẹ́gẹ́mì àmì ó wá tún sọ pé you are you are, you are sexy sister me too now I can even approach you lórí ẹ̀ no, no problem imagine ọlọ́run jọ gbogbo aṣọ ẹ̀sìn tí wọ́n dá fáwọn èèyàn lórúkọ jésù èmi bọ́lá fọláṣadé ò ní bá wọn wọṣọ ẹ̀sìn àwọn ọmọ mi obìnrin àtọkùnrin wọn ní bá wọn wọṣọ ẹ̀sìn àwọn olólùfẹ́ mi wọn ò ní wọṣọ ẹ̀sìn lórúkọ Jésù mo kọ̀ láti wọṣọ ẹ̀sìn pẹ́ẹ́ kẹlẹ̀bẹ̀ hùn hmm. bye for now. Hmm.